àti àwọn àwọn ní mr tiamiru káyọ̀dé àbẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó bá wà pẹ̀lú àwọn náà àṣùgbọ́n kí àwọn dọ̀kítùrù wa tó bá bẹ̀rẹ̀ lẹ́jọ́ àwọn bàbá wa mr oni elias wọ́n máa bá wa sọ̀rọ̀ kékeré kan ìyẹn ní opening remark before kí lẹ́jọ́ tó bẹ̀rẹ̀. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل كبر تكبيره اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم في العالم انك عبد مجيد اكي gbogbo جوكو sí nǹkan pàtàkì tó lóore jùlọ ní àwùjọ àwa mùsùlùmí ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó jẹ́ kí a mú ọjọ́ òní lára ọjọ́ tá a mọ́ mú níparí oṣù kọ̀ọ̀kan pé a máa ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn káàsì fi tẹ̀lé ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam pàtàkì nǹkan tí a fẹ́ ṣe lónìí wàláì tàláì sọmọbìláì làṣíláwò ó wà lára nǹkan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ni ogun já wọn nínú ilé tẹ́lẹ̀ orí òmọ́ níta because ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí ló ti ṣe okùnfà tó yẹ pé ọkọ àtaya wọn ò rẹ́rìn síra wọn nínú ilé àbí wọn ò rẹ́rìn síra wọn tàṣùbọ́ tó bá dénú ilé ogun tó ní kálukú wọn bára wọn jà ó ti kókó so mo á fi àsìkò àwọn bọ́dà wa àti àwọn ìyá wa náà ẹjọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká fi àwọn nǹkan tí wọ́n bá bá wa wí lónìí ká fi sọ́wọ́ ká sì mọ̀ ṣe múnimúlò so that ọlọ́run ọba yóò fi lè tọ̀dọ̀ àti ọ̀nà tí a bá ṣe kókó eléyìí wà láyé tẹ̀lé fún mi lọ ààrẹ ayé ìgbé àtúntúrọ̀ ọjọ́ gbẹ̀dà rẹ̀ kí a mọ̀ gbé kí ọlọ́run bá kó a bá lọ́rẹ̀ ustaz wa náà Dr. Fọdúlọláì gbogbo ìmọ̀ tí ọlọ́run bá fún wa kí ọlọ́run bá má parẹ́ lórí wọn gbogbo ètò tó kù náà ẹ̀mọ́ yìí ìmọ̀ náà tó tún máa wá àlékún mọ́ wọn lẹ́kọ́ sábà jókòó ẹ̀ fún wọn ọlọ́run ọba wọ́n ti ń fò lókè bẹ́ẹ̀ náà wọ́n rìn nílẹ̀ wọ́n ọlọ́run ọba wọ́n náà ló sọ pé tí ìmọ̀lẹ̀ kan bá lọ láàrin mùsùlùmí ìmọ̀lẹ̀ tó lọ ti pọ̀ wá wọlá pé wọ́n ń fò náà àbúrẹ́ lórí omi àbúrẹ́ lórí òfurufú àbúrẹ́ lórí ilẹ̀ wọ́n sábà fọwọ́ ọlọ́run ọba gbogbo àtàwá wa náà láti fi ta tiwa náà ọlọ́mọ́sà sọ apá ìdíbítà láti sàlámù alẹ́kùn wa rahmatulahi wa barakatuhu. adáwọ̀pẹ́ <laughs> fún àwọn adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà yẹn adáwọ̀pẹ́ fún àwọn bàbá wa tí wọ́n fún wa ní opening remark àbẹ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó bá wa lọ́rẹ̀ mi wa. ní báyìí láì ní dènà pẹ́nu ibi tí à ń lọ gangan ládé ibi tí àwọn ṣéèkù wa ẹni tí ó tó ọ̀rọ̀ náà sọ tí wọ́n ti máa bá wa fi àlàyé nípa tọ́pìkì tí a sọ fún wa síwájú tí a bá gbàgbé tọ́pìkì tí wọ́n fẹ́ bá wa sọ òun náà ni àwọn okùnfà ìpínyà àwọn òpínyà láàrin lọ́kọláya àti ọ̀nà àbáyọ ẹ jẹ́ kí a farabalẹ̀ àwọn tí a bá múwèé lọ́wọ́ ẹ jẹ́ ká jọ́ ti dáadáa kí á dẹ̀ try láti keep ẹ̀ sí memory wa dáadáa àbí ọlọ́ọ̀bá kí ó ṣe wá ní àǹfààní pẹ̀lú tí wọ́n bá bá wa sọ tàwọn ṣéèkù wa máa bá wa bẹ̀rẹ̀ nísìnyí.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 اللهم صل على محمد وعلى أزواجه وذريته آمين كما صليت على آل إبراهيم آمين وبارك على محمد وعلى أزواجه وذريته آمين كما باركت على آل إبراهيم إنك حميد مجيد آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí ni ìpàdé mìíràn nínú àwọn ìpàdé mímọ̀ tí ètò rẹ̀ tí máa ń wáyé ní ààyè tí a wà yìí láti fi máa tan ìmọ́lẹ̀ ìmọ̀ àti ìgbàgbọ́ àti báyà ti rẹ́sìn ṣe tí ó fi jẹ́ kí ọlọ́run ọba yọ́nú sí wa bákan náà àti báwo ti ṣayé táyé náà ò fi ní jẹ́ wàhálà fún wa táwa náà ò sì fi ní jẹ́ ìdààmú fáyé ìpàdé eléyìí ó dúró lórí kókó ọ̀rọ̀ tó tóbi púpọ̀ èyí tọ́já sí wípé òun náà ni atọ́kùn ti sọ fún wa yẹn òun náà ni kí ni àwọn sábàbí tí ń fa òpinya tí ń bí rúkèrúdò tí ń bí àìgbọ́rọ̀ ẹni yé tí ń bí ṣètì ẹ̀ ń ṣètì láàrin ọkọ àti àyà àti pé tá a bá mọ bí yìí tán kí wọ́n ní ọ̀nà àbáyọ kí ni tí ó ṣèfò wa láwàtá àti ìdìsọ́fin rẹ̀ kí àwọn tó dẹ̀ ti jù sí òfin rẹ̀ kí ni ọ̀nà àbáyọ fáwọn náà eléyìí yóò jẹ́ kí n pe àwọn èèyàn tó ń bọ̀ yìí ẹni àkọ́kọ́ nínú àwọn ènìyàn group tí mo fẹ́ pè òun náà ni àwọn àpọ́n tí wọ́n ti níyàwó tàbí wọ́n ti lọ́kọ tí àwọn náà sì ń múra ẹ̀ ti lọ́kọ àbí láya tàbí wọ́n ti ń ga òun wò lọ́ọ̀kan pé ìjọ kan náà ni yóò mọ̀ ṣẹlẹ̀ mò ń pè wá wípé ká mójútó àwọn sábàbí ká dẹ̀ sọ́ra fún àwọn okùnfà wọ̀nwọ̀n yìí tí a ó máa gbọ́ nínú ẹ̀kọ́ tòní kọ́mọ́bà sí jẹ́ sí wípé ilé tá a fẹ́ mọ táwa náà fẹ́ mọ tá àti ìkọ́ tẹ́lẹ̀ yìí kọ́mọ́bà sí jẹ́ sí pé ilé náà yọ dà wó mọ́ wa lórí ìran àwọn ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ pè òun náà ni àwọn tó jẹ́ sí wípé wọ́n ti fẹ́ra ọkùnrin ti láya aya náà sì ti ní ọkọ ìfẹ́ sì wà ṣùgbọ́n òní lọ́mọ sọ mọ́lá ni kí ìtàwọn sábàbí wọn yìí tó máa gbọ́ kó lè bá a sí wípé ayọ̀ tí ń bẹ nínú ilé rẹ lẹ́yìn òun náà ni yọ́ máa bẹ níbẹ̀ títí láéláé nínú àwọn èèyàn kẹta tí mo fẹ́ pè òun náà ni ẹni tó ti lọ́kọ tàbí tó ti láya ṣùgbọ́n àìṣe déédéé díẹ̀ díẹ̀ ti wọbẹ̀ ilé wọn ti ń jò ṣùgbọ́n kò tí ì sí tán àwọn àìṣe déédéé díẹ̀ díẹ̀ ti wọnú ilé ó ti wà ní ọkọ àtìyàwó yìí ṣùgbọ́n tọ̀ọ̀ bá ṣàkíyèsí àwọn sábàbí tá a máa gbọ́ láàrin yìí tọ̀ọ̀ dẹ̀ mo lò bí kílè rẹ ti ń jò yìí yóò di ní tó di padà kìí sì mí ni o torí pé alukur'an àti ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam òun láti di gbogbo ibi tí ń jò nínú ilé rẹ̀ àwọn náà sì ló sì tó díbi tí ń jò nínú gbogbo nǹkan tí ń bẹ láyé ìrìnlẹ̀ kẹta tí mo fẹ́ pè gúrùpù kẹta òun náà làwọn tọ́já sí pé làwọn náà lánàá ṣùgbọ́n lónìí wọ́n ti kú ilé wọn ti wó tán. sọ́nà àbáyọ wà bẹ́ẹ̀ ni nínú àwọn sábàbí yìí ọ̀rọ̀ náà àbáyọ̀ kí lọ́fà tá a fi lọ́nà àbáyọ wà fún ọ náà torí pé ń tá a ti kọ̀ obìnrin tá a ti kọ̀ kalẹ̀ ọkùnrin náà tóbìnrin ti kọ̀ kalẹ̀ wọn à ní dúró lásán ọkùnrin tó kọ̀yàwó yóò máa garùn wo obìnrin mìíràn bẹ́ẹ̀ náà lóbìnrin tí wọ́n kọ̀ kalẹ̀ òun náà máa garùn wo ọkùnrin mìíràn láti fẹ́ báwo ni irú ń tọ́sẹ̀lẹ̀ ọ níbi tí òfin ní ṣẹlẹ̀ tí wọn níbi ilé mìíràn tó tún plan láti kọ́ padà. náà tọ́pìkì wa yìí ọmọ tóbi púpọ̀ torí pé kò síbi tí ọ̀wọ̀ ní àwùjọ tá a wà. bó ṣe ń wá àárín àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ náà ni ń wá àárín àwọn tí wọ́n dàgbà díẹ̀ bẹ́ẹ̀ náà ni tó ń wá àárín àwọn arúgbó torí wípé tá a bá ń wò pé à ń kọ́ra ẹni àkọ́ra ẹni láàrin àwọn ọ̀dọ́ lọ́pọ̀ sí irọ́ ni wọ́n bẹ láàrin àwọn àgbà náà àyìnbáyé kéèsì tó ti wà yípo ọkùnrin báyìí ọkọbìnrin báyìí obìnrin báyìí àjàtúkátẹ láàrin àwọn àtọkọ ẹ̀ ṣùgbọ́n nínú àwọn èyí tí ọjọ́ mi lójú jù nínú àwọn kéèsì tí mo ti gbọ́ òun náà ni ọkùnrin tó ti pé eighty years bàbá arúgbó tó pé eighty years tíyàwó rẹ̀ náà sì jẹ́ seventy five years tí wọ́n tún wá kọra wọn kalẹ̀ ẹ̀rí nǹkan ìyẹn fi yé yí pé ọ̀rọ̀ yìí ò fẹ́ ni kankan sílẹ̀ bàbá arúgbó tó ń gbọ́ mi nílé àbí tó máa gbọ́ mi padà ìyá àgbàlagbà tó ti ń tẹ̀pá wọ́n lè kọ́ ẹ kalẹ̀ o tọ́ ọ̀bá máa ṣe o bàbá arúgbó tọ́ ọ̀bá máa ṣe tọ́ ọ̀bá máa àwọn ẹ̀kọ́ àwọn ìyàwó rẹ tó rò pé kí ló tún fẹ́ kọ́ ìyàwó sí tọ́ ọ̀bá máa wọn sábà mí ìwọ náà lè dẹni tí wọ́n mọ̀ parí ìjà fún pé ẹ dákun ẹ bá wa gbà ya ìyá alágbájá padà tò nípa báyìí ọwọ́ ṣe pàtàkì kárìn kọjá lára àwọn nǹkan kan tí màá máa fún ní orúkọ ẹwà Islam màá máa fún lórúkọ pé àwọn nǹkan kọjá lára rẹ̀ yìí kọ́ máa jẹ́ ẹwà Islam àwọn nǹkan ẹ jẹ́ ká gbọ́ alákọ̀ọ́kọ́ ká lọ́ọ́ máa pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó mójútó gbogbo nǹkan pátápátá yìí kò sí nǹkan o láì dá sí kò sí nǹkan kan nínú àfẹ́ àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti nítọ̀run tí Islam tí ò dá sí tí Islam tí ò ṣàlàyé ẹ̀ tí Islam tí ò sọ bó ṣe ṣe àti bó ṣe lò fún wa. nàám yálà nípa ẹ̀sìn àbí nípa àlàáfíà rẹ̀ ń tọ̀bá ń wá àlàyé nípa bó ṣe ṣàlàáfíà láyé bó ṣe jẹni àlàáfíà láyé wọ́n bẹ́ẹ̀ ní Islam ọ̀bá yẹ bó ṣe ṣayé ni bó ṣe mọ owó náà ni bó ṣe sọ owó rẹ̀ náà ni bó ṣe sọ àwọn dúkìá rẹ̀ náà ni wọ́n bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam kódà bá ti gbé láwùjọ bá ti ṣòṣèlú ọmọ ẹni Islam ìyẹn ló fi jásí pé tọ́pìkì náà jẹ́ kan nínú àwọn tọ́pìkì tí ó máa júwe fún wa wípé ẹ̀sìn Islam kò fi nǹkan kan sílẹ̀ nínú ètò tí ò dá sí kò sí nǹkan kan tí ń bẹ tí ò dá sí mọ rántí mo wà níbi lẹ́kṣọ̀ kan lọ́dọ̀ àwọn tọ́jú pé àwọn lọ́yà tó wà ń bẹ̀ wọ́n tó bíi twenty lẹ́tọ̀ yẹn wá jẹ mọ́ kí ni àwọn ìjìyà tí ìsìláàmù mú wá fáwọn ẹlẹ́ṣẹ̀ àti ká mẹ́ńsàn irú àwọn ẹ̀ṣẹ̀ tí ìsìláàmù ń gbé ìjìyà kalẹ̀ fún. wọ́n ń kọjá lára àwọn ìdájọ́ kan níbẹ̀ tí mo bá ti wá débì kan mo fẹ́ fi yé àwọn lọ́ọ̀yà yìí àwọn barista wípé òfin tẹ ní yìí ètò ayé wa ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ńgbà tí nǹkan kan ṣẹlẹ̀ ní stéètì kan gọ́vùnà fẹ́ jẹ gọ́vùnà ọ̀dẹ̀ ti kàmpé wọ́n dẹ̀ ti dìbò tán àbí lọ́ba kú wọ́n wá ń wá pé kò sófin rẹ̀ nàìjíríà ẹ̀rí fẹ́ẹ́rì pé òfin wọn kò kájú ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń wá òfin ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń jókòó ti mítìn pé kíláàsì kíláàsì kíláàsì kíláàsì náà mo wá débi àwọn ìdájọ́ kan níbẹ̀ ní wọ́n bá ti débẹ̀ báyìí máa kọjú táwọn lọ́ọ̀yà yẹn wọ́n pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wọ́n ní ah, barista alágbájá kí ló fi yín wíjú ayò ah, wọ́n ní kò sí. ọ̀pọ̀ ọlọ́pọ̀ nǹkan lábẹ́rẹ́ lọ́wọ́ wọn tí wọ́n rí wọ́n ní ìdájọ́ fún Islam òfin nǹkan kan lẹ̀ láì dà sí inú gbèsè ayé ìwọ́n tó wọn bá mọ nìkan ní kọ́ ọ máa mọ̀ pé kò yíwọ̀ kọ́ ọ súnmọ́ àwọn tó bá mọ̀ wọ́n fi yọ wọ́n fa àyà yọ wọ́n fa àyà alukurani hàn sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ti sọ̀rọ̀ kalẹ̀ pé ma farraqna fil kitabi min shay ẹ lọ́wọ́ náà Al-Qur'ani yẹn tá a fi rán ànábì mi sí gbogbo nǹkan tẹ́ ẹ nílò ni mo fi foundation rẹ̀ síbẹ̀ fún ẹni tó máa mọ̀ ẹni tí ò sì máa mọ̀ ìwọ tó mọ̀ súnmọ́ àwọn tó mọ̀ wọ́n sàlàyé fún ẹ̀ náà nípa báyìí ọ̀rọ̀ pé tọ́pìkì tá ń sàlàyé lọ́wọ́ yìí tá a bá tú kẹ̀kẹ́ rẹ̀ kalẹ̀ ẹ̀ẹ́lẹ́rí tó ẹ̀ẹ́lẹ́rí fifty and twenty percent yẹ nínú òfin ayé tàǹdò. Islam orí sí láti ìbẹ̀rẹ̀ rẹ̀ dógun yẹn. subhanallah tíyẹn bá gbàgbọ́ yẹ ẹ̀sìn yìí yọ́n mọ̀ yìí tó òdodo lọ́wọ́ ọba sọ wípé wàá mọ̀ níyàbọ̀ tọ́gọ̀ ghayra al-islam dina falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. naam nínú àwọn ẹwà Islam tí mo fẹ́ kárí òun náà ní pé ọlọ́mọ fún Islam bí ṣe ń malé bẹ́ẹ̀ náà ní fẹ́ǹsì ẹ̀ àwọn ìtú ayé wọ́n ń kọ́lé wọn fẹ́ǹsì ẹ̀ lóbi jẹ́sí pé ẹnìkan ó dorí ìjọba yóò máa jalè kí ló gbé bẹ́ẹ̀ democracy àbí wọ́n kọ́lé lásán fún democracy ni wọn fẹ́ǹsì gbogbo òfin tí Islam mú wá tó bá gbé kalẹ̀ ètò tí Islam bá mú wá yóò tún fẹ́ǹsì ẹ̀ fún ọ pé kò sọ́nà tábúrò gbà wọlé síbẹ̀ ìwọ tó bá wá sí fẹ́ǹsì tí ẹ ń lẹ̀ tó bá wúwo àbó òsè géètì ẹ̀ dáadáa ìwọ ló kù sí lọ́wọ́ náà ẹwà tí ń bẹ fẹ́ǹsì Islam òun náà ni pé offense ìgbésí ayé lọ́kọláya pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ǹsì kì í ṣe fẹ́ǹsì ẹyọ kan fẹ́ǹsì lẹ́yìn fẹ́ǹsì fẹ́ǹsì lẹ́yìn fẹ́ǹsì tábániá máa kà á lè máa rí bíi seventy fẹ́ǹsì àwọn fẹ́ǹsì yẹ pé tó seventy tí wọ́n fi yí ká ọkọ àtìyàwó kọ́mọ́ bá aṣọ jẹ́ sí pé gbèsè ayé ọkọ àtìyàwó yọ bàjẹ́. náà nínú àwọn nǹkan àwọn yìí tí Islam tó gbófin wá fún tá a lè pè ní foundation lágídí tààrà tó jẹ́ sí pé a fi máa mọ̀ pé Islam ní ká fẹ́kọ̀ọ́ ká lọ́kọ̀ọ́ ká sì láníyàwó ṣùgbọ́n kò wù báyẹn lásán ó gbé àwọn nǹkan tí ò ní jẹ́ kí lọ́kọ láya wa kó lulẹ̀ ó gbé kalẹ̀ fún wa ẹwà Islam nìyẹn díẹ̀ nínú àwọn nǹkan àwọn yìí òun náà ni pé ìsìláàmù ní bọ́kọ àti ìyàwó ọba fẹ́ra wọn ẹ gbọ́dọ̀ ṣe déédéé tàbí kẹ́ ẹ sún mọ́ra yín ẹ gbọ́ mi ara wọn òfin nìyẹn ẹ wà ìsìláàmù mọ̀ kí fún wa o ayẹ tí ìbọ̀ síbi sábà bí n ti ń fa kakọ̀rọ̀ ẹni sílẹ̀ àti kégbámi sí omi òtó kọ́ máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ wà ìsìláàmù òun náà ni pé ọ́fẹ́ǹsì ọkọ àti ìyàwó onu ní tẹ́ ẹ bá fẹ́ fẹ́ra yín ẹ gbọ́dọ̀ wúra yín kẹ́ ẹ súnmọ́ra yín yálà o nídìílé ni o ìdílé yín yẹ kó súnmọ́ra wọn èyí sísúnmọ́ tí ń sọ yìí má lè lóye pé ní o sísúnmọ́ ní ipò tẹ́ ẹ wà ipò ẹni tó bá jẹ́ ọmọ látọ̀júwe ọmọ àríṣekọ́lá àlàó kọ́ wá fẹ́ ọmọ bàbá fọkanáìsà ẹ dákun ayé wọn rọrùn. kò gbára tó bá jẹ́ sí pé wọ́n lọ kọ tàbí ìyàwó kò lè rọrùn dáadáa ó súnmọ́ kẹ́ ẹ̀jà tó kápáyà torí pé ìwọ ò ní ṣe present lọ́dọ̀ family tiẹ̀ bẹ́ẹ̀ náà sì ni tí wọ́n bá fẹ́ wá síbi family tèyí ó ò ní rí tọ́tọ́ ọlọ́run bẹ̀ táwọn family tálíkà bá fẹ́ ṣe nǹkan kan abẹ́ tẹ́ǹtì ni wọ́n ti jókòó abẹ́ màrìwò ni wọ́n ti ṣe nǹkan tá a fẹ́ ṣe ìwọ ọmọ àríṣekọ́lá sọ́wọ́ àjókòó lábẹ́ màrìwò ni rárá. nàám tí wọ́n bá dáná níbẹ̀ ẹ̀bà àtẹja ni wọ́n jẹ níbẹ̀ tí wọ́n máa ṣe kọ́lá tí ẹja ni wọ́n máa jẹ pẹ̀lẹ́ bá gbogbo àwọn nǹkan wọn yìí kò ní jẹ́ kó ṣe é ṣe. àwo ìdílé àwo ọlá kódà àwo ẹwà ẹwà ṣọ́ra bí ẹranjú kankan kan ilé ọkùnrin ibi obìnrin tọ́pọ́n bí gbolẹ́ pátápátá lọ́fẹ́ẹ́fẹ́ ìwọ́sì rèé ojúdójú kówó ìsìn lọ ọ̀pọ̀lọpọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kíkiní yìí ó lè bá a rọrùn kí ló yí ọmọ bàá tó ló fi jẹ́ sí pẹ́lú mi tó fẹ́rẹ̀ bá ti pọ̀ jù lórí pé á níyàwó àbá lọ́kọ tó fẹ́rẹ̀ bá ti pọ̀ jù tó bá pàpà rẹ ni tí ó gbófin kalẹ̀ fún pé tó ń bá fẹ́ nìyí wọn kì í sábà fẹ́ràn ara wọn torí wípé ń tó ju agbára lọ́wọ́ ẹ̀ lọ iná ní wákàkiri. kódà a tún máa ń wò débi ẹ̀kọ́ téèyàn kọ́ kéèyàn jẹ́ professor ń sìn wọ́n á fẹ́ mari kọ́ wá lọ́mọ tọ́ka primary six lòun ọ̀fẹ́ mm-hmm. ẹ̀yìn wọ́n mọ̀ ẹja kò ṣeéṣe ó lè jẹ́ ẹ̀yìn Islam ní ọ́fẹ́ǹsì ọkọ àtìyàwó wípé tẹ́ẹ̀bà fẹ́ra yín ẹ wò ó kẹrì pẹ̀ sí mara yín nínú àwọn nǹkan tó jẹ́ foundation tó jẹ́ science tí Islam mú wa òun náà ni pé ìfẹ́ tòótọ́ gbọ́dọ̀ wà tí ọba sì fẹ́ tòótọ́ mọ́ débẹ̀ má mánéjì o àì mánéjì àwọ o àì sí mánéjì ọkọ o kì í ṣe nǹkan wákàtí kan o o lè mánéjì mọ́tò láti gáràjì títí dé lùbìtọ́ ńlọ o torí pé wákàtí márùn mẹ́wàá ọpẹ́ tán wàá sọ̀kalẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n yàwó tẹ ẹ bá ti fẹ́ra yín ọkọ tẹ ẹ bá ti fẹ́ra yín ó di kíni ó di kàrin kéṣe nìyẹn ikú ló lè yà yín a kì í manage Islam ó tún mọ sáyẹ̀nsì yẹn fọ́kọ àtìyàwó bákan náà nínú àwọn sáyẹ́ǹsì tó jẹ́ kàbìtì kàbìtì tí Islam fi kọ́ tó fi dáàbò bọ́kọ àtìyàwó táàfin máa pé ẹwà yìí ọ̀pọ̀ òun náà ní pé Islam ní ká lọ wo obìnrin tá a fẹ́ fẹ́ bó tilẹ̀ jà sí pé èèwọ̀ ní ká máa wo obìnrin olóbìnrin tí kìí ṣe ìyàwó wa òun náà dẹ̀ ni kìí dìdì ìyàwó wa torí a má fẹ́ mọ́ ó lè má wù wá ṣùgbọ́n wọ́n yọ̀ǹda haram pé ká ṣe haram nítorí kó mọ̀ bàa ṣe jẹ́ sí pé á da ẹ̀fọ́ọ̀sì padà tá a bá lọ fẹ́yìn tá a rí padà. nìka wo gbogbo àlàyé nípa báyìí ṣe wo obìnrin àtún sàlàyé ẹ̀ fún wa. nàám tó nípa báyìí nínú àwọn fẹ́yìnsì tí ìsìlámù tó mú wa tí ò sì nínú ẹ̀sìn kankan láyé tẹ́ẹ̀sì lè gbọ́ òun náà ni waliyyul mar'a waliyyul mar'a ǹjẹ́gbọ́n waliyyul mar'a ni bàbá bàbá ogun obìnrin waliyyul mar'a islam fún obìnrin ní bàbá ogun yẹn ní pé bàbá ogun láti waliyyul mar'a Baba ogun ẹ̀ nìyẹn ẹni pé bàbá tó bí tàbẹ́gbẹ́ ẹ̀ lọ́kùnrin tàbí ọ̀nkù ẹ̀ lọ́kùnrin àwọn ọ̀nkù ẹ̀ tẹ́jọ́kùnrin àwọn yẹn àwọn yìí ni wọ́n máa jẹ́ bàbá ogun fóbìnrin láti lè tún ṣiṣẹ́ jìnnà ju bóbìnrin yẹn ṣe wo ọ̀rọ̀ yẹn máa lọ torí pé làákàyè obìnrin ó ṣe ṣe kọjá sí pé nǹkan tá a bá súnmọ́ nìkan làwọn máa ń rí jù wọn kì í sábà rí ní tó jìnnà nínú òwòye ti tiwọn lọ́pọ̀lọpọ̀ wọn so ṣùgbọ́n bàbá yóò lè wo sàkún lọ ipe ọmọ yìí tó fẹ́ fẹ́ ọmọ yìí ah tó sì lè dá báyìí ó dá lójú nísìn báyìí ṣùgbọ́n bí mo ṣe ń wò ó kò lè ju àwọn ọdún márùn lọ tó fi yàrá ẹni pé láìpẹ́ lè olè kò lè wà òkè tó so nípa báyìí nínú àwọn fáyẹ̀nsì òun náà ní ìgbé Islam ó fi fáyẹ̀nsì òun náà ní pé ó sọ fún wa pé àwọn nǹkan kan wà lára obìnrin tá a máa ní tí ò ní tẹ́ wa lọ́rùn tá a máa rí tí ò ní tẹ́ wa lọ́rùn yálà lára ìyàwó tá a ti fẹ́ ni o àbẹ́yì tá a rò pa fẹ́ fẹ́ padà òun náà ni àwọn nǹkan tí ọ̀tẹ̀ wa lọ́rùn kò ni kò sí ní àwọn àgbọ̀dọ̀ mẹ́rin nǹkan tí ọ̀tẹ̀ wa lọ́rùn lára ìyàwó tá a fẹ́ fẹ́ yálà yálà lára ẹ̀dá tọ́lọ́ ń dá sára ẹni torí nínú ara ara ọ wà bẹ bẹ́ẹ̀ náà yóò máa ṣẹlẹ̀ ọkọ rẹ bóyá nǹkan kan wà ọlọ́run rí wa rẹ̀ bọ́ọ̀bà rí lára wa rẹ̀ ó rí lára ìmọ̀ rẹ̀ bọ́ọ̀bà rí lára ìmọ̀ rẹ̀ ó rí lára òórùn rẹ̀ ó sálè ìsànyé lẹ́yìn mẹ́rin kankan lọ́jọ́ ìyàwó tàbí látọ̀dọ̀ ọkọ ànábì wá fún wa ní fẹ́yìn sallallahu alaihi wa sallam táàfi mórí ni pé onílàáyà furuku mọ̀mínú tán. láyà furuku mọ̀mínú mọ̀mínú tán. إن كره منها خلقا رضي منها آخر رواه مسلم رواه مسلم ó ní mùmínì òdodo tó jọkọ ìyàwó kò ní máa kórìíra ìyàwó rẹ̀ lóbìnrin yá nítorí kíni torí pé kórìíra àwà kan lọ́dọ̀ rẹ̀ tó o bá rí wàkàn tí ò dá lọ́dọ̀ rẹ̀ ó sálẹ̀ ìtọ́dà rọ́bì àmínhá àhàn fẹ́ǹsì tán fún wa nìyẹn wípé ibi tí ìyàwó rẹ̀ kù sí yẹn àyítọ́kọ rẹ̀ kù sí yẹn tọ́ bá ti rí bẹ̀ báyìí gbájú kò mẹ́ ọkàn rẹ bá ti lọ bẹ̀ báyìí ká ọkàn kò mẹ́ wá da àti ọkàn rẹ àbójú rẹ lọ síbi tó da lára rẹ. yálà bóyá nu oríkèé rẹ ní bóyá kọ̀ lọ́mọ akásẹ̀ kan ní bóyá rẹ ó gé lẹ́sẹ̀ kan àbògé lọ́wọ́ kan níka kan bóyá ìyàwó rẹ ẹsẹ̀ rẹ kan ka ẹsẹ̀ obìnrin gé kọ́ ìyàwó pé mo bá ti rí báyìí orí máa fọ mi ní bàbá rẹ ní ìfẹ́ ọmọ bẹ́ẹ̀ náà lóbìnrin mi náà sọ pé wàláhì ọkùnrin yẹn tí mo bá ti rí ìka rẹ lọ́wọ́ kan yẹn tí a máa fi bu yẹn tí mo bá ti rí ayé mi tọ́ bá rí tí ò dáa bóyá nu oríkì ara rẹ ní òun nǹkan mi dáa bóyá nu orí rẹ jọ̀lọ̀ rí ẹ tí bóyá nínú nǹkan ní náà ni ọ sáré nǹkan mi tọ́jú ara rẹ̀ àbẹ́bí ní sallallahu alayhi wa sallam oníkàlọ́ wo èyí tó da nínú ẹ̀dá ara rẹ̀ nínú àwọn fẹ́yìn tí ìsìláàmù tó mọ fún wa tí ò fẹ́ kí ilé ọkọ àtìyàwó kó tí ò sì ní wú tá a bá ti fọ́lọ̀ ẹ̀ òun náà ni pé aláfẹ́yàwó aláfẹ́ ọkọ ó gbé sábẹ́ sábàbí mẹ́rin sallallahu alayhi wa sallam. nǹkan mẹ́rin yẹn o nǹkan mẹ́rin yẹn tó o bá ti rí nínú ìdílé tí wọ́n sì pera wọn lọ́kọ àtìyàwó lọ́mọ pé ọpẹ́ ọfẹ́ ọkọ wọn kọra wọn padà. tó o bá ti rí kan nínú mẹ́rin yẹn nínú gbèsè ayé ọkọ àtìyàwó kan tó ń pera wọn pé ọkọ àtìyàwó làwọn tí o sì sábà bí nǹkan nínú mẹ́rin inú bẹ́ẹ̀ lọ́mọ yìí gbé wọn yìí sọ́kọ àtìyàwó. anytime náà ni wọ́n yàrá wọn ni nǹkan mẹ́rin ni. aljamal ẹwà aljamal ẹlòmíì àtúrí ẹwà àtúrí ẹ̀fọ́ fẹ́ǹsì ni ẹ̀wọ̀ yẹnni pé ànábì ní tọ́ bá fẹ́ fẹ́yàwó fẹ́ǹsì tọ́ ọmọ sallallahu alaihi wasallam àbúrò fẹ́ fẹ́ǹsì tọ́ fẹ́ǹsì tọ́ náà ní pé kó wo nǹkan yìí alákọ̀ọ́kọ́ náà lẹ́wà rẹ̀ ìyàwó rẹ̀ rẹ̀ alhasabu ìdílé ẹ̀ ọkọ rẹ wá láti délé gidi ìyàwó rẹ wá láti délé gidi ìkan nìyẹn ó di méjì tọ́wọ́ bá rẹ lákọ̀ọ́kọ́ tọ́wọ́ rẹ lẹ́ẹ̀kejì àdúrà rẹ ń gbà lọ nìyẹn bọ́ọ̀ bá sílẹ̀ lákọ̀ọ́kọ́ tọ́wọ́ rẹ lẹ́ẹ̀kejì ìkan tá ti wà. àwọn boat tí ó di ọkọ àti àyè mọ́lẹ̀ tí wọn ò fi ní sábà kọra wọn iná nàná bí mẹ́ńsà fún wa sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ ẹwà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìdílé tó ti wá nígbà míì ni pẹ̀lú ìdílé ni pé big ìdílé ńlá ẹ bá ní ìdílé ńlá lélẹ́yìí ti wá ntàmì nìyẹn ìdílé ìtàlẹ̀ mi wà tẹ̀jẹ́ sí pé àmọ́ yóò ṣẹ̀ṣẹ̀ júwe júwe júwe mò ń béèrè lọ́dọ̀ ẹnìkan ní nǹkan bí ọ̀sẹ̀ kan ọ̀ ń dákọ̀ lu ibi tó ń ti ó sì dákọ̀ lu mẹ́fà lera wọn kò sí ìtìmọ̀ tó mọ̀ lẹ́yìn ẹ̀. Ah, ah. mo ní ìlú tí wọ́n ṣe á sápamọ́ tó báyìí. wọ́n wá pẹ́ kó tó di wọ́n wá dákọ̀ lẹ́yìn mọ́kànlá rẹ̀ méjìlá wọ́n wá dákọ̀ lu kan tó wá jẹ́ pé ìlú tẹ̀yàn mọ́ ẹ̀ rí i pé ó fi wá pé ìlú yàtọ̀ sí ìlú bẹ́ẹ̀ náà ni ìdílé yàtọ̀ sí ìdílé náà a ma tori ìdílé a ma tori ẹ̀fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta òun náà lówó owó tóbìnrin bá lówó alẹ́ ẹ̀fẹ́ tọkùnrin bá lówó obìnrin náà lè ẹ̀fẹ́ nǹkan mẹ́ta nìyí ọwọ́ akẹ́lẹ́ kẹrin tí ṣe adé orí ẹ̀ òun náà ni ẹ̀sìn fẹ́ǹsì mi nìyẹn tẹ́ ẹ bá wá rẹ́ nìkan tó jẹ́ sí pé àti wọn tẹ́ ẹ kanu mẹ́rẹ̀ẹ̀rin nínú gbogbo ayé wọn tí òṣèwà ń ìyàwó ọ̀rẹ́ wa ọkọ náà wa kò sówó ń bẹ̀ tálíkà làwọn méjèèjì ìdílé wọn ò nítumọ̀ wọn ò tún wá lẹ́sìn à ẹ lọ mọ̀ pé ọ̀sán kan òru kan iná ni wọ́n lè sọ̀pin yàrá ara wọn tánà bí sọ nìyẹn sọlọ lọ́wọ́ rẹ tó jẹ́ sí pé wọ́n máa yá mi tó jẹ́ sí pé ìyàwó rẹ ti wà nínú ilé ẹ ọkọ ẹ ti wà lọ́dọ̀ ọkọ rẹ ìwọ obìnrin wo mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ gbọ́dọ̀ mẹ́rin kan nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí lára ọkọ rẹ tọ́ba ti rí kan nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí máa fọkàn balẹ̀ pé alihamudulilayi ọkọ àtìyàwó wa ìjọkọ àtìyàwó wa ó ní kínú ó ní fẹ́ǹsì. mọ́tò ọ̀bà rí mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ tètè wá tètè sàkíyèsí ara rẹ o hmm. tó orí kanu mẹ́rẹ̀ẹ̀rin yìí bẹ́ẹ̀ sàkíyèsí ara rẹ. ìlú òlọ́lọ́lá ju mẹ́rẹ̀ẹ̀rin yìí ànábì wa ní fẹ́ǹsì yìí ẹyọ kan ní ṣùgbọ́n kan ń bẹ fẹ́ǹsì mẹ́rin ní fẹ́ǹsì yìí ṣùgbọ́n kan ń bẹ tó jẹ́ sí pé òkè gbé mi lórúkọ ẹ̀ kí ni tó wá lágbára jù ń bẹ́ẹ̀ onáàlẹ́lẹ́kẹrin àti tóbìnrin bá lẹ́sìn tọkùnrin bá lẹ́sìn tí ò lówó tí ò lẹ́wà tí ò nídìílé àhán ọkọ àti ìyàwó wọn ní túká kí lọ́pàá tí òfin ní túká tí gbé ọ̀ka ọ̀rọ̀ ọlọ́run fún yọ́gbọ́ yìí ó sì kàrọ̀ ànábì fún yóò ṣe kí ni yọ́gbọ́ yìí ọ̀parí gbogbo ẹnikẹ́ni tí bá máa lọ gbọ́rọ̀ ọlọ́run tí máa gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wa sallam tó sì máa ń sẹ̀sìn bọ́lọ́run ti gbé wá fúnra wa yìí ẹ lọ́ọ́ mọ̀ pé ó ti wó fifty percent nínú kan náà àwọn sábàbí tí máa ń kọ̀ sí kọ́kọ́ àjàwọ̀ kọ́ra wọn kalẹ̀. òrùka á padà wà á bá á padà bọ́ à ń padà bọ́ wà á bá àwọn sábàbí yẹn padà tí wọ́n mọ̀ pé olórí rẹ̀ òun náà ní nǹkan tí mo sọ yẹn àti nípa báyìí nínú àwọn nǹkan tí ànábì wa àti israel islam gbogbo wa tó tún jẹ́ wa fẹ́sìn islam òun náà ni wípé wọ́n ní mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ. fẹ́ǹsì ni ẹ o bóòlù ti fẹ́ fẹ́ lẹ́bọ̀ tẹ́yìn máa jà bóòlù ti fẹ́ fẹ́ lẹ́bọ̀ tẹ́jọ gbé kò rọrùn fẹ́ǹsì kan lọ́jẹ́ torí wípé àgbáyé tiẹ̀ yàtọ̀ sí tiẹ̀ ọlọ́run tiẹ̀ yàtọ̀ sí tiẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ yàtọ̀ sí tiẹ̀ ìgbà tí o bá fẹ́ kírun lò wọ́n máa fi yé bàrìbà ìgbà tí o bá fẹ́ ṣe kíní kan wọ́n fẹ́ sọdún kíní kan tí wọ́n jọra wọn nípa báyìí ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ẹlẹ́bọ lóbìnrin bákan náà ẹ gbọ́dọ̀ fún ọmọ yín fún ẹlẹ́bọ lọ́kùnrin náà ẹ̀yin olùbọ̀ mi ẹ̀jẹ̀ ká lọ́mọ fẹ́ẹ̀sì Islam ọ̀pọ̀ obìnrin lé púpọ̀ nínú àwọn nǹkan tí wọ́n máa gbé pé ẹ̀sìn Islam ọ̀pọ̀ obìnrin lé púpọ̀ òun náà ni wípé Islam ó dá sí ọ̀rọ̀ obìnrin púpọ̀ ju gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Islam dá sí lọ. bọ́lá ń ṣe ṣàlàyé ṣẹ̀ríà obìnrin la ilaha illallah ah, ah, ẹ̀sẹ̀ lè gbé sóbìnrin nìkan ni obìnrin ní yòókù nínú ṣẹ̀ríà Islam ìṣẹ̀lẹ̀ ìsìláàmù sálàyé obìnrin ní ṣókí láwọn ààyè míì ó sì sọ ní ìfọ̀síwọ́wọ́ láwọn ààyè mìíràn bákan náà náà gbogbo kọ́ndíṣàn obìnrin pátápátá ní ìsìláàmù rí sí orí sí báwo ni tá a bá bí obìnrin kí láti ṣe fún láti gbà tá a bá ti bí obìnrin jáyé gbogbo ntọ́jú ọmọ ìjọsìn obìnrin ìsìláàmù sálàyé yẹ bákan náà gbogbo ntí ìyá wọn máa ṣẹlẹ̀ sí obìnrin lásìkò tí bá ń ṣe nǹkan oṣù ẹ̀ lọ́wọ́ ìsìláàmù sálàyé gbogbo nǹkan tọ́jẹ́ mọ́ aṣọ́kọ àtìyàwó láàrin obìnrin sọ́kùnrin islam ṣàlàyé bákan náà gbogbo tọ́jẹ́ mọ́ oyún níní obìnrin máa ń lóyún nínú ẹ̀sìn islam islam ṣàlàyé bákan náà bá a ṣe ń bímọ àti bá a ṣe sọmọ islam ṣàlàyé ẹ̀fọ́bìnrin kò fi nǹkan kan lẹ̀ tọ́jẹ́ mọ́bìnrin láì ṣàlàyé even lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ obìnrin sílẹ̀ tẹ́nipọ́ bá ti ẹ̀ṣẹ̀lẹ̀ ẹ̀sìn wo ló tún mójútó obìnrin ẹ̀sìn islam ẹ̀ islam wá gbé obìnrin tí wọ́n bá kọ̀ sílẹ̀ ọkàn tiẹ̀ mọ́ àwọn group tó jẹ́ sí pé agbọ́dọ̀ máa fún ẹ ní special attention agbọ́dọ̀ máa wù wọ́n lọ́tọ̀ ojú àánú ojú àánú ọ̀tọ̀ lágbọ́dọ̀ máa fi wù wọ́n láwọn obìnrin tí wọ́n bá kọ̀ sílẹ̀ ẹ̀rí anabi wa sallallahu alayhi wa sallam sanadi sinima mu gba wa qala qala rasulillah sallallahu alayhi wa sallam qala rasulillah sallallahu alayhi wa sallam. الساعي على الأرامل والمساكن كالذي يجاهد في سبيل الله أو كالذي يصوم النهار ويقوم الليل الله أكبر رواه البخاري آه. حديث إن كان لن تتوما الله أكبر للولين الله أكبر آه. لما قول من سلة a pé àbí ó ti parí nìyẹn kò parí o ká ní kó bá ṣẹlẹ̀ bí wọ́n kọ obìnrin sílẹ̀ kò parí sẹ̀rẹ́ ìsìlámù wa kàǹtì irú obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ ní pé ẹ fún ẹ ní ààyè ọ̀tọ̀ ààyè ọ̀tọ̀ wọ́n ń pè é ní àrọ́mìlì àrọ́mìlì ànábì wa gbé ọlá kalẹ̀ fẹnikẹ́ni tí bá ń mójú tó àwọn opó tí yorùbá ń pè lóko ìsìlámù wa sọ ànábì wa ń tọ́nu ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ń mójú tó àwọn opó tí ń wá bí wọ́n ṣe jẹ nírọ̀rùn fún wọn tó ń wá bí wọ́n ṣe mu nírọ̀rùn fún wọn tó ń wá bí wọ́n ṣe lo ayé ìrọ̀rùn fún wọn ó ní kálẹ́dì yujahidu fi sabili. kálẹ́dì yujahidu fi sabili. olóyún tó bá ṣe wẹ́ẹ̀ ọ̀là ẹ̀gẹ́dẹ́ ti ń ṣe jihad. Allahu akbar. tó lè wọn bàbá yíyọ ṣé ọ̀pọ̀lọpọ̀ wà lọ jihad rí ní òjá àmọ́ wàhálà fún lẹ́mẹ̀. ẹ wá wo ìdúró wa àwọn kálẹ́dì yasumu an-nahar wa yaqumu al-layl. ó ní ẹ̀sán tá máa fi wé iṣẹ́ tá a máa fi wé iṣẹ́ tẹ́ni náà ṣe ó dàgbẹ́ gẹ́gẹ́ bí ẹni tọ́já sí pé gbogbo ọ̀sán rẹ̀ ní fi ń gbààwẹ̀ gbogbo òru rẹ̀ ní fi ń ṣe náfìlà ojoojúmọ́ dẹ̀ ni kì í ṣẹ̀kan lọ́fẹ̀ every day every night gbogbo ojoojúmọ́ àwẹ̀ gbogbo òru lọ́rin kò ní í dákẹ́ látàlẹ́ tásùmọ́ òfìtò. ẹnu pé òun mójútó opó obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ ẹ wọ ọlá bó ṣe tóbi tó nàám ẹ jẹ́ ká lọ́mọ lápapọ̀ yìí pé lọ́kọ àtìyàwó láàrin ara wọn ojú tí Islam fi gbé ọ̀rọ̀ ọkọ àtìyàwó kalẹ̀ torí pé nínú lẹ́kṣọ̀ yìí àwọn nǹkan kan wà tó jẹ́ sí pé ẹlòmíràn máa wòye pé kò yẹ kí èèyàn máa sọ jáde àgbọ̀rọ̀ máa sọ jáde torí lẹ́kṣọ̀ tó bá jẹ mọ́kọ àtìyàwó kò sojú tí ń bẹ̀ mọ́ kò sí máa wí. èyí tí sẹ̀rẹ́ àbáni ẹ̀ gbọ́dọ̀ wí nìkan là ní wí kò sojú tí ń bẹ̀ mọ́ lọ́wọ́ àlùkò àyẹ̀nìkan bá àlùkò àyẹ̀nì ṣe pa sámọ̀ òní mo fẹ́ bọ́ sí fún àyè àwọn ọ̀nà tí ìsìlámù alukurani gbàgbé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kalẹ̀ ní alukurani ọmọ pé ọ̀nà ẹlẹgẹ́ ni ọ̀nà tó jẹ́ sí pé yìí máa fa àyàn lọ́kàn ni yìí máa ń jẹ́ kí ojú èèyàn tutù ni ẹ̀rọ o gbọ́n ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ obìnrin àtọkùnrin ọlọ́run ní inú sọ́tọ̀ bá kọ́ra àyà one eighty seven ọlọ́run bá sọ pé hunna lakum wa antum libasun lahun. hunna هن لباس لكم وأنتم لباس لهن ọlọ́run ní ẹ̀rí ọlọ́run fẹ́ ròyìn táwa jẹ́ àti táwọn jẹ́ ẹ lákun sóṣòro fọlọ́n kó pé hunna azwajun lakum wa antum azwajun lahun sóṣòro fọlọ́n kó sọ pé ẹ̀yin lọ́kọ wọn àwọn náà láya yín ni ọlọ́run ọba ò sọ pé ẹ̀yin lọ́kọ wọn àwọn náà láya yín ó ní hunna libasun lakum àwọn obìnrin yẹn o àwọn lasọ yín wa antum libasun lahunna ẹ̀yin náà sì ní kíni lasọ wọn ẹ̀rọ kan kí ló ń fẹ́ sọ mẹ́yẹn ọlọ́run fẹ́ sọ fún wa pé ẹ̀yin lọ́kọ àwọn ènìyàwó ṣùgbọ́n kò pè mí lọ́kọ kò sì pè ìyàwó mi ní aya ó pè mí lásọ ó sì pòun náà ní àṣọ ẹ wo kùránì ti gbọ́dọ̀ kalẹ̀ ó pé àárín ọkọ àtìyàwó àárín tó ní special ni ọ̀rọ̀ tábà máa ń sọ láàrin ọkọ àtìyàwó tábà wà kọ ọkọ àti ọwọ́ máa bára wọn sọ ọwọ́ lọ nítumọ̀ agbọ́dọ̀ máa tọrọ ọ̀rọ̀ tó ń bí ìyẹn sọ níta obìnrin mi wà gbogbo ohun tọ́lọ́ ń fún tó dùn tó nì kì í fọ́kọ ẹ̀ nínú ilé ìta ni ó ti máa lò ẹ ó ti tàkìtì ẹ̀ sọ́wọ́lọ́ kò sóbìnrin ti ń bẹ láyé tọ́lọ́ ń dá tó dé gbọ́dọ̀ nìyí tí ò fún yín àwọn ohun èyí tí ọ̀bá mọ̀ ẹ sọ fún pé ronú sí dáadáa ọ̀nbẹ lára rẹ̀ yóò gbé jáde náà bẹ́ẹ̀ náà sì lọkùnrin náà ó ní àwọn ìṣesí tó yẹ pé ò lè ṣe níta ńgbà bá dínú ilé náà ló ti máa dá o àwọn ìṣesí yìí ọ̀bọ̀rọ̀ máa rí bíṣẹ́ o ọ̀ máa lò torí pé ọlọ́run ga tọ́gbọ̀rọ̀ kalẹ̀ náà rẹ̀ kọ́ ẹ̀ẹ́n pàtàkì bá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ó ní hunna libasun lakum wa antum libasun lahun ẹ̀yin ni aṣọ wọn àwọn náà sì ni aṣọ yín Allahu akbar ẹ̀ẹ́rì nínú èdè Yorùbá ó fi rẹ́gì àwọn Yorùbá tí wọ́n bá dárúkọ aṣọ nǹkan tó dáa ní wọ́n máa fi wé aṣọ àwọn Yorùbá sọ pé ọmọ ẹni ni kíni láṣọ ẹni kí ló dé ó fi wá yí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ó dáa jù ní ọ̀rọ̀ ọmọ ẹni láṣọ ẹni àwọn Yorùbá tó máa sọ pé ènìyàn ni kíni láṣọ ọ̀nì èsì tó kú èèyàn ní fìlà rẹ̀ èèyàn ní bàtà rẹ̀ wà lóko ẹ̀rìn òyìnbó nàlẹ́ bá sọ̀rọ̀ làkọ́ni.

ọ̀fẹ́ báyàwó ẹ̀ sọ̀rọ̀ ìwọ náà fẹ́ bọ́kọ rẹ sọ̀rọ̀ mọ́sẹ́bù tí máa ń ṣe dáwọn ti ta ọgbọ́dọ̀ fún ní kí ni ọ̀nà ọ̀tọ̀ kí ìfẹ́ àti déédé kó lè bá àwọn lọ síwájú tí wọ́n wáyà nínú Al-Qur'an ọlọ́tún sọ́nù sátò bá kọ́ra bákan náà fún nisa'ukum harithun lakum. nisa'ukum harithun lakum. فأتوا حرثكم أنا فأتوا حرثكم حيثما أنا شئتم فأتوا حرثكم أنا شئتم نعم نساؤكم حرث لكم ọlọ́run ọba sọ pé àwọn ìyàwó yín yẹn o harsun lakum oko yín ni wọ́n ṣe ẹ̀sùn yìí ẹ̀rù bí kòrán ti gbé kalẹ̀ ó ní oko ọgbà yín ọgbà ọgbà ni àwọn ìyàwó jẹ́ fún yín harsun lakum gbogbo wa náà sì mọ̀ pé tá a bá ní oko a máa rí nǹkan èso ń ndụ ẹni pé ìyàwó rẹ èso ń ń èso lára rẹ gbogbo kákínni késo jẹ oko a máa rí fúrúùtù mẹ́ ẹ̀yẹ́ pé ìyàwó rẹ omi ìmọ̀ wà nínú oko pé ìyàwó rẹ lára rẹ omi wà lára rẹ bọ́bá igi wà bóun bá mú àmọ́ nínú pé ìyàwó rẹ igi lọ́jọ́ fún ẹ tata bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ náà nínú oko àmọ́ rí àwọn ewé bẹ́ẹ̀ ẹ̀fọ́ ewédú tòmátò gbogbo àwọn nǹkan ìgbádá yẹ̀yìn ọ̀nbẹ̀nbẹ̀ yẹn ni pé ìyàwó rẹ gbogbo nǹkan yẹn bẹ́ẹ̀ bàbá ń bá rí ẹ̀jẹ̀ tó jẹ́ olórí pátápátá ń bẹ̀ ni pé nínú oko nǹkan tó jẹ́ fresh là máa rí ń bẹ̀ ó lágbára ju supermarket lọ supermarket ò lè rí nǹkan fresh ń bẹ̀ ó lè rí gbogbo ń dáwé ń bẹ̀ ó sì mọ́ lè rí fresh ń ẹni pé tẹ bá ń wá ìtẹ́gbọ̀n ní fresh ayé ìgbádùn ayé tẹ́jọ́ fresh mo lọ́wà lára obìnrin lọ́wà ẹ bọ́lọ̀ ti gbé kalẹ̀ ní sáà òkun harrison lakum ọlọ́wọ́n ẹni ẹ lọ sínú oko yín o ìgbà tó bá wù yín ní ká ẹ lọ sínú oko yín. fàtú harsakum anna shi'tum. eléyìí táǹkì fún wa yìí láti fi mọ̀ pé lẹ́yìn ọkọ àtìyàwó kì í ti bá ti ń ṣe ayé lásán láti máa ṣègbè tọ́ba ní mo lè lọ sóko olóko lọ ra nǹkan bẹ́ẹ̀ gbogbo tí wọ́n wì máa ríra ń bẹ́ẹ̀ o ò lè rírí nǹkan mẹ́lẹ́dọ̀ obìnrin rẹ̀ rà torí pé yàtọ̀. nàám nínú àwọn àyà Al-Qur'an títún júwe ń ta rí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wa'ashiruhunna bil ma'ruf. wa'ashiruhunna bil ma'ruf. ọlọ́run ni ẹ máa bá wọn gbé ẹ máa bá wọn gbé ẹ máa bá wọn ìyàwó yín gbé ẹ̀yin ìyàwó náà máa bá wọn ọkọ yín gbé bil ma'ruf ẹ̀rí ma'ruf dà láàrin wa sí ma'ruf wa ma'ruf náà wà ma'ruf wa ẹ̀yin nìkan náà ni ọlọ́run ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ẹ̀sẹ̀ wa mọ̀ tí wọ́n ma'ruf àfà ẹ̀ mọ̀ ọ̀yà ẹni ní ìbọ̀ ẹni tó gbajúmọ̀ ok masala <laughs> ah, ọlọ ilé ẹlọ́jìnà púpọ̀ wà á ṣòro hunna bil ma'ruf ìjẹ́pẹ̀ ma'ruf tí wọ́n bá ní ma'ruf gbogbo ìran dáadáa tí ń bẹ láyé tí ń pè ní dáadáa abẹ́ ma'ruf lọ́wọ́ ìjẹ́pẹ̀ ma'ruf ni lọ́run sọ pé waltakun minkum ummatun yad'una ila al wa ya'muruna bil ma'ruf màrúfù kì í ṣe ń dá mọ́ o ah, ìjẹ́mìnì pẹ̀lú màrúfù láwọn tẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ ni pé dáadáa òkè gbé ní dáadáa náà ń pè ní màrúfù gbogbo nǹkan ń pè ní dáadáa láyé ìyẹn mo fẹ́ mú jáde fún wa ọlọ́run ní ẹ máa bá wọn ìyàwó yín gbé ẹ̀yin ìyàwó náà máa bá wọn ọkọ yín gbé bil màrúfù bil màrúfù pẹ̀lú gbogbo ọ̀ràn tí wọ́n bá ń pè ní dáadáa àyè yìí ṣẹ̀ṣẹ̀ kà yí pé fún lówó fún mm, mm, mm. bil màrúfù gbogbo nǹkan pè ní dáadáa nínú ọ̀rọ̀ ẹnu nínú aṣọ wíwọ̀ nínú ṣèṣì gbogbo nǹkan bíi ma kò sí ìyẹn ni pé kò sí ń tọkọ àtìyàwó fúnra wọn tọpọ̀ jù ìtumọ̀ ma'ruf ni pé ọkọ lè jọ pé mo kọ́lé fún ìyàwó mi kẹ ẹyin náà wà ní kí ẹ mélòó lọkọ fún síbẹ̀ ọkàn náà bá kọ́ mẹ́wàá fún o ò tí ì gbé tọ́lọ́hún yìí mi o ò tí bilmaruf tálẹ̀ kúránì mú wáyé ó gbé gbogbo àwọn nǹkan yẹn ni kò ní ààlà kankan ìyẹn ló fi já sí pé àwọn àgbọ̀yí tọ́lọ̀ ń gbé fún wa mìíràn lọ́kùnrin nìyí àbọ̀dọ̀ máa kọjá láti fi máa ma báwo láti fi náà ni o náà ẹ̀sùn wa yà mìíràn lọ́kùnrin ọlọ́run ni ọlọ́run ẹ̀ńdà ara àwọn bí kùránì ti gbọ́rọ̀ ẹ̀ka rẹ̀ yẹn o mo kàn fẹ́ ká máa rí àkọmọ̀nà ńbẹ̀ yẹn kálí bá a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wá ti jìnnà sí nǹkan tí ìsìláàmù mọ́ wa lọ́fà tó fi jẹ́ sí pé a ti ní pọ́blẹ́mù dáhùn níyì yálà ọkùnrin la jẹ́ ni o àbóbìnrin la jẹ́ wọn tó lọ ń wí láàrin oníwàlà ọ̀hún yìí bẹ́yìn ṣe ń béèrè right látọ̀dọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ náà ni ẹ máa fún àwọn náà o irú ń tẹ́yìn béèrè yẹn ẹ máa ṣe fáwọn náà irú ntẹ́yìn bẹ́ẹ̀ lọ́sọ̀dọ̀ àwọn obìnrin pé ká ṣe fún yín yẹn gbogbo àná là ń wọra wa àwọn ọkùnrin ra wa báyìí à ń tẹ́jú síra wa hàn kálukú ọlọ́mọ tí kálukú béèrè látàárọ̀ tó gbọ́n pé tí mo bá ti dé lọ́sàn-án ìyẹn ni mo máa jẹ o ẹ̀rẹ̀ ẹlẹ́mi ti béèrè báyìí kó tó wá sí lẹ́kṣọ̀ ẹlẹ́mi pé no kíní báyìí ni mo fẹ́ ṣe ok àkókò báyìí ni báyìí á ti ní nǹkan wàhálà Eh, ìyẹn ló fi jẹ́ títí abdullahi ibn abbas radiyallahu anhu abdullahi ibn abbas radiyallahu anhu. annahu qala inni la tazayyanu bizinati li zawji kama hiya tatazayyanu li. Eh, abdullahi ibn abbas gbogbo ẹni ọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ abdullahi ibn abbas ẹni tó mọ kùránì jù ní gbogbo àwa mùsùlùmí nílẹ̀ yàrá. ọlọ́hu anhuma. ọ̀nà eh, mọ̀lẹ́ kùránì jù tọ́mọ̀ tún mẹ́rin jù. àrùjàmá ló kùránì. ó ní èmi dẹ́ ń ó ní mo máa ń soge mo máa ń sakọ àdírẹ àdéfìlàmà báyìí pé yorùbá ni mí ni mi bá gẹ fìlà ní gọbì ìwọ́n mi ti gọbì báyìí pé haúsá dẹ̀ ni mí màá jẹ́ kíta jí àmì ó ti kíni kọ́ gbọ́ màá wọ sọ́ọ́ tó màá wẹ̀ màá yarun gbọ́n mi màá ti gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ọ̀dà tó ti tẹ́mtẹ́m. ẹnì la tàbí yanu kàdínà. ó ní mọ̀ mọ́ ń sọ̀sọ́ fúnyàwó mi fúnyàwó mi. lizauti. gẹ́gẹ́ bóun náà tí mo ń ṣe ọ̀sọ́ fún. kama hiya tàtàgá yanu lé. àwa ní ìsìn ìyàwó nìkan láà máa béèrè pé ẹ sọ́sọ́ tó gé fún mi. àwọn náà ṣe wọ́n làwọn ń nà mí tó lẹ́ni alẹ́ yìí. ṣé ti táwọn náà ṣe é gé fún. káwọn náà wẹ̀ tàbá wẹ̀ tán ká fi pẹ̀fúmù síbí ká fi síbí rà káwọ̀ kó ṣe ń gbélé ńlọ ọ̀dọ̀ yẹn náà ni mo ń bọ̀. ilé náà mo wà. ẹ rí i pé ọ̀nà yọ oúnjẹ ọjọ́ náà ṣe kíni yọ yàtọ̀ ń sísè. bẹ́ẹ̀ ẹni mẹ́mọ́ ìgbé ààyè òsì bẹ́ẹ̀ ni ààyè òsì ṣùgbọ́n ẹ̀kọ́ kan náà ń kọ́. naam ó ní làtàzáyán bìzí na tòlèzáwójì kàmáhẹ́rẹ́ tàtàzáyán olóyè. naam ẹ jẹ́ ẹ bá rí bó ṣe ròyìn àwọn obìnrin nínú àwọn ọ̀rọ̀ kan. ẹja mú kan bẹ̀ ọ̀rọ̀ tó gbé kalẹ̀ fóbìnrin yìí ó jẹ́ ká máa pé tá a bá ti bọ sí agbègbè ọkọ àtìyàwó báyìí sì máa sọ̀rọ̀ ńbẹ̀ yàtọ̀ ọ gbọ́dọ̀ yàtọ̀ lèyí ṣe sáìdì ká máa ṣe seriousness seriousness ṣe báyìí ojú ìlé ó ti di ká máa fẹ̀yìn díẹ̀ díẹ̀ ó ti ká máa ti nìyẹn tí ti sí yẹn ń yẹn yẹn àárín o. mọ́tò yẹn máa takú ni o yìí tó dé wa ọkọ ọkọ àtìyàwó náà ni kasimael kátẹ díẹ̀ díẹ̀ tabafẹ tún nǹkan sí mbẹ naam ẹ wá wo hadith yẹn gẹ́gẹ́ bí tọ́wọ́n sahih bukhari àti muslim ó ní àná anas radiyallahu anhu. àná anas radiyallahu anhu. àní anas látọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti gbà wá kọ́lọ́ bá yẹn sí. anna nabiyya sallallahu alayhi wa sallam kana fi safarin wa kana lahu. ànábì ń bẹ nínú àjò ó lónìí ìrìn àjò níjọ́ kan. وكان له وكان له صلى الله عليه وسلم حاد يقال له يقال له أنجشة ọwọ́ ẹni lẹ́nìkan tí máa ń tún ẹ̀dùn kan báyìí nínú àwọn sàbí ìmọ̀ ń sọ̀rọ̀ ìmọ̀ ń ka alẹ́pẹ́ bí ẹbí wákà wákà ìmọ̀ ń dá wákà fáwọn nẹ́bí sallallahu alaihi nípa ilé túmọ̀ ẹ̀sìn náà ẹbí tó bá sájọ náà láti wé òun ohun ẹ̀ á dùn kí ni ẹ ń lò yẹn sí torí pé wàhálà orí ìrìn àjò tí wọ́n bá ti ń gbọ́ ohun tó dùn yóò máa rèwé fún wọn. yẹn ni pé àwọn ìyá àtijọ́ yẹn àwọn ìyàwó sì ń rògbọ́n sí láwọn mọ́ tí wọ́n bá ń fọ aṣọ níta àárí ah. bí wọ́n ti ń bọ́ sínú orin kan ni wọ́n máa bọ́ sí orin ẹlẹ́ẹ̀kejì tábìlì ìpínlẹ̀ ńkọrin sí wọ́n máa ń tán orin tí ń kọ yẹn ó fún ìlú rẹ̀ iṣẹ́ gidi ní í ṣe o ṣùgbọ́n kọ́mọ́bà ṣe mà wípé òun ti wàhálà anabi wa ni ẹni yẹn sábà ti rìnrìn àjò sọ̀rọ̀ bá sọ nípa ní anjasa. anjasa. ọ̀kẹ́rin na hasan al-sawt. ọ̀kẹ́rin na hasan al-sawt. ọjọ́ ẹni tó ń hẹ̀ dùn dáadáa ọwọ́ a máa ń ka a máa ń ka ọ̀rọ̀ bí máa ń ka orin fún anabi sallallahu alayhi wa sallam. faqala lahu nabi. faqala lahu nabi sallallahu alayhi wa sallam. ẹ ọwọ́ nkọrin yẹn lọ ọwọ́ adáàrin kan anabi wa rí pé orin ọkùnrin ti wá lágbára díẹ̀ ohun yìí lágbára ó ti fẹ́ máa fẹ́ ti àwọn obìnrin. Uh-uh. torí bí ìrìn àjò náà wà àwọn obìnrin wà ń bẹ ọkùnrin wà ń bẹ ohun ẹ̀ lóòkè àwọn obìnrin kan ti ń gbọ́ wọ́n ti fẹ́ máa ní fìtínà pẹ̀lú ohun ẹ̀ ẹ̀kọ́ sì wà ń bẹ fún wa bó ṣe jẹ́ sí pé kì í ṣe bẹ̀rẹ̀ wa ẹni wípé nínú àwọn nǹkan tó tètè pa ìgbínú obìnrin rẹ jù tí a ní pé ẹ bá ń jà tó o sì mọ̀ pé wọ́n lọ jẹ̀bi rẹ̀ ìwọ fún ní kó chíǹjì tóònù ẹ̀ kó o fi bá sọ̀rọ̀ ó rí i pé lójú ẹsẹ̀ ló yọ ẹrin o lè tún máa bínú padà sùn yọ rẹ́rìn lójú ẹsẹ o ti gbé o ti pa fifty percent ìbínú ẹ̀ o ti pa rẹ̀ wọ́ọ̀kì ìjọ òun fún ẹ̀rí obìnrin tó dùn ún tètè pa ìbínú wọn rẹ jù òun náà ohun tó dùn tó bá ọkọ tàbí wáyé látọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ sí pé ọjọ́ bí ọmọ lásìkò tí wọ́n now ìwà ìdáka yà. ọwọ́ nkọrin yẹn lọ ọwọ́ àti wàá fẹ́ máa disturb àwọn obìnrin ẹ bá wo ohun táwọn ìbéèrè kalẹ̀ àná bìnrin ìwà ìdáka yà á ń ṣàṣà láàbò kúrò kọ̀wárí. òní ìwà ìdáka díẹ̀ díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ yà á ń ìwà arákùnrin mi tọ́ ọmọ tó ń o torí pé àwọn ìgò tá a kó dání lọ́wọ́ yìí ànábì wa pe obìnrin ní kínú ìgò sallallahu alaihi wasallam ẹni pé ààyè tá a wá ń yẹn kì í sáyè tá à ń sí máa ń là mọ́lẹ̀ pé àwọn obìnrin ò ní nígbà tá ní ìgò ni wọ́n hàn ó wò pé yes ìròyìn tó dáa ni ìròyìn tó dáa ni wọ́n pè yàn ní gò yẹn ni pé ẹni tá a máa ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ni wọ́n tọ́ ọ̀ bá gbé gẹ̀gẹ̀gẹ̀ tó bá lè rí bọ́ọ̀lù ó fi kí ni yóò kọ́ a gbọ́dọ̀ sí ìgòbí òkúta tánà bí balẹ̀ òkúta ni wọ́n ẹ̀dá kan sọ́pọ̀ wọn lé sọ́pọ̀ wọn lé a lè lẹ òkúta mọ́lẹ̀ tí ó kíní ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n ní ìwà ìdàkàrà àǹjàṣà. ìwà ìdàkàrà àǹjàṣà. díẹ̀ díẹ̀ rẹ ọkùnrin yìí. látàkìsírè kọ̀wárí. má jẹ́ kí gbọ́ ọ̀fọ́ àbí má jẹ́ kí gbọ́ ọ̀fọ́ sallallahu alaihi. tẹ̀lé yìí òun náà ni àwọn àkọmọ̀nà kéékèèké tẹ̀ẹ̀káwò náà ẹ̀yin ọkọ àtìyàwó tẹ̀lé ọkọ pàápàá jùlọ àti rẹ ìyàwó àwọn nǹkan kan wà tẹ̀jẹ́ sí pé èmi àti ẹ̀ láti ọjọ́ kọ àti ìyàwó tá a bá yín lè jì síbẹ̀ ẹ lọ mọ̀ pé tá a bá ní ẹ̀gọ́ ọkọ àti ẹ̀gọ́ ìyàwó àwa ni ká máa náwó wa sókè àwọn nǹkan kan wà tẹ̀jẹ́ sí pé tó bá yín lè wà nínú àjọ kan wa pé bó ti gbọ́dọ̀ rí nìyí ẹ lọ máa sọ fún ọkùnrin bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ pé ìsọkọ onílàkàyè ẹ sì máa ń sọ fún obìnrin bẹ́ẹ̀ pé èyí tí obìnrin onílà káyè máa ń sọ bí mẹ́rin àti márùn fún wa. alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹ jẹ́ ká mọ̀ yìí pé kò ṣeéṣe ẹnikẹ́ni tó bá ń rò yìí pé òun àtìyàwó òun ìṣesí àwọn gbọ́dọ̀ papọ̀ ẹ sọ fún un pé àtiwọ́ ìyàwó àtiwọ́ ọkọ ẹ̀gọ́ làwọn méjèèjì. ẹ̀gọ́ làwọn méjèèjì. ìṣesí tó bá ṣe lè rò báyẹn wípé ìṣesí ìwà àtìyàwó gbọ́dọ̀ papọ̀ hundred percent kò ṣe é irú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀gbọ́kùnrin lọ́ba rò ẹ̀sọ́ fẹ́ gọ̀ ni tẹ́lẹ̀gbọ́kùnrin náà lọ́ba rò ẹ̀sọ́ pé mo gọ̀rọ̀ náà torí pé kò rí bákan náà ibi ètò wáyàtọ̀ ìbejì jẹ́ bínú nínú ìyá kan náà tí wọ́n jọra wọn báwo wáyé ni ìwọ tẹ́ mú wá látòkè àti ìwọ tẹ́ mú wá láti ìsọ̀tà rẹ̀ ọlọ́run ọba sọ pé inna sa'yakum lashatta mo lójú ayà rẹ̀ sáà yóò ń bẹ̀yìn àti tẹ̀sìn àti táyé gbogbo ẹ̀ báyà sí wọn bí àwọn kan bá ti hàn lọ wọn lọ bùnmi àwọn kan wájú àwọn kan lọ sọ́hùn báyìí ni àwọn kan jókòó báyìí àwọn kan nàró báyìí àwọn kan sùn báyìí gbogbo sẹ́yà àtọ̀sọ̀ àwọn ìnà sàáyàkùn lásán. ilé ìlàkọ̀kọ́ ilé ọkọ ìyàwó àbílẹ̀ ìyàwó tọ́ ọba ilé rẹ̀ wípé bákan náà ni wọ́n àtọkọ àti ìyàwó rẹ̀ ẹ gbọ́dọ̀ rí ẹ gbọ́dọ̀ ìwà yín gbọ́dọ̀ jọra wọn tán lọ́mọ pé ni ọ̀hún. ẹlẹ́ẹ̀kejì òun náà tọ́ ọ báyìí ní òyìn pé ẹ̀ ní tẹ́ra yín ẹ̀gọ̀lẹ̀ yín méjèèjì tó o bá fi lè ròyìn pé èmi ọkọ ò ní sẹ́yàwó èmi ìyàwó ò ní sọ ọkọ ẹ̀gọ̀lẹ̀ yín méjèèjì. naam anabi wa sallallahu alayhi wa sallam oni kullu bani adama khata'un kullu bani adama khata'un o ti ọmọ adama bí sáyé gbogbo lẹ́ẹ̀ma sí mistake lẹ́ẹ̀ma sẹ́ kò sí ẹnìkankan tó yẹ ń bẹ̀ wa khayrul khata'ina tawwabun wa khayrul khata'ina tawwabun. ẹnu kẹta ronúkúwàdà ni kẹdẹ bẹ̀rẹ̀ ayín pé ẹ má bínú àìdíá dàlí má bínú ọtá ẹni tí ó máa ń gbẹ̀yìn ẹ̀ náà nìṣọ́ bẹ́ẹ̀ ni ni ẹlẹ́ẹ̀kẹta lè ń tẹ́jọ́ sí pé téèyàn bá ròyìn téèyàn bá ní kan nǹkan yìí ọkọ bẹ́ẹ̀ mo sí nírú ìyàwó bẹ́ẹ̀ kí ni nǹkan náà òun náà ni ká sọ wípé ká máa fi discipline obìnrin àdìkí àwọn náà máa wò fún wọn fi discipline ọkọ màá lè kọ́ màá jáwèé fún ọkọ sọ pé màá lè kọ́ lọ́wọ́ mẹ́ta síbi ẹyọ kan mẹ́ta máa mú tọ́wọ́ rò pé ọfẹ́ fi discipline rẹ ní ẹ̀gọ́ yọ ọ́ torí pé o ti kúrò nílànà sẹ́ríà njẹ́ ń pè ní tọ́lá ẹni sílẹ̀ kì í ṣe nítorí kálíbà fi ti discipline ìyàwó kọ̀ náà solution ní tọ́lá kò jẹ́ kì í ṣe ìjìyà ìtẹ́pẹ́ solution yàtọ̀ sí discipline ọ̀nà àbáyọ náà ni wọ́n gbé tọ́lá kò wá fún nù sẹ́ríà pé akọ̀rọ̀ ẹni sílẹ̀ ọ̀nà àbáyọ lásán lọ́jẹ́ kìí ṣe nípa àfi máa bá bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń tilẹ̀ gbé màá rẹ̀ fún màá fún nìkan kú tẹ̀ mọ̀ fún ìkan tó wà lọ́rùn sọ nípa báyìí ẹ ń bá ń nǹkan yẹn ẹ lọ mọ̀ pé owó ẹni bẹ́ẹ̀ ẹ̀gọ́ ọkọ ni bẹ́ẹ̀ náà sì ni òmùgọ̀ ìyàwó ni. torí pé ọlọ́run ọba ń sọ náà lọ́kọ̀ọ́ وإن يتفرقا يغني الله كلا من سعته وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما نعم هذه الآية آية wọ́n sọ fún wa yìí pé òpinya lè ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ṣùgbọ́n òpinya yìí ẹ ká lọ mọ̀ pé kì í ṣe ohun gangan ní ìjìyà ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà àbáyọ lásán ni ṣùgbọ́n tó bá lọ ṣẹlẹ̀ àyà yìí ti ń yé wa yí pé warranty wà fún àwọn tí wọ́n bá kọra wọn lọ́kùnrin àti obìnrin tí wọ́n bá kọra wọn tó ti jẹ́ sí pé wọ́n lò láti fi discipline ara wọn ṣùgbọ́n wọ́n lò gẹ́gẹ́ bí solution ọlọ́run ti yí anu àyà yẹn pé mo ti fọwọ́ sọ̀yà fún wọn yí pé wọ́n lògbèsè ayé tó dáa lẹ́yìn ìgbà tí wọ́n bá kọra wọn tán torí bọ́lá wọn bá sọ pé wa kana Allahu wasi'an yughni Allahu kullan min sa'atihi yughni Allahu kullan min sa'atihi. yughni Allahu kullan min sa'atihi. ẹ eléyìí yóò jẹ ká máa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń kọ́ra wọn sílẹ̀ á rí i pé wọn ò lògbèsè ayé gidi lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ra wọn sílẹ̀ yóò jẹ́ ká máa mọ̀ pé irú ìkọ́ra wọn sílẹ̀ tó yẹn kì í ṣe ìkọ́ra ẹni sílẹ̀ tí ó jẹ́ ti ọ̀nà àbáyọ kìí ṣe ti sẹ̀rẹ́ àbáàkì tó bá yẹ pé ti sẹ̀rẹ́ àbáàkì ni ẹ̀yìn kíkọra wọn sílẹ̀ adùn ni yóò jẹ́ kò ní jẹ́ kòkòrò gbogbo àwọn yìí ti ń ṣẹlẹ̀ yìí táàrí pé ọ̀ndà ìfọ̀ọ́sẹ̀ ayé rẹ̀ wá bàjẹ́ ọkùnrin náà ráyè kò gbogbo ayé rọrùn mọ́ ẹ lọ mọ̀ pé ìkọra ẹni sílẹ̀ tí wọ́n kọra wọn sílẹ̀ ni wọ́n kọra wọn sílẹ̀ láti pé abẹ́fẹ́ discipline ara wa ni kì í ṣe pé wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ lásán tọ́pọ̀ náà àbáyọ ní abálò fún ọlọ́run ọba ti sàdéhùn pé yóò ní láhùn kúlẹ̀ mí sàdé وكان الله واسعا حكيما وكان الله واسعا حكيما nínú àwọn nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ sí pé ẹnikẹ́ni tó bá ilé rò bẹ́ẹ̀ nínú ọkọ àtìyàwó ẹ máa fọwọ́sọ̀rọ̀ àfọn yín pé ẹ̀gọ́ ni wọ́n ẹlẹ́ẹ̀kẹrin ó dàní pé kéènìyàn máa wò yí pé ìyàwó òun ò ní jowú àbí kíyàwó ọmọ rò yí pé ọkọ òun ò ní jowú tọkọrin bá rò tóbìnrin náà bá rò bẹ́ẹ̀ ẹ̀gọ́ ọkọ ẹ̀gọ́ ìyàwó nìyàwó torí pé owú jíjẹ fún ara rẹ̀ atọkùnrin àtobìnrin náà lájọ máa ń jowú obìnrin kàpọ̀ ju ti ọkùnrin lọ. náà ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó jowú náà nígbà tó jowú ó sì fọ́ ọ fọ́ abọ́ ọ. ẹnì kejì ẹ awo awo tí wọn fi gbé nǹkan wá fún ànábì sallallahu alaihi wasallam ó dẹ fọ náà kí ẹ wá máa wò pé ha nígbà tó ti fọ yẹn ọ̀n lọlé bàbá rẹ nìyẹn mọkọ ẹ ànábì ò tó lé lé nǹkan sallallahu alaihi wasallam nínú ẹ ti máa yí ni ẹ̀gọ́ ọkọ ni wọn máa wò pé ìyàwó òun kò gbọdọ̀ tó wú kí ló dé tí òfin ìjọ wú ta ni òfin ti ẹ̀jọ ìwọ náà ń jowú náà náà tọ́ba lẹ́nìkan ti ń bá ti ń bá ti ń bá tó ń fún ìyàwó ẹ̀ ìfún náà máa jó owó ni wọn náà jẹ́ bẹ́ẹ̀ pé ah ta lè léwu ah àbúrò mi ni ah, ok ẹ̀mí ma ẹ̀rí owó ni wọn náà jẹ́ débẹ̀. naam tò nípa báyìí ah, oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí kódà wa rahimahullahu tabaraka wa ta'ala àwọn náà máa fi àfa onímọ̀ ni wọn. ìyàwó wọn ó jowú tíra náà ọba tíra jowú. owó tíra. ó ní ha ah, jojúmọ́ látàárọ̀ láìbírì ni. zankatira ni zankatira ni ó sì lọ kú tíra nílẹ̀ onígbà bá tiẹ̀ palẹ̀ mọ́tò bá rí mọ́ <laughs> ó lójú tèmi náà <laughs> ó lójú tèmi náà nígbà tí obìnrin bá jogún nǹkan tí ẹ̀ lẹ́mìí lọ́wọ́ rò pé kò ní jogún tí kò ní jogún tí ó lẹ́mìí ilé ìhùn ẹ̀bí jẹ́ sí pé onílà aká ẹ̀yẹ ọkọ ọgbọ́dọ̀ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni àgbọ̀dọ̀ mẹ́rin bẹ́ẹ̀ náà lẹ́lẹ́ka onílà aká ẹ̀yẹ obìnrin ọgbọ́dọ̀ gbà pé bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ mẹ́rin náà nípa báyìí ẹ jẹ́ ká bọ́ sínú kókó wa wọ́n ní kí ni sábàbí tí ń fa tọ́láàkù. sábàbí tí ń fa tọ́láàkù. tọ́láàkù gbólóhùn ṣẹ̀rẹ́ àní. tọ́láàkù. tọ́láàkù. gbólóhùn ṣẹ̀rẹ́ àní. gbólóhùn ṣẹ̀rẹ́ àní. tó jẹ́ sí pé òun ni opposite nikah. nikah. wọ́n wọ́n dà ní opposite. ọ̀ pé ànikah àtọ́láàkù. tọ́ ọ bá tọ́ba ti rí nìka ó ti wó tọ̀lá kò dání méjèèjì ọgbọ́dọ̀ wà papọ̀ lẹ́ẹ̀kan náà pé à ah, nìka tọ̀lá kò ṣeé ṣe ìka gbọ́dọ̀ gbalé lọ́wọ́ kan rẹ̀ ìtọ́wá jẹ́ pilẹ̀ ní Islam òun náà ní ànìka nìka nínú lárúbáwá wọ́n ń pè ní kí nǹkan papọ̀ ah, tọ̀lá kí nǹkan pínyà lóbi jẹ́ sípò àwọn onímọ̀ sọ pé hálò kọ́ ìdí nìka àwòbá àwọn rí في الحال أو المآل بلفظ مخصوص مخصوص ده في definition يعني نعم tábàwọn ẹni kí ló wá ń fà tí tọ́lá kò fi ń ṣẹlẹ̀ ẹ lọ mọ̀ pé àwọn sábàbí yìí mo fi sọ́nà mẹ́ta fún wa mo gúrùpù ẹ̀ sọ́nà mẹ́ta gúrùpù àkọ́kọ́ èyí tó jẹ́ sí pé ọkọ ní máa fà àtọ̀dọ̀ ọkọ ló ti wá àtọ̀dọ̀ ọkọ ní ti wá sí ń fa tọ́lá ìdíbi kálukú nífẹ̀ẹ́ tiẹ̀ bí ọkùnrin ti ń rúgbó bẹ́ẹ̀ náà lóbìnrin náà ní tó náà fi ń rúgbó. àwa ẹni mọ̀ bóyá bọ́kọ ṣe ń rú ìyàwó náà ń rú nígbà tí náà bá jò láti wàá ní iná ti jò sọ̀rọ̀ ìdí ọkọ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìtọ́jẹ́ sí pé látọ̀dọ̀ obìnrin látọ̀dọ̀ ìyàwó ọwọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta èyí tí ń wá látọ̀dọ̀ àwọn aráàta tó wà tọ̀tà ó sì léwu púpọ̀. ó léwu. náà ẹ wà á rí ìtumọ̀ látọ̀dọ̀ ọkọ àti ìtumọ̀ látọ̀dọ̀ ìyàwó àti ìtumọ̀ látọ̀dọ̀ àwọn èèyàn mìíràn yàtọ̀ sọ́kọ àti ìyàwó yìí tí mo bá ní kí n máa ṣe ní ẹyọ kọ̀ọ̀kan lábẹ́ rẹ̀ báyìí yọ wọnú ara wọn mo wá tó papọ̀ ṣùgbọ́n tá a bá ti ń débẹ̀ a máa sọ èyí tó papọ̀ a sì máa sọ èyí tí ò papọ̀. Naam ẹ̀rí nínú àwọn èyí tọ́já sí wípé ìmọ̀ ń wá látọ̀dọ̀ ìyàwó òun náà ni at-taqlil min al-injab at-taqlil min al-injab at-taqlil min kíyàwó kọ́kọ́ àtìyàwó kan àwọn náà pé kí obìnrin kọ́ máa sá fún ọmọ bíbí kọ́ máa sá fún bíbí mà ó lálàáfíà o sí pọ́blẹ́mù kankan ṣùgbọ́n kọ́ máa sá fún ọmọ bíbí kọ́ máa dọ́gbọ́n sí ìjọ́kíjọ́ tí ọkùnrin bá dìtẹ̀ láì jẹ́ pọ́kọ́ mọ̀ ìjọ́kíjọ́ tí ọkùnrin bá mọ̀ ilé lè gbóná àwọn obìnrin ti bẹ́ẹ̀ kò ní í jẹ́ kọ́ mọ̀ wọ́n sì jọ máa náwó tára náà nígbà ẹja lọ sọ́sítù ẹja test ẹja yẹkiníwò ọ̀fẹ́ bíṣì ìkan bẹ̀ nìyẹn anábì wa sallallahu alayhi wa sallam tazawwaju alwadud alwalud fa inni mukathirun bikum al yawm al sallallahu alayhi wa sallam tazawwaju alwadud alwalud fa inni mukathirun bikum al yawm al-qiyamah. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn sábàbí òun náà ni kí obìnrin kí ọmọ máa step down kúrò níbi àwọn right àwọn ẹ̀tọ́ kan tó jẹ́ sí pé ó ní gan kọ́ máa máa ju okùn lẹ̀ pa àtọ́ kọ́ máa béèrè right ẹ̀ tán pátápátá ọ̀rọ̀ ọ̀pẹ̀ ó lè kọ́ sí kan kọ́ra wọn òun náà ni kódà kọjá sí wípé ọmọ pé ọkọ yẹn ṣàbòsí sí ọ nínú àwọn nǹkan kọjá sí pé ọkùnrin burúkú sí púpọ̀ jù òun náà ní wípé a máa fẹ́ yan obìnrin jẹ obìnrin tí ọba wa fẹ́ kí ìyá òpin ìyàwó wáyé tí màpádà ọkùnrin ni wípé ìsábà máa fẹ́ yan obìnrin jẹ ni. طلعت بالي يا جاي هو ما بلا بينو تفضحه أنا الله عليه وسلم الله عليه وسلم ألا أخبركم بنسائكم ألا أخبركم بنسائكم من أهل الجنة أها الودود الودود العود العود نعم. التي إذا ظلم إذا ظلمت قالت, هذه يدي في يدك لا أذوق غمضا حتى, ترضى. ànábì wa sallallahu alaihi wa sallam ọlọ́run ẹ jẹ́ kí n júwe obìnrin yín tọ́jọ́ sí pé èrò àlìjẹ́nà ni àwọn obìnrin tó yẹ pé wọ́n wà àlìjẹ́nà òun náà ni alwadud alwadud àti iṣẹ́ rere ṣe tó bá fẹ́ràn ọkọ ẹ̀ ọ́njọ́sìn ni ìbáàdà ni kí wọ́n obìnrin kọ́ láìkí ọkọ ẹ bí ojú rẹ̀ alwadud ọ̀njọ́sìn fọlọ́run ọba nítorí pé nínú nǹkan tó wọ àlìjẹ́nà ni nǹkan alwalud àsìkò tó ní ó lè bímọ dáadáa àṣejọsìn ni ó jẹ́ walud kó tó ní ó lè bímọ dáadáa nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń wò láti fẹ́ yàwó gan nìyẹn ìṣe mm. wọn bímọ dáadáa ń dilé wọn torí pé nínú àwọn èrè ìyàwó àtọkọ níní òun náà ní kíni kí lọ́ba táwọn tí ọ̀rọ̀ ọmọ bí fi ń dààmú kiri tí ì ẹlẹ́ẹ̀kẹta ó ní al-ahud. al-ahud. al-ahud. ó ní ẹni tó sí wípé tí ọkọ ẹ̀ bá ṣe tí ò sí kó yàtọ̀ jẹ yóò tún lọ bá ọkọ pé hádìhì yadi. hádìhì yadi fi yadi. ọwọ́ mi ni lọ́wọ́ rẹ̀ yìí. la hàtà wọn náà ní kó sí mi ẹni pé ọkọ ẹ̀ jẹ ọjọ́ tí wọ́n wáyọ̀ nínú àwọn nǹkan tó jẹ́ sí pé irú obìnrin mọ̀ ń bá sọ̀rọ̀ láàrin bọ́kọ bá fẹ́ rojọ́ gan pé ọ ṣe ń jẹ́ ọ̀dà gbogbo ń tọ́ fẹ́ rò mọ́ gbogbo pátápátá ó ṣe kíni ó ti block. kò sóbìnrin tó pè pé ká kọ̀ sílẹ̀ ó ń pè fáwọn ọkùnrin kọ̀ọ̀kan bí báwọn kọ ìyàwó wọn sílẹ̀ ṣùgbọ́n kò sóbìnrin tó pè fún pé ká kọ̀ sílẹ̀ dábàá jùlọ lákòókò tá a wà yìí. nínú àwọn sábàbí tí ń fa kíkọ ara ẹni sílẹ̀ àbí ìyapa ẹnu òun náà ni kọjá sí wípé obìnrin kò pàtàkì ìmọ́tótó ara àbílé àbáwọn ọmọ pàápàá jùlọ bẹ́ẹ̀dì àwọn kéékèèké tá à ń fojú wo yẹn kì í ṣe nǹkan kékeré o pílò lásán tó bá dọ̀tí tóorun tí ò dára wà níbẹ̀ ó lè kọ́ sí i kí wọ́n dá ìfọ̀sára wọn pílò kọ́tí ń so láì ní ọ̀rí lásán pílò òbí jẹ́ sí pé obìnrin ní láti wà kẹ́fù gan orí bẹ́ẹ̀dì ẹni tẹ̀bí ń sùn àbí tẹ̀lẹ́bí ń sùn aṣọ tó ń wọ̀ ìtọ́jú inú ilé ìtọ́jú àwọn ọmọ rẹ̀ ọmọ ń kọ̀ kí wọ́n kọ́ra wọn gbà mí pé hábà olùsí ń sa ọmọ yẹn pé màá lọ màá wẹ́ lómi sò nínú àwọn nǹkan tí ń cause ká máa divorce òun náà ni kóbìnrin kọ́ má pàtàkì inú ilé ẹ̀. màtótó. pàápàá jùlọ tọkùnrin bá lọ síbì kan tó bá dé tó o dẹ̀ ti mọ̀ pé yóò dé lebo try kò sí dáadáa pàdé ẹ̀. ẹlòmíyìn aṣọ tó fi tó fi wẹ ọmọ mẹ́rin tó ń ro wá pàdé ọkọ ẹ̀. Uh-uh. díẹ̀ díẹ̀ ni ọkàn rẹ̀ ọkàn máa sí kúrò lọ́dọ̀ ẹni díẹ̀ díẹ̀ ẹlòmíì tó bá pàdé ẹ báyìí òórùn tí ń dáná òórùn tó aṣọ tó fi dáná kíchìn náà ló fi pàdé ọkọ ẹ abọ́dọ̀ ah. jìnà sí torí pé ó lè ti sábàbí tóbìnrin bá fẹ́ jáde yóò múra dáadáa mo fẹ́ jáde lọ síta ah. mo fẹ́ pàdé ọkọ ẹ aṣọ tí ò dání ọwọ́ pàdé eléyìí ọwọ́ àánú ti máa ń ti sábàbí tí àfi máa ń kọ̀ra ẹni sílẹ̀ ah. bákan náà nínú àwọn nǹkan tí nǹkan tó wà ń bí pọ̀ sọ́mọ ń fò káàkiri náà nínú àwọn nǹkan tí tó máa ń kọ̀ sí kakọrọ ẹni sílẹ̀ òun náà ni nǹkan tó jẹ́ sí pé àwòrán rẹ̀ àwòrán ẹ̀sìn ìmọ̀tá àbá fúra eré obìnrin ó lè kó báyà o ó ní pé kí obìnrin ọ jẹ́ ẹni tó bá máa ṣe náfìlà ẹ̀sìn máa ń jọ́sìn fọlọ́n púpọ̀ ah. nínú ilé ṣùgbọ́n ọwọ́ ń gbá àwẹ̀ àwẹ̀ náfìlì láì gbà yọ̀ǹda látọ̀dọ̀ ọkọ rẹ̀ ó lè jẹ́ sábàbí tí wọ́n fi kọ́ra wọn o torí bí ànábì wa sallallahu alaihi wa la yahillu limra'atin an taquma wa zawjuha shahidun illa bi shahidun illa bi idhnihi ó ní kò lẹ́tọ̀ fóbìnrin kankan bí kó gba àwẹ̀ náfìlì lásìkò tọkọ ẹ̀ wà nílé àyàfi kó kọ́kọ́ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ bí mo fẹ́ gbà wẹ̀ ọ̀rọ̀ yẹn ni ọgbọ́dọ̀ kún bá yọ̀ǹda náà bí mo fẹ́ gbá wẹ̀ tí ọba ti fún yẹn tó bá gbá wẹ̀ ó sì ti kọ́kọ́ ṣe ìkọ́ra ẹni torí pé àwọn nǹkan tí ó jáde látara àwẹ̀ yìí nǹkan méjì ìdá tú ọkọ ẹni tí bá ń gbá wẹ̀ tọkọ sí wà nílé ó dájú pé kò ní so love sọkọ ẹ̀ lákòókò yẹn torí pé wọ́n gbà fóun jọ́sìn tóun tó ọkọ̀ òdẹ̀mọ̀ kò ń gbá wẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó ń gbà rẹ̀ ẹnu rẹ ọmọ àrùn díẹ̀ díẹ̀ bó ti ẹ mọ́tò tó bá ipá láwẹ̀ bá ní ọ ẹnu rẹ̀ ń rùn wọ́yẹ ẹnu ọ̀run ẹnu tó rùn sọkọ yẹn lásán ló bí gbogbo ọ̀sẹ̀ kan mhm. mọ̀ ọgbà yọ̀ǹda yóò tún àgbọ̀ǹgbà rẹ̀ kò ní kàǹtì ẹ̀sìn kí ṣùgbọ́n ọ̀dà alẹ́kó tó mọ̀ nígbà tó ń sinú lálẹ́ ló mọ̀ fún gbà rẹ̀ o ah. ti wọlé rẹ̀ tó mọ̀ nínú àwọn sábàbí tí mo ń kọ̀ sí i torí pẹ̀lú ẹ̀rọ ìpè bá ń jọ́sìn fọlọ́ ni ẹ̀yàn ń jọ́sìn fọlọ́ ni kó o wáyọ̀ ní ọkọ rẹ ọlọ́lá ju kọ́ ọmọ yẹn náà fìlà lọ. àwọn àdìsí pọ̀ tọ́lọ́ wọn bá fi gbọ́dá fóbìnrin ni pé tóbìnrin bá ti kírun wákàtí márùn ẹ̀ tó sì gbà àwẹ̀ rẹ̀ tó sì ṣe gbogbo àwọn nǹkan tọ́jọ́ ọ̀ràn yẹn rẹ̀ tọkọ ẹ̀ bá ti yọnu sí wọ́n ní yọ́ọ́ máa tù sí yọ́ọ́ máa tù sí géètì tí ó bá gbọ́ wà àlùjánnà níjọ́ ìkẹ́ àmọ̀ pé ah, ah, èwo ni wọ́n bílé ìpè owó lọ́fẹ́ gbà wọlé sínú àlùjánnà yọ́ọ́ máa wò pé èwo ni sítọ̀ tún yìí ní kí n gba ni àbí tòsí tí ọkùnrin sáyọ̀ ọ̀nà sí ọ ẹni pé yọnu ọkọ sóbìnrin ó ju gbogbo náfìlà tó obìnrin ṣe lọ. Allahu akbar. ẹ bí wàá láti wá sí obìnrin tó lásàlátì tọkọ sọ̀rọ̀ gbọ́dọ̀ lọ. Ah, ẹ̀wé tí ẹ tí ẹ kọjá bẹ́ẹ̀. ẹ lágbára. àwọn kan náà kì í ti nẹ́fìlà ní ń tọ́lọ sí bídíà ni. bídíà. sẹ́rí eh, nǹkan. àní nẹ́fìlà gan ọ̀ gbọ́dọ̀ lọ ọ̀ gbọ́dọ̀ sí ọ̀ gbọ́dọ̀ sí tọkọ rẹ̀ ọba ti bínú sí ọ àfikọ́ gba yọ̀ǹda ọ̀ gbọ́dọ̀ gba rẹ̀ ọ̀ gbọ́dọ̀ bá náà. tó bá ti kírun ọ̀ràn yẹn tán ọ̀ gbọ́dọ̀ yẹn náà ti lò kọ́ máa bọ̀ wálé ni o tọ́ ọba ilé yẹn náà fìlì ọ̀gbáládá náà fìlà tọ́ yẹn o tún wá sẹ́ lọ́wọ́ ọba. Allahu akbar bọ́lá ń ti gbé wá nìyẹn ìyẹn fi wá yí pé àlìjẹ́nà obìnrin ọ̀nà tí ó gbà wà àlìjẹ́nà lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀dọ̀ ẹ̀kọ́ ìlọ́wọ́dì lẹ́yìn ìgbà tó bá ti sọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run tán à ń ṣe kìyàmù lẹ́yìn ìfọ́bìnrin tọkọ rẹ̀ ọba ti yọ̀ǹda fún ẹ ó ní òjì ọ tàbí kẹjọ jọra yín tí ọba yọ̀ǹda fún ọ fi kìyàmù lẹ́yìn sílẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀yà wa kò sí náfẹ́ àlálẹ́ lórí ni ọ̀tẹ̀lẹ̀ ni ọgbà ládá ń tiẹ̀ òun ni yóò máa jẹ́ sí pé kọ̀kọ́ plate láti máa ràn ọ́ lọ́wọ́ lórí dáadáa ìwọ́n gbà ládá tiẹ̀ náà onípa báyìí nínú àwọn sábà mi tí tó máa ń fa kọkùnrin àti obìnrin kan dàfọ́sì ara wọn ó náà ni àìmọ́mọ́ sẹ̀sà nígbà tá a bá fẹ́ fẹ́ra wa. àìmọ́mọ́ sẹ̀sà. àwọn foundation gan-an yẹn àìsẹ̀sà nígbà tá a fẹ́ fẹ́ra wa. àwa obìnrin ìjáàbù àbí sísá kílẹ̀ ń gbé wọn. ìjáàbù sísá ìjáàbù sísá gan torí pé n ti ń kọ́ ìṣẹ́ sí ń kọ́ra yín pọ̀ jù lásìkò sí i nìyẹn kì í pé mo ní ọmọ bójú ẹ ṣùgbọ́n ẹ ti fàṣẹ wọ́. àyìn tàwa fẹ́ fẹ́ yà haramu nínú àwọn nǹkan haramu fún wa sí òun náà ni pé ká máa ṣe àtẹ̀wọ́ ká máa rí foundation lọ́kọláya bá a láti pilẹ̀ tí wọ́n ń wọlé nìyẹn àwọn Yorùbá náà ni pé amúkan ọ̀rọ̀ ẹ̀wọ̀ òkèlè ń wò ẹ̀ wò tàlẹ̀ anábì wa sallallahu alaihi wa sallam ọ̀sọ̀ mọ́jọ̀mú méjì tá a gbọ́dọ̀ wò lára ọkùnrin ká tó jẹ́ kó fẹ́ obìnrin ẹ̀rí ìdá atakum man tarbawna khuluquhu wa dinahu. فزوجوا إذا أتاكم من ترضون خلقه ودينه فزوجوه إلا تفعلوا إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد كبير آه. النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم في أن كان بابا إذا أتاكم tọ́bọ̀ wá bá yín tó yẹ sí pé ọlọ́run fẹ́ fẹ́ ọmọ yín àtọ̀ fẹ́ fẹ́ ẹni tọ́lọ́run fi ń ṣe alákòóso lé lórí lóbìnrin. máa ń ta àrùtọ́ ó sọ fún mi. ṣùgbọ́n mọ́jàmọ́ wà mẹ́ẹ̀ tàrùdọ́wọ́nà lànà bí pè é sọlọ́lọ́wọ́ pé tó ṣe bùn tàrùdọ́wọ́nà àríwá ìyọnu lágbára ju ìfẹ́ lọ. Ah, ah. yẹn ni pé a lè máa láìkì ènìyàn lẹ́nu tó tó lóun fẹ́ fẹ́ ọmọ wa àbúfẹ́ fẹ́ obìnrin kan tó wà lábẹ́ àfẹ́ wa a lè láìkì ẹni náà ṣùgbọ́n ká má yọnu sí i ẹ̀rí nǹkan méjì lọ́pàdé ńbẹ̀ yẹn ojú wálé láìpẹ́ ẹ̀ bóyá ṣùgbọ́n ọkàn wọ o kò tú tán tẹ́ ẹ̀ bá sì tú ẹ̀ mọ̀dàn o mọ̀tọ́ ẹ bá ti tú pẹ̀lú ìwà rẹ̀ wàdínà hù àti ẹ̀sìn rẹ̀ nǹkan méjì náà ni a o ẹlòmí ẹ̀sìn àtàní wò ni ẹnìkan bí mílẹ̀ rẹ̀ ọ fẹ́ fẹ́ obìnrin kan ó ní ha ó ní ìròyìn ẹ̀pẹ̀ lẹ́sìn ó lẹ́sìn gan ó ṣùgbọ́n kì í ṣe pọ́ dáadáa kọ̀ dáa bá ń náà bá ń kàn ha sọ́wọ́ àmánìjẹ ni nítorí ẹ̀sìn ọ̀dà tó ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀gáàrí kan ẹ̀rí mọ́ntàrúbọ́hùn náà kólókọ̀ọ́hù wàtí ẹni tẹ́ ẹ bá yọ́nú sí ìwà rẹ̀ àtẹ̀sìn rẹ̀ tọ́ba wa bá yín fàzáwò ìjò ẹjọ́ fẹ́ nínú pé foundation báyà sí máa ń fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn àròrí dáadáa ẹgbẹ́ bí n ti mọ̀ wí fún alẹ́ kan padà síbẹ̀ padà ni pé bàbá fẹ́ fẹ́yàwó agbọ́dọ̀ wò ó agbọ́dọ̀ wò ó bí ọkùnrin ti gbọ́dọ̀ wo ìyàwó bẹ́ẹ̀ lóbìnrin náà gbọ́dọ̀ wo ọkùnrin àní màmá lè jẹ́ pé mo lábẹ́ hijab kí ni jẹ́ ràn ó gbọ́dọ̀ wo ní tó jojú gan lọ torí pé àlàáfíà ọjọ́ ọ̀la ntànàbí ìjọ ń da fún wa sallallahu alaihi wasallam tó ní ká wò kọ̀mẹ́ńsà fojú ni a máa kà nínú hadith bàbáyá hmm. wo ló pè sallallahu alaihi wo ìgbóná tí wàá rófin wípé ọrùn ni kò rí apá ni kò rí dọ́lọ́mbà ní orí sátífáì láti pé tó ti rí ntọ́pọ̀ nìkan wò níbi jẹ́ sí pé èyí dájọ́ tàbá fẹ́ lọ wo obìnrin tó fẹ́ fẹ́ gbọ́n bọ̀ wá wò bí ọba dá yóò make up yóò sì gbogbo ẹ̀ tí ó dáa fọ̀ hmm. èyí dájọ́ ó wò lásìkò tí kì í ṣègbà tẹ́jọ́ ládùn pé ẹ̀ ń bọ̀ wá wo ha yín náà mo fi lẹ́yìn brothers àyẹn sisters kì í ṣe báyà o èèyàn máa dọ́gbọ́n lọ gọ òwò ní kódà èèyàn máa gun bìkan èèyàn máa dọ́gbọ́n tó fi wo ń tọ́ fẹ́ wò ó kà mọ̀ pé mo fẹ́ wò nítorí pé mo fẹ́ fẹ́ ni ọ̀ ìṣẹ̀lẹ̀ṣẹ̀ gbogbo ọgbọ́n ète lèèyàn máa ń lò láàrin yẹn láti ríro ẹni bẹ́ẹ̀ ète hmm. tíṣẹ̀rí àbáàkì gbogbo ọgbọ́n tí yàrá máa ń láti pé kó o rí torí pé gbogbo ẹ̀ náà nàbì sàlàyé fún wa sallallahu alaihi wasallam. àwò dáadáa wíwò tí wọ́n ní wọ́n káwọ́ yìí àwọn onímọ̀ àwọn afá mi máa túmọ̀ ẹ̀ pé wíwò ojú lásán kìí wíwò ojú lásán nìkan tó bá wò tójú tán ó tún padà ó tún wá wò wípé mo ló ti bẹ̀rẹ̀ ayé bó ń bàbá rẹ̀ ṣe rí ah. ìyá rẹ̀ bó ló ti máa ń ṣe fún bàbá rẹ̀ ìyà tó bí ìyá rẹ̀ wíwò náà nìyẹn ìyá tó bíyà rẹ̀ bóun ní ti máa ń ṣe sí bàbá tiẹ̀ náà ọkọ tiẹ̀ náà ó wo gbogbo ìpìlẹ̀ ó wo gbogbo akẹ́tọ̀ ẹ̀ ó wo gbogbo sáìdì ẹ̀gbẹ́ ọ̀sán àtẹ̀gbẹ́ òsì ẹ̀ ẹ wò ó dáadáa tọ́ba wa wò tán lẹ́yìn wa gbà náà tọ́ba jẹ́ sí pọ́ba tẹ ọlọ́run bisimilà tí ọba tẹ ọlọ́run padà àìdọ́gbọ́n sí ibi màá mánéjì ẹ̀ mánéjì kí ni ẹ̀ so àyìn láti rí foundation yẹn àyìn má rí foundation dáa ọ̀nkọ̀ sí ká máa ẹlòmíì fẹ́yàwó tán ah! obìnrin mìíràn sì lọ́kọ tán sẹ́ǹpáwọ̀ ọkùnrin àṣírí wa ògbóǹtì wa ẹ̀ ntòsí bùwá láti náà ń bẹ láwọn nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n tí wa ò bójú tó bẹ̀rẹ̀ àwọn tí a borí wa ṣe rí àwọn obìnrin ti rí ẹ̀ntórí ẹ̀ tóbi ẹ̀ntórí ẹ̀ kéré ẹ̀ntórí ẹ̀ dogi ẹ̀ntójú ẹ̀ tóbi ẹ̀ntẹ́ẹ̀kẹ́ papó ẹ̀ntẹ́ẹ̀kẹ́ wú ẹni tó ní kọjẹ̀gbin lẹ́sẹ̀ ẹni tí ò ní kọjẹ̀gbin lẹ́sẹ̀ gbogbo tiwa ní àṣírí àṣírí ti tú wọ́n rọwọ́ wa wọ́n lè bá ṣe rí ẹni tí ò ní ka kan wọ́n mọ̀ ẹni tí ó ní ka mẹ́fà wọ́n mọ̀ kò fún fún pamọ́ sọ́wọ́gbó eléyìí nínú aṣọ lọ́wọ́ lára obìnrin ó sì wá rajọ òkùnkùn àfọlọ̀ wò ó bá a ṣe wo òun nínú ara á wò nínú ìdílé á wò nínú ẹ̀kọ́ ẹ̀ àti plan rẹ̀ gangan. lọ́jọ́ ọ̀la rẹ̀ káwọn náà wá kí àwọn náà kóbìnrin náà wá wu ọkùnrin bẹ́ẹ̀ náà kù tó wù lára ọkùnrin kìí ti dára mọ́ torógbó ti rí kọ̀ láti rí tó bá bí ọ́dínárì ọmọ kékeré kan ti kírun masalasi kírun lẹ́gbẹ̀ẹ́ bọ́dà yẹn kó o gbogbo ẹsẹ̀ rẹ̀ kó o gbogbo owó ọwọ́ rẹ̀ kó tún jókòó wájú ẹ̀kọ́ kí ikọ́ máa wù kó o bí ti ń ṣe kó kí ìṣe ẹ̀kọ́ ọkùnrin obìnrin ó ń sì fún láti tètè mà ṣùgbọ́n kò rọrùn fọkùnrin láti tètè mọ a wò ó láwọn obìnrin dáadáa torí bí àwọn pamọ́ obìnrin náà wò ìtọ́ba kùtì ọ̀bà rí yóò wá jẹ dáadáa kó lè bá rọrùn náà hadith àwọn rẹ̀ nínú àwọn nǹkan tí máa ń kọ̀ sí kíkọ́ra ẹni òun náà ni حدوث الرائحة الكريهة من أحدهما nǹkan kékeré ni nǹkan yẹn ṣùgbọ́n aburú ti ń dúpọ̀ ó ní ẹnu òórùn tí ọ̀dà tí bá ń wáyé látọ̀dọ̀ ẹnìkẹ́ni sẹ́nìkejì lára ọkọ síyàwó lára ìyàwó sọ́kọ. ọ̀hún tí ó da. ọlọ́run dá wa yàtọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ sí pé wọ́n máa ń rùn. mùtẹ̀rẹ́ ọkùnrin kan oríṣiríṣi kéèsì oríṣiríṣi ó ní ìyàwó òun ó ní wàhálà bó bá wẹ̀ tán nísìnyí má bàa rí bí ọgbọ̀n ṣẹ́jú yóò ti máa rùn tí ọlọ́run sì da oríṣiríṣi ẹ̀dá ntíwọ̀ wò ní ìwọ ọ̀mà ǹjẹ́ ń bẹ́ pọ̀ lẹ́yìn wákàtí kan báyìí ó ní o ti máa rùn. irú òun ìwà ẹni kì í sí òun wípé ìdọ̀tí wà lára ẹ̀ ṣùgbọ́n adamára ẹ̀ ń tiẹ̀ nìyẹn. kì í sọ̀rọ̀ inú ara ni o látara ni kíní ẹ̀ ó ti máa rùn jáde. ok òórùn yìí tẹ́nìyàn ọ̀bá sọ́ra a máa léèyàn gbogbo aná gbogbo ẹni tó ti jọ́kọ̀ àtìyàwó nígbà tí wàá tìyàwó rẹ fẹ́ pàdé tẹjọ fẹ́ láṣepọ̀ tí kan nínú ẹ̀yin méjèèjì pàápàá jùlọ ìwọ tó lọ́n bá fún ní mú tí ń gbòòrùn dáadáa tí kan nínú yín bá ń rùn ó rí i pé àjọṣepọ̀ ọjọ́ náà kò ní ṣe kíni kò ní dùn gbogbo ọkọ ìyàwó yóò ti mọ̀ pé ṣe rí nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ sí pé òórùn ẹ̀yin méjèèjì ń rùn dáadáa ẹ lo perfume ẹ tán ẹ fi nǹkan sára ẹ rí i bá ṣe tán gan ẹ ní kú lára yín ẹ máa pé ah my i love you gbogbo tí ẹ máa ṣe é máa sá ẹ tún máa ṣẹlẹ̀ kì oorun táwọn fojú kéré yẹn nínú nǹkan tí máa ń kọ̀ sí kéèyàn máa máa takò wọ́n máa ọlọ́run á dá àwọn ẹnu oríṣiríṣi àwọn ẹnu káwọn àtọ̀jẹ́ sí pé gbogbo ìgbà ni márùn-ún ni. Ah, dókítà náà mà yọ̀mọ̀ bá mi sáyìn àwọn ẹnu káwá tó jẹ́ sí pé gbogbo ìgbà yín máa ń rùn eh. àwọn tó jẹ́ sí pé ẹnu wọn rí hùn ní sáyìn ní gbogbo ìgbà àbọ̀dọ̀ sọ̀ra ah. yálà obìnrin lọ bá jẹ́ tọ́jú ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin náà tọ́jú ara rẹ̀ wọ́n ní tó ara rẹ̀ so òórùn rírùn yìí ọwọ́ àánú tí máa ń kọ̀ sí kakọ̀rọ̀ ẹni téèyàn ọba sọ̀ra eh. àwọn hadith ní ọwọ́ àbáwá padà lẹ́yìn ìgbà náà nínú àwọn nǹkan tí tó máa ń kọ̀ sí kí a yàrá ẹni láàrin ọkọ àti ìyàwó òun náà ni kóbìnrin ó ní gààrù kó máa ṣe gààrù sọ́kọ takaburu al-mar'a kí wọ́n ṣe gààrù ọ̀rọ̀ inú lásán àyìn khidmati zawjiha àyìn khidmati zawjiha kó ṣe gààrù pé mi ò lè sáf mi ò lè sẹ́f ọkọ mi ò lè fọ́sọ́ ẹ̀ mi lè kíni mi lè bá fọ́sọ́ mi lè bá lọ́sọ́ mi lè hẹ́pù kó ṣe nǹkan ẹ̀ ìbúwọ̀n náà lọ́wọ́ tọkọ bá ní jọ bá mi fásọ yìí ha ah, ah, sí wọ lọ́wọ́ ni ó lè kọ ọsì torí pé tọkùnrin bá bọ́ síta táwọn àwọn ọ̀tọ̀ rẹ̀ bá jọ ń sọ̀rọ̀ wọ́n gbé a ah, ìyá yẹn bá mi fọṣọ lọ́wọ́ ni ìyàwó mi bá mi fọṣọ lọ́wọ́ ni mo fi wá ìyá mi ò fi hàn ìyá mi sẹ́ ń bọ̀ fọṣọ ó lè má sọ tí wọ́n tún gbọ́dọ̀ lómìnira fún ìyàwó ń bá wọn fọ tó bá gbọ́ bí ọkùnrin márùn-ún tó gbọ́ pé gbogbo wọn ní afẹnukò pé ìyàwó àwọn bá wọn fọ sọ yóò ti máa wò pé òun ò sí kíni yẹn òun ò tí ì níyàwó. gbogbo ọ̀nà láti wá gbé ilé ẹ jáde kó nù bẹ̀ yẹn ní ọmọ sáfún ẹ padà. tó obìnrin ò gbọ́dọ̀ sí gààrù láti sáfọkọ á kà àdìsí fún wa àwọn sálàf bí ti máa ń sáfọkọ wọn. àwọn ó ń sin ọlọ́run ọba rẹ tààrà ó sì ń wáyọ̀ ní ọlọ́run ọba ó sì ga yóò tẹ̀ da fún ẹ yóò lè da fáwọn ọmọ rẹ ọba ti ṣe bẹ́ẹ̀. náà ẹ wá rí ìtọ́wá lágbára jù nínú àwọn nǹkan tí máa ń kọ̀ sí kí ọkọ àtìyàwó die first òun náà ni àṣàṣì. àṣàṣì. ibẹ̀ gan la fẹ́ bọ́ sí báyìí. àṣẹ̀hẹ̀rù. àṣẹ̀hẹ̀rù. kí ni mo pè jẹ́ inú àwọn nǹkan tó lágbára jù tí ń kó bá òpinya láàrin ọkọ àtìyàwó láwùjọ tá a wà yìí òun náà ni àwọn alásàdì àwọn ń fèrà kù ẹgbẹ́ ń fèrà kù àwọn ń fèrà kù náà àwọn yẹn ni wọ́n wà lábẹ́ ìjọ tí kìí ṣe tọkọ àti ìyàwó àwọn alájàta nìyẹn àwọn nǹkan bíi márùn-ún mo mú wá fún àwọn alájàta tí wọn kì í sọkọ àtìyàwó nǹkan sábàbí eléyìí látọ̀dọ̀ ara àta ló ti wá ọlọ́run bá sọ ní Al-Qur'an ní Suratul Baqara pé walakinna shayatina kafaru. walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr. يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون بين àṣàṣì jẹ́ kan nínú àwọn sábàbí tó lágbára jù tí máa ń kọ̀ kí wọ́n dá òpin yà sílẹ̀ láàrin ọkọ àti ọ̀hún àlùkòrán ní gbékalẹ̀ ó gbékalẹ̀ fún wa gbé olórí táwọn aláṣàṣì máa ń ṣe jù òun náà ni ntí ọlọ́run ọba sọ pé wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitna fala takfur ọwọ́ ní fayata'allamuna minhuma ma yufarriquna bihi بين المرء وزوجه ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه wọ́n ní àwọn méjì yìí tán jẹ́ harut àti marut rí àwọn màláíkà méjèèjì àwọn méjèèjì wọ́n jẹ́ fìtínà àwọn méjèèjì yìí ni wọ́n máa dictate báwọn alásàsí ó ṣe máa ṣe àṣàsí fún wọn olórin tí wọ́n máa ń kọ́ wọn jù ni pé báwo ni wọ́n ó ti ṣòpinya láàrin ọkọ àti ìyàwó bayin al-mar'i wa zawj ọkọ àti ìyàwó bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò ìyá àtọmọ wọ́n máa ń ṣòpinya láàrin wọn eléyìí máa ṣe àlàyé ẹ̀ fún wa díẹ̀ torí pé gbogbo wa ká fura. àwọn yorùbá náà ní ìfura ní ogun àgbà ṣùgbọ́n olórí tí ìwọ ọkọ àti ìyàwó gbọ́dọ̀ mú ní bàdájì o náà ní kó mọ́nítọ̀ àwọn àdìkáf tánàbí gbé kalẹ̀ sallallahu wa ó ní ní ẹni tí ó kò ní jẹ́ kí gbogbo aburú yẹn ọ̀rá sọ́dọ̀ rẹ̀ bó jókòó yìí ọmọ tó jókòó yàwó àti ẹ̀ mọ́lẹ̀ lóyìn pé wọn àti ìdán owó rí o ṣùgbọ́n gbà yìí pé sẹ́mi ń ṣe azkar tó bá ti ń ṣe azkar ó ti bọ̀ torí pé gbogbo táwọn ẹni ti yẹn wọ́n kàn yín gbàdó sẹ́yìn gbà ní ẹni tó bá ṣe azkar ó ti ṣe ìfà rẹ̀ ó ti fẹ̀rẹ̀ sínú odi àwọn kàn máa yín gbàdó sẹ́yìn gbà tiwọn. ẹ rí azkar pàápàá jùlọ tàṣọ́bà àti tìrọ̀lẹ́ pàápàá jùlọ àtikáàrù táwọn máa ń ṣe tàbá fẹ́ sùn bákan náà àwọn àtikáàrù táwọn máa ń ṣe tàbá jí olórí ẹ̀ àtikáàrù táwọn máa ń ṣe tàbá jáde ńlé tàbá fẹ́ jáde ńlé tọ́mì ènìyàn bá fojú kéré àwọn márààrún tí mo mẹ́ńṣàn yìí kọlọ mọ̀ wípé àjàtúká ní ti àgbọ́n kíni kíni ó wù tí wọ́n bá wí ilé lórí yóò ṣe kíni ó ṣe ṣe kókó ẹ lọ gbà pé àwọn àṣàṣì yìí wà àlùkùránì ni lọ fún nílẹ̀ yìí màá tún ka hadith fún wa padà yóò tún fi yé wa kódà ìwádìí fi yé wa ìmọ̀ yé nǹkan tó ń jásí pé tí ọlọ́run ọba bá fún wa ní ìjọba ṣẹ̀ríà ni tàbí wọ́n fún wa ní agbára pé ká pàtìsì ṣẹ̀ríà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn tẹ́wà lọ síbítù yẹn àti àwọn tí wọ́n wà nínú ilé wọn yẹn àti àwọn tọ́pẹ́ ọkọ àti àwọn oúnjẹ tí wọ́n mójútó ẹ̀ mọ́ àti bàbá àtọmọ tí wọ́n rí náà ríra wọn mọ́yìn àwọn oògùn wà tó ṣeé ṣe fún wọn hmm. tó jẹ́ sí pé kò sí lé ná gọ́ọ̀mẹ̀ntì lówó tó nǹkan kò lè ná lówó tí ń náwó fáwọn lọ́ọ̀yà àwọn kìíní ní kóòtù àwọn ọlọ́pàá gan sinmi ẹ̀rí ẹ̀jẹ̀ ń jí àwọn nǹkan méjì fún wa tẹ́ rí àwọn odò tí ń bẹ ní gbogbo ìlú kọ̀ọ̀kan yẹn ní Òṣogbo mi báyìí ẹ máa fi odò Ọ̀ṣun ẹ wò bó ṣe lọ yẹn nínú ẹ̀ tó bá jẹ́ pé nínú ẹ̀rùn gọ́ọ̀mẹ̀ntì bá náwó fún wa wípé fún wa ní instrument tá a máa lò káwá gbé àwọn pumping machine lọ bẹ̀ tó lágbára tí ó fa gbogbo kínní gbogbo mi bẹ̀ tí ó fà jáde káwá gba àwọn èèyàn ṣiṣẹ́ àwọn katapila yẹn wọ́n máa wú àwọn àdọ̀tí inú kíní jáde ẹ rí oríṣiríṣi àṣàṣì ń bẹ. tí wọ́n bá kó jáde ní tí ń ta ti ṣe ni láwọn abìkan èyí tí ń wúwa o. tí wọ́n bá gbé jáde kódà nílùú sẹ̀ríà ní jídà mo rí kan tí wọ́n ti ní omi ibi omi kan tó wà ní jídà. ní tí wọ́n kó níbẹ̀ ah tipa ò lè kó o tó tọ́wọ́ wá kó jáde ẹ má wulẹ̀ kó lọ bá gọ́fẹ́mẹ̀ntì ẹ má kó bọ̀ àtọ́dọ̀ tí a. síbá afẹ́ afẹ́ wọ àwọn èèyàn sàn yín. àwọn idán kan bẹ́ẹ̀ tọ́já sí pé ó ti wà láti bíi ten years ago. tọ́wọ́ tẹ̀ tí wà ní omi yẹn yóò máa ṣiṣẹ́ tí ń ṣe lọ. torí pé àwọn àṣàṣì kan wà tọ́já sí pé kò lè kò lè dúró kò lè tètè gbọ́ pẹ̀lú rókè àgbà until tẹ́ẹ̀bì débi tí kìnìún yẹn wà gan. ẹ wo orí tí wọ́n kó jáde lókè ọ̀sán mẹ́ lódò ọ̀sán. yọkọ. tírélà ni kìí ṣe tipa mọ́. tírélà. tírélà láì kó. tí wọ́n á kó wá bẹ́ẹ̀ ṣe ń rí ọmọ láǹgídé lẹ́ẹ̀mọ rí ìyàrí lẹ́ẹ̀mọ rí odidi òkúta ńlá kan tí wọ́n gbẹ́ tí wọ́n lu bí orí èèyàn síbẹ̀ wọ́n sojú bẹ́ẹ̀ wọ́n ti sàṣẹ́ nìkan àwọn míín tẹ̀ ti kú náà àwọn tí wọ́n tà sí pẹ̀lú àìsàn ẹlòmíín ti kú pẹ̀lú pé wọn ò fẹ́ràn ara wọn tí wọ́n ti kú náà ló fi jẹ́ sí pé anábì wa sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn tí wọ́n ń sàṣà sí wọn wọ̀nyí ìdájọ́ wọn nù sẹ̀ríà ó náà ní ká bẹ́ wọn lórí. ká bẹ́ wọn lórí. ní gbogbo àwọn abóńjálà tẹ́yìn mú ọ̀yẹ́ tí wọ́n ń ṣe fẹ̀rákù yẹn nù sẹ̀ríà ọyọ abẹ wọn lórí. àwọn tí ń ti jálá àti tí ń ti sá tí ń ti fẹ̀rẹ̀ ákú mọ́ ń sọ o. wọ́n gbé kan sáájú àfáwọn èèyàn ní èlú ẹ̀tí ẹ̀ sàn gbé kan sáájú àfáwọn èèyàn. ṣùgbọ́n tí ń ṣe fẹ̀rẹ̀ ákú tí ń dín kan tí ń lọ bí ọlọ́gbọ́n kan máa náà rò ọyọ kan dúró lórí mi. àhàdì sáhìr gọ́ọ̀lùbùhù bẹ̀sẹ̀. wọ́n ti wọ́n eléyìí ti kẹ́mi àwọn èèyàn hmm. tó bí jẹ́ pé eh, ilé ọkọ ìyàwó wọn kàn fẹ́ pè wá sákèésì ẹ̀yin tẹ́ ẹ ti máa rí tẹ́lẹ̀ àtọ́kọ àtìyàwó ọ̀nà tí wọ́n máa ń gbà sá àtọ́kọ àtìyàwó wọ́n fẹ́ sọ díẹ̀ fún wa. alákọ̀ọ́kọ́ ò ní pé gift tí wọ́n máa ń fún wa ń jẹ́ tá à ń ṣe marriage hmm. ẹ jẹ́ ká ṣọ́ra. gift nta ti rí ni o experience mo fẹ́ sọ̀rọ̀ yẹn. marriage gift. ẹlòmíì ó gbé wá sí dress yẹ ó ti fi nǹkan bọ ẹ̀yìn ẹ̀ hmm. yóò wá kọrúkọ rẹ síbẹ̀ pé mari kí ni wọ́n máa kọ́ bẹ̀. presented happy married life. happy married life. ẹ tó wọn náà bá ti gbà yóò ṣe tí ọ̀rẹ́ wa dáadáa torí pé ó ní èròǹgbà ó rí i pé tí wọn náà bá ti gba irú nǹkan bá rìn nù sí rúùmù rẹ tó gbangba ló gbé sí kí gbogbo ẹni bá wọlé ọmọ rẹ rí hmm. bẹ́ẹ̀ sì ni tó ń wà lẹ́yìn ẹ̀ tí wọ́n ti rán mọ́ gbogbo ìgbàkigbà tọkọ àṣẹ ò bá ti ń rí kíní happy married life yẹn bẹ́ẹ̀ ni àjàtúká níta àgbáàrin àbí àgbáàrin àbí lẹ́sẹ̀gbẹ́ ní ọmọ ẹsẹ̀ láàrin wọn. ìwọ́n tó ṣẹ̀ṣẹ̀ márì tàbí tó ti márì tẹ́lẹ̀ náà tí kìíní ìṣẹ́ tó wà nínú ilé rẹ lọ túkọ̀ yẹ gbogbo ẹ̀ wo kó túkọ̀ fi bóòtù túkọ̀ gbogbo mú ẹ̀ tọ́ ọ bá ti rí òwú kan bẹ̀ báyìí tètè mọ̀ pé iná nìyẹn wọ́n ti fi nǹkan bẹ̀ kí ló wà lára gíláàsì wọ́n sì mọ wọ́n má pààkì ẹ o tó jẹ́ sí pé tọ́ọ̀bà nílà káyì dáadáa ò ní mọ̀ ló ń wá expert ọlọ́run ọba gan ròyìn pé nǹkan pè ní síhẹ́wò fúnra ara rẹ̀ gangan tọ́pa mọ́ ni ah. gbogbo nǹkan pè lásàsì òun ìdé kéèyàn rí kí ló mo ti fi ń lọ jù sínú odò kí lọ́fà tó fi ń kàn mọ́gi igi ńlá yóò gun lọ lóru ló fi lọ kàn mọ́gà igi tó wò fún wọn ní gé kí ló dé tí fi ń dò mọ́nú àrò ta má gbẹ́lẹ̀ nú àrò jàmá. ǹ ah, ò rí ni tòló fi jẹ́sí pé kí ló já sí jù sínú sàárè ta ni ọlọ́mọ sí sàárè o ẹkọ sẹ́ńtì má lọ sí sàárè sínú sàárè ní ẹ̀mọ́jú gbogbo nǹkan báyẹn sí kí ló já sí ń bò mọ́ orí àtàn ààyè kéèjì tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan ní ìpè tí gọ́fìmẹ̀ntì bá báàkì lẹ́yìn ìgbà tí wọ́n bá kó odò Ọ̀ṣun ti Ṣógo tán káwá bọ́ sí ìlú okun náà gbogbo àwọn odò kékèké yẹn kárọ̀ ẹ̀rí nǹkan tá a kò jáde ń bẹ̀ ẹ̀ẹ́kàn máa gbọ́ pé lágbájá ó ti lálàáfíà lọ́sibítù kìnnìkan ah ó ti lálàáfíà àwọn àṣàṣì ẹ̀ ni wọ́n ti tú yẹn torí ní tí wọ́n dè yẹn tá a bá ti tú pẹ̀lú ní tí yẹn máa kà tí a bá ti tú kúrò ní tí ń sọ ní tì yóò segin ni yóò lọ yóò lọ láàfin alẹ́ kan náà bẹ́ẹ̀ náà ni ààyè kejì òun náà ni àwọn àtàn àwọn àtàn ńláńlá tó wà ń lukọ́ kan yẹn ewu wà ń bẹ̀ gbogbo àwọn alátàsí tí bá gbọ́ tàbí tó máa gbọ́ òye yọ tẹ́ ẹ bá lọ sí orí àtàn ẹ bá fi kíní wú búdòtà tẹ́ gbọ́n tẹ́ gbọ́n bẹ́ẹ̀ tí ẹ rí bẹ́ẹ̀ rí nǹkan yẹn mú kúrò ńbẹ̀ tí wọ́n bá ti gbọ́n tó rún pa tó ṣe yóò ṣe kíni agbára rẹ̀ yóò ṣe kíni yóò lọ ọlọ́run sì lè pé kí kíní kan ó rí kó gbé jẹ́ tó bá ti gbé jẹ́ kíní yọ di ìgbẹ́ máa ń padà yọ rí àjáde ó ti parí nìyẹn àwọn nǹkan yìí ó jẹ́ àyè ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí wọ́n máa ń gbà sásàsì sọ́kọ àtìyàwó òun náà ni wọ́n á máa ṣe sí wọn látara gift gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n sì máa ń ṣe sí wọn látara àbẹ̀wò àbẹ̀wò àwọn obìnrin yẹn máa ń ṣe jù táwọn alásàsì bá fẹ́ sàsàsì sí ọkọ àtìyàwó obìnrin yẹn máa ń rán jù pé kọ́ sí nínú àwọn tí wọ́n á rìn sí ọ yìí ìrẹ́ ìyàwó mọ́jẹ̀ kọ́ wọ bẹ́dúrúmù rẹ o ṣọ́ra mọ́ gbàlejò sí ìta wọ́n kà tọ́mọ pé nǹkan yẹn kékeré báyìí ni kàn jù sínú yàrá bẹ́dúrúmù lásán ni ó lè má ju àtàrí ọkàn lọ kọ́ wá jù síbi tá ọmọ pé kí wọ́n tó rí gbá bọ́ síta à ìṣe ó ti lọ ọdún kan wọ́n ti wà ń bẹ àbùsùn mẹ́fà àyè ń tọ́ bá ṣe láàrin oṣù mẹ́fà inú rẹ̀ ó ti nù bí ẹ̀sìn mọ́ àti àbọ̀dọ̀ ṣọ́ra pé ṣe gbogbo wọn ni ọmọ wọnú yàrá pàápàá jùlọ nígbà tẹ̀sẹ̀tẹ̀ máa rí bẹ́ẹ̀ tẹ̀sẹ̀tẹ̀ máa rí náà yé máa gbé àwọn èèyàn wọ bedroom ibi tí ò yẹ kẹ́lẹ̀ mi ọbọ̀ wọ̀jọkọ rẹ lọ ni àtàwọn ọmọ ẹ̀ gbogbo àwọn nǹkan yòókù yìí nínú àwọn ọ̀nà tí wọ́n ti máa ń gbà ṣe tí wọ́n ti máa ń ṣe àṣà sí sọ́kọ àtìyàwó òun náà ni pé kò ní jẹ́ ní tí wọ́n wá jù sọ́dọ̀ ènìyàn wọn ò ní wá gbé sínú ilé ènìyàn ṣùgbọ́n níta ni ọ wà iná ìlọ́wọ́ nínú hadith tàfẹ́ káyìí. جابر بن عبد الله رضي الله عنهما جابر بن عبد الله دعوة طلبا ينسي قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس يضع عرشه على الماء ó ní ṣé ẹ rí Ṣàítánì yẹn tó di àárọ̀ ọjọ́ kọ̀ọ̀kan láàárọ̀ láàárọ̀ yóò gbé yóò tẹ ìtẹ́ ọlá rẹ̀ ibi títí wàá máa jókòó ń jẹ orí omi lọ láìkì láti dúró orí omi ni ó ti jókòó láàárọ̀ everyday Imam wa Muslim lọ́gba hadith wa yóò jókòó lórí omi. ẹni mẹ́wàá wọ̀ pé ṣé ò ní jánu ẹ̀ ní. Ah. èèyàn gan lè jókòó lórí omi tí àjà rẹ̀ tọ́lọ́ ń bá pọ́n lé àti láwọn sọ̀rọ̀ abẹ́jẹ́ rìn lórí omi náà radiyallahu anhu. wọ́n rìn lórí omi wọn ọ̀dẹ wọn ò tẹ̀rì èyí sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni o. Allahu akbar. nàá so ọlọ́run fún ṣètọ́nù lágbára láti ṣe àwọn nǹkan yẹn ó jókòó lórí omi tó bá jókòó lórí omi kí á ní ọmọ sí. tó ń náà yọ̀dà àṣùṣàrọ̀ yáhù. lọ́wọ́ àmọ́ sẹ́ńdì àwọn ọmọ ogun ẹ̀ síta pé ọ̀rọ̀ àmọ́ lọ ọ̀yà ẹ wá ṣiṣẹ́ lọ ẹ wá báṣẹ́ lọ ẹ wá báṣẹ́ lọ kálukọ́ wà báṣẹ́ lọ yẹn ni pé báṣẹ́ wà yìí wọ́n ti báṣẹ́ lọ báyìí wọ́n lè ń ṣiṣẹ́ lọ wọ́n sì lọ report every day fọ́gà wọn mákẹ́tà làwọn yẹn nígbà tí báńkì fún mákẹ́tà rẹ̀ sí ìta ni. tẹ́lẹ̀ fa àdínáhùn minhu manzilatan zilatan. tẹ́lẹ̀ wá fa àdínáhùn minhu manzilatan àwọn ọkùnrin fitnatan. wọ́n ní tẹ́lẹ̀ bá ti wá ń dé yọ máa fi kálukú lóko pé ìwọ́jú kún bẹ́yẹn ìwọ́jú kún bẹ́yẹn àwọn irinṣẹ́ tó ń ránṣẹ́ ẹ̀yin náà mọ̀ bí wọ́n ṣe pọ̀ tó náà. fún màwájú ahaduhum fàràkó. Ah, tí kan wọn bá ti dé yóò máa sọ fún yóò máa gífò report fún ṣètọ́n yóò máa sọ pé fàáǹtì kádà kádà wà kádà. mo ṣe báyìí mo ṣe báyìí n tó ṣe tó ṣe ó lè pé ah, mo débi báyìí mo rí i pé ah, àwọn arábìnrin rẹ́rìn mo lè pa wọn lẹ́kún kálukọ́ sá sọ tiẹ̀ tán. fàràkó máa sọ náà àtúnṣe ìhà. ṣètọ́n náà máa sọ fún mi pé orí nǹkan kan ṣe sẹ́nu bí wọ́n kàn sọ́kọ́ lásán náà ni àwọn orí nǹkan kan ṣe mo jẹ́ kálukú ẹnìkan ó sùn mo ní kọ́ lálàkálà ọkàn táwọn ẹ̀yìn nígbà tó yí ni náà sísẹ́ wa lọ́wọ́ ṣe yẹn lábàjá ńgbà tí ń dá ìfọlá lójú ọ̀nà mo ní kí mọ́tò rẹ̀ kọ́ mọ́ rorokú o mọ́tò ẹ̀ ṣe takùtì nìyẹn ó ṣe nǹkan kan gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣètò ọ̀nà àmàgbà gbé ẹ ṣiṣẹ́ ṣùgbọ́n kò kò dàbẹ́. kọ́lá súnmọ́ wájú àhàdéhùn. ìkan mìíràn wà dé ìkan mìíràn wà dé nu wọn. fàyàkùn. yóò wá sọ pé. má yóò wá máa sọ wípé mi ò fi sílẹ̀. mo dọ́dọ̀ ẹnìkan báyìí àtìyàwó ni wọ́n. mi ìtàwọn méjèèjì sílẹ̀ hátà farraqtu baynahu wa bayna mura'atihi títí tí mo fi rí i pé kẹ́rọ máa lọ lé bàbá rẹ tó fi ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ̀sìn pé gbogbo àwọn tó ń dé lálákọ̀ọ́kọ́ ni ọ̀run sọ máa ń pé ẹ̀sìn kankan ẹ̀sìn sẹ́ńtì òmí lẹ́yìn nígbà wá fún ọ rìpọ́ọ̀tì pé nígbà tó ń dọ́dọ̀ ọkọ àtìyàwó òun bọ́ sọ́dọ̀ tó fi jásí pé ibì kan ní òtún bẹ̀rẹ̀ ọkọ àtìyàwó tí wọ́n bá ní ìjà bẹ̀rẹ̀ ibì kan ló ti bẹ̀rẹ̀ ẹ̀yìn méjì bẹ̀rẹ̀ ìjà lẹ́ẹ̀kan náà àbí láti àwọn afẹ́ jẹ̀sẹ̀ nínú pé àsìkò kan náà làwọn méjì bọ́ra wa lẹ́sẹ̀ kó sí ìṣe ẹnìkan náà kọ̀ọ̀kan gbẹ nìkan. ìjà láàrin ọkọ àti ìyàwó ọ̀dọ̀ ẹnìkan ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìwọ tó ọba múná jò ìwọ ló mú jò. èṣù wa ní irinṣẹ́ àwọn rẹ̀ wá sọ pé ńgbà mo rẹ̀ mo jọyìn rẹ̀ mo dúró ti lọ́rùn mo fi dáhùn náà láàrùn gbé náà fi ọkàn fún nígbà tí kan ní pààrà ìyàwó bá mọ́ bẹ lọ́ba fi gún ọkọ ẹ̀ ọkọ náà bá mú àdá lọ́ba là mọ́ ìyàwó ẹ̀ lórí ibi rẹ̀ bá tó ká bó ti yíba fún ṣètọ́n tàbá ìṣètọ́n ní pàyọ̀dì ní ṣètọ́n ní hmm, yẹ́s ìwọ ni special guest wájú kò lọ́gbọ̀n ní báyìí. ọ̀yà kó ní ẹ̀ma ant. ọ̀yà sọ pé ní ẹ̀ma ant ọ̀kàrí wọ́n ti ṣiṣẹ́ torí pé ojoojúmọ́ làwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ ń jáde tá ń ṣiṣẹ́ yẹn. bẹ́ẹ̀ náà ni ẹ wá jẹ́ ká lọ mọ̀ pé eh, Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wípé ọkọ ìyàwó rẹ̀ kan sílẹ̀ ń jọ kan mọ̀ pé ìsún ṣiṣẹ́ o ọlẹ́ ń dá tààrà àwọn alátàsí ń bẹ táwọn náà ń bá tiwọn lọ ọlọ́mọ yìí ṣe ń ṣe lọ́wọ́ báyìí ọlọ́mọ yẹn tí ń dẹ́gbọ́n bí ẹni pé òun wẹ̀ lójú ọ̀sùn kọ̀ wẹ̀ orin nǹkan má bẹ́ẹ̀ ni ọlọ́mọ yẹn tí ń gogi lọ tọ́lù kò báyà ọfẹ́ lọ kọ ọ̀pẹ ní kọ̀ọ̀kọ́ ẹ̀yìn ọfẹ́ lọ kọ nǹkan má bẹ́ẹ̀ ni ìtẹ́nsí lóru ń bẹ tẹ́yìn èèyàn wò rí ìtẹ́nsí lọ́sẹ̀ ń bẹ táwọn èèyàn ò ní mọ̀ Abdullahi bin Omar ọkọ ìyàwó rẹ̀ kan sílẹ̀ obìnrin yẹn wá sọ fún àbúrò àbúrò máa rò pé àhálìrọ àyíta mi ní ìṣe à tàkùrọ̀ wọ́n bọ́ mi tó orí nǹkan tí ẹ̀mí rẹ̀ kọ̀ lára mi tí mo ṣe ń dé òdà ni tí mo ṣe ọ́ ni kọ́lá tí mo ṣe ń dé òdà ni kọ́l ọmọ àbúrò àbúrò máa ní là ọ̀ sẹ́mi kí ló wá kọ̀ kọ́lá. قال ففيما تطلق المرأة العفيفة المسلمة تطلق تطلق المرأة العفيفة المسلمة نعم فيما تطلق المرأة العفيفة المسلمة ìyàwó ń sọmọ pé kí في وما tó fi فيو máa kọ ìyàwó tí ò ṣèṣe kúṣe tó sì jẹ́ mùsùlùmí dáadáa tó فارتجعها فارتجعها ابن عمر فارتجعها ابن عمر رضي الله عنهما fasulhu khayr. naam bẹ́ẹ̀ ni abdullahi bin umar nígbà tí eh, ṣètọ́n lọ dá wàhálà lẹ́nu dáhùn ṣe tọ́lá abdullahi bin umar wà padà pé ah ọ̀rọ̀ yìí ló bẹ̀rẹ̀ sọ o kò sábà bí kankan tí mo fi kọ́ lóòótọ́ abdullahi bin umar wà padà sọ́dọ̀ rẹ̀ ọwà ọwà dá padà tùmọ̀ dídá padà ni pé ó pè padà yìí pé padà ní tí mo rí yẹn kò tí ì pé mẹ́ta mo ti gbà pé ìyàwó mi náà ni ọ padà ó ti di ìyàwó mi padà ìyá fi mọ̀ pé àṣìṣe àṣàṣì yẹn ó ní agbára kọ́nà ọba kọ́lá wà kúrò níbẹ̀. nínú àwọn sábàbí tí máa ń fa kọ́kọ́ àtìyàwó ká kọ́ra wọn tó jẹ́ sí pé ọkọ àtìyàwó ní ẹjọ́ ní sábàbí yìí ó náà lè tí mo rọra mẹ́ńṣẹ̀ lẹ́ẹ̀kan yẹn pé àtàkáfó báyìí náà zàrùdẹ́yìn adamu mura'ati takafu bayna zawjayn. àyìnbá ṣàkíyèsí wípé lẹ́fù wo lèmi ọkùnrin wà lẹ́fù wo ni iye obìnrin náà wà àyìnbá ṣàkíyèsí rẹ̀ máa ń fà. a kà máa lọ náà ní gbúrúrú ah yes mo ti rí kan ìyàwó náà sọ pé mo ti rí bọ́ọ̀dà kan ọwà òkè ọwà òkè ah njẹ́ olórí njẹ́ olóńkú ọwà òkè wọ́n láti wá díẹ̀ dáadáa kó wò fínífíní. tàyí má wo àìmọ́ máa ṣàkíyèsí ààyè tí ọkùnrin wà àti tóbìnrin wà tá a fìtì ara wa àbá súnmọ́ra wa àbá jìnnà sí ara púpọ̀ tàbá jìnnà sí ara púpọ̀ káyà má fẹ́ra wa wọ́n tá a bá súnmọ́ra wa ọwà òkè àlè bí bákan náà súnmọ́ sáà súnmọ́ra wa bàbá tẹ bílọ́níà bàbá tẹ mílọ́níà ṣé ní àníyàn táwọn ẹnu kọ àwọn bàbá wa ó ti dá bisimilà ọwọ́ bẹ̀rẹ̀ àrùn náà ìwọ professor èmi doctor yes èmi náà di professor láìpẹ́ ah, eh, ìwọ ga bí àwọn ilẹ̀ máa ń pè wọ́n àwọn jáwà ọ̀gá bí òpóná ìyàwó wa dàbí aràrà eh, báyìí nàìjíríà fún sóṣèṣe kò ṣeéṣe ṣùgbọ́n ìwọ ga bí òpóná ìyàwó náà ga bi eh, ìlàjì òpóná yes ẹ súnmọ́ra yín báyìí. gbogbo àwọn nǹkan yìí abọ́dọ̀ mọ́nítọ̀ rẹ̀ yìí pàápàá jùlọ tá àbá mọ́nítọ̀ rẹ̀ wàhálà máa ń ṣẹlẹ̀ mo ní àwọn obìnrin kan tó jẹ́ ọkùnrin kan tó fẹ́ obìnrin kan tó jẹ́ oko ọkùnrin yìí wá lówó lọ́wọ́ díẹ̀ kò lówó pọ̀ o wọ́n sáni káà ọkọ ìyàwó ní káà ẹyọ kan ó sì fẹ́ obìnrin tó jẹ́ mo wá fẹ́ obìnrin yìí ẹ̀yin náà mọ̀ pé oko lóbìnrin yìí gbé dàgbà ibẹ̀ ló ti sáyé gbogbo láìfẹ́ oko ló ti lò kò mọ ìgbésí ayé ìgboro tó kó nìkan náà lọ́mọ ẹnu tí wọ́n bá fẹ́ lọ láti oko sílé ọkọ̀ tí ó gbé wọn bàbá sì ní ká gbé àwọn èèyàn wa léèrè ní ìsìn pé ọkọ̀ ti ná oríko tí ilẹ̀kùn ẹ̀ máa tuntun àbí mọ́tò ti ná oríko táwọn bọ́ọ̀dì ẹ̀ máa da ilẹ̀kùn ẹ̀ máa da àwọn ilẹ̀kùn ti ń fa sọ́yà àwọn tó yẹ pé tọ́wọ̀ bá ti gbà dáadáa kò ní tì ní wọn náà ni ìyàwó tó lọ fẹ́ ọwọ́ aya muskila wa fẹ́ bẹ́ẹ̀lẹ̀ tó kílà tún sí náà ni ẹni tí wọn ò wúra wọn ni o tí yẹn bá fọ́ọ̀lù tí mo fẹ́ sọ́mọ́ ẹni pé káni tí yẹn bá fọ́ọ̀lù sírú nǹkan yẹn pé ọlọ fẹ́ràn oko òun sì jára gbòòrò ó ní ká ọkùnrin yìí wá lọ ọ wá lọ

tó yẹ pé àwọn glass tó wà rárá wa ilẹ̀kùn fẹ́ máa fẹ́ máa fọ́ gan mọ́ la tó báwo bá lọ kó sì sàárín yẹn kò ní ìdí kọ́kọ́ bù torí pé àìmọ́mọ́ nígbà tí wọn náà ti máa bí tó ti lọ yàn yàwó ẹ̀yìn kan mọ̀ pé ọ gbọ́dọ̀ kù ń bẹ̀ báwo ni ó ṣe ọ̀nà méjèèjì lè gbà sí ìdí àkọ́jẹ́ sí pé kọ́ ọkọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ra sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ pé wò my dear ó mú lẹ́kọ̀ọ́ báyìí wákàtí báyìí tọba kọ bẹ́ẹ̀ tọba mọ̀ pé kò ní í wù ọ́ kò ní í máa fíìl pé ọyẹyẹ òun ló lè kọ gan wọn tọba mọ̀ pé yóò fíìl pé ọyẹyẹ òun mọ̀wùlẹ̀ kọ ọ̀nà míì tó lè lò òun náà ní kọ́ sọ ibi wo báyìí ń tá a máa ṣe ni pé ìwọ nìyàwó mi màá ṣẹ̀fẹ̀ ìwọ lọ́kọ̀ọ́kọ́ máa wọnú mọ́tò màá tilẹ̀kùn fún ẹ màá bọ̀ tilẹ̀kùn màá máa ṣe màá máa ṣẹ̀fẹ̀ òun sì ní èròǹgbà pẹ̀lú ẹ̀ nígbà wọn bá yìí ṣèyẹn láàrin ọ wọlé báyìí tó bá ti wọlé báyìí ó sì lẹ́kọ̀ọ́ fún yóò ti wọlé ó ti bá ti. mo wulẹ̀ fọwọ́ kan lẹ́kọ̀ọ́ yìí mi ni mo ṣe fẹ́ ni mo wọ́dọ̀ <laughs> mo wọ́dọ̀ sáfẹ́ kò ní fílẹ̀ ọkà pé òun bùn náà torí pé gbogbo ẹ̀ náà tún ní ọlẹ́ ọní ọgbọ́n torí obìnrin mi wà tó jẹ́ sí pé tọ́ ọ sọ bá ń fún un ojú kìnìyàn máa ti láéláé padà pẹ̀lú rẹ̀ nígbà àsùnwọ̀n máa ilẹ̀kùn ọkọ̀ jù. àwọn àtọ́wọ́ pé má wọ̀rí àmà ìdíá ìwọ́ládé wọ́n ní góòdù ní ọ̀nà ọ̀ gbọ́dọ̀ sí wàhálà rárá tó tó bá ti ń lọ bìkan báyìí ni màá sílẹ̀kùn fún ẹ wàá wọlé kódà wọlé màá kọ́kọ́ jókòó kí mi tó jókòó kó lè bá màá pé mo pín ẹ lé fúwọ̀. ọ̀rọ̀ sílẹ̀kùn fún tó bá ti wọlé kó jókòó ọ̀pọ̀lẹ̀kùn dé ọ̀wọ́ ní mọ́tò nígbà tó bá yẹ ṣe bá kò ní ìdíkọ̀ ọkọ̀ mọ́ òun gan ti mọ bí wọ́n ṣe ń ti ilẹ̀kùn kò ní ìdíkọ̀ ọkọ̀ mọ́ yọ mọ̀ ní ọ̀tọ́mátìkì tó bẹ́ẹ̀ náà ni irú ilé yẹn àyèmọ́ wo téèyàn bá wo kọ̀ǹdíṣàn ara wa tíra wa tàbí fẹ́yàwó báyìí ara mi máa ń ṣe títí ó fi bọ́ sí bìtà àfẹ́kọ́ wa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí wa iná ìlà tuntun yẹn. bákan náà ọkùnrin kan náà fẹ́yàwó kan tó jẹ́ ti gbé fúlàní ìyàwó rẹ̀ ìwọ náà sì mọ̀ pé gbogbo àná mọ̀ pé fúlàní bí ọba gbé láàrin màálù yóò gbé láàrin àwọn àgbò àti ewúrẹ́ bẹ́ẹ̀ náà ti ń wọlé iná ni màálù ń wọlé àwọn òníbì kan wípé bóyá ọ̀tọ̀ ni wọ́n lè sùn níbi tí màálù wà màálù lè máa jẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n jẹ sùn lọ nínú ilé wọn kì í sí ìwọ̀ fún màálù pé kọ́ máa wọ ibẹ̀ tára màálù ọ̀bà yá wọ́n lè tẹ́ sórí bẹ́ẹ̀dì wọn tí ó sùn bẹ́ẹ̀ kó sáré bá gbádùn ọwọ́ ń fẹ́ yàwó tó jẹ́ fúlàní eléyìí ṣe èbú àdámọ́ nìyẹn àdámọ́ ni wọ́n sì mọṣẹ́ wọn níṣẹ́ ni wọ́n dẹ̀ pàtàkì iṣẹ́ wọn ni tó obìnrin ọkùnrin yẹn wá fẹ́ obìnrin tó jẹ́ fúlàní tó jẹ́ sí pé gbogbo láìfẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ náà ló ti lò lóko náà lọ́dọ̀ ti lò oko tí wọ́n ti ń dára ọmọbìnrin yìí ní máa ń gbálẹ̀ lọ́dọ̀ bàbá àtìyá rẹ̀ àwọn náà sì mọ̀ pé ibi tí wọ́n ti ń gbálẹ̀ lọ́rùn nìyí ẹran àti màálù ló wà ní ibẹ̀ a máa gbálẹ̀ lọ láàrin màálù a sì máa gbálẹ̀ lọ láàrin àgùntàn àtòwúrẹ́ kò ní sí pé báyà ẹ̀yin ẹ àwọn màálù kúrò náà ká fi gbálẹ̀ náà màálù ò sì ní sọ pé yíyọ̀ ń gbálẹ̀ sí mi ní ara ọwọ́ afẹ́yàwó yàwó délé ọkọ wa ń bọ̀ ọkọ jókòó ó dónulé yàwó sì mú gbálẹ̀ ọdún gbálẹ̀ sí la àlejò jókòó ó sì gbálẹ̀ sí wọn lára so ẹ rí i pé ìwà àárín yìí èèyàn máa wò wípé wèrè ní ọ́ni kì í ṣe wèrè o wàlá irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi ní tọ́sẹlẹ̀ tí mo rí physical right tí kì í bá ṣe pé ọlọ́run tètè jẹ́ kó yé mi ibi ọ̀rá níjọ́ náà èmi àtẹnìkan kan náà àwọn student ní Islamic University ọmọ náà ṣẹ̀ṣẹ̀ dé ni ó ti di doctor nísìn Doctor Ibrahim Fahad Suleiman ló kọ́ ẹ̀ ń jẹ́ so ọ Malaysia lọ́wà ọ ṣẹ̀ṣẹ̀ dé ọ wá nídìí pé kí n wá lọ sí ilé rẹ̀ yẹn rúùmù tí wọ́n fún mo wá dìde láti wá lọ nígbà tí mo dé mi gé mi tètè mọ rúùmù nọ́mbà ẹ̀ wọ́n á wọ rúùmù stúdẹ̀ǹtì kan àwọn méjì náà wà ń àwọn mẹ́ta ló wà ń àbáwọn méjì ta mo ti wà ni wọ́n mo ti sílẹ̀ kan báyìí mo bá bá ọmọ Nàìjíríà kan ó wá mú gbálẹ̀ lọ́wọ́ ìgbálẹ̀ tó mú lọ́wọ́ yìí ìgbálẹ̀ nàìjíríà yẹn bó ti mú dáàrin yẹn ọlọ́nlọ́mà ó tún wá jẹ́ ìgbálẹ̀ kúkúrú téèyàn mọ̀ pé ìgbálẹ̀ tí rọ́ọ̀gì ní gbogbo inú rúùmù náà òun wá fi ń gbá orí rọ́ọ̀gì ó ń gbà abáwọlé salamu aleykum ó ní wa aleykum salam tó lọ́wọ́ bọ́dà káwọn àmì báyìí wọ́n ní ọ̀dọ́ mi lọ́wọ́ àgbègbè ó sì ń dá wa lóhùn ó sì ń gbá lọ́lọ́ ọ̀n dá wa lóhùn ó sì ń gbálẹ̀ ọmọ wa lẹ́sẹ̀ èmi àtẹ́ńtà àjọ lọ ó ní ọmọ ìwé ẹranko wọ̀nyí ó sọ Yorùbá sí mi ni o Haúsá ìdẹ̀lẹ̀ ni náà Fúlàní ni ọmọ Nàìjíríà ni Fúlàní ẹni kejì mi sọ pé ẹ máa wo wèrè yìí tí ń gbálẹ̀ sí wa mo bá fọwọ́ lùfẹ́ sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ so lójú ẹsẹ̀ náà ni òye yé mi wípé ọ̀la kílè kọjọ́ pé Fúlàní ni so lẹ́yìn ọ̀rẹ́yìn mo wá dì padà mo àwa jáde mo ní kí lọ́ fẹ́ máa bínú sí bóyá láti lé wa láàrin ẹsẹ̀ màálù àtẹsẹ̀ <laughs> tí ò ní mà rárá kọkàkùn kankan rárá so ọwọ́ rò pé ó ti mọ lára kọ̀mọ́ láìda kọ̀mọ́dọ̀ fi ti kà mọ́mà kì í pé kọ̀mọ́ wa rí àtẹ̀ra wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yóò sì wá máa ṣe tí ò dá sí wa so ń sí nǹkan normal life ẹ̀ ti máa ń sí lòun sí ilẹ̀ kò tí ì kà kún tẹ́lá ẹ̀ sọ fún ẹ̀sẹ̀ mọ́mọ́ yìí pé kò dáa ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí àyẹ́ láti mọ́nítọ̀ rẹ̀ láàrin ọkọ àti ìyàwó nínú àwọn nǹkan tí máa ń kọ̀ sí kí ọkọ àti ìyàwó kó sòpinya gẹ́gẹ́ bí tí wọ́n wílọ̀ kan òun náà ni àwọn ẹ̀rí tó mo fẹ́ kà fún wa yìí pé a ní láti wo obìnrin dáadáa ẹ̀rí ẹ̀rọ wá wáyìí náà ọ̀yà ká hadith máa wà Tirmidhi gbà wá. ó ní. anil Mughirati bin Shu'ba. anil Mughirati anil Mughirati. عن المغيرة بن شعبة والمغيرة وما شعبة لو بحديث هوا أنه خطب امرأة مغيرة أو أبا وبني كان صلبي أنفافي kì í ti pọ́lọ́ bóbìnrin fún ẹ o nínú sẹ̀ríà ìpìlẹ̀ ní kọjá sí pé àwakọ́lá lọ máa bóbìnrin sọ̀rọ̀ direct a bá sọ̀rọ̀ bìlìwá sítọ̀ ní pẹ̀lú alágàtà. alágàtà. Ah ìsìnkú àwọn alálọ fíjẹ gbó ìwò wá mo fẹ́ rí ọ so ká lọ aláyàtà a tún bá sọ̀rọ̀ padà náà láwọn náà ṣùgbọ́n kó ti gbọ́ kó ti gbọ́ pa fẹ́ ríhun òun obìnrin náà ti mọ̀túmọ̀ ẹ̀ kó ti gbọ́ láti tú àwọn èèyàn kan kalẹ̀ náà ó ti pàtàkì náà ọwọ́n ní. àkọọ́lá nàbí yìí sallallahu alaihi wa sallam. wọ́n ní ìráyè ó ti ó ti bọ́bìnrin kan sọ̀rọ̀ fún ìfẹ́ fẹ́ anábì nígbà tí wọ́n ń dùn pé yẹ a ah, mo ti níyàwó ẹ tàbí nìyẹn o nígbà tí wọ́n mẹ wọn ò ní experience life yẹn ọwọ́ hmm. lọ bá nàbí sallallahu alaihi wa hmm. sallam bí wọ́n nàbí wo àdúrà mi ti gbà ọwọ́ mi ti ba ọmọ kara ẹ̀. Ànábì wa sọ fún pé. Ànàlọ́rọ̀ ilayha. Unzur unzur ilayha. Unzur ilayha. Ànábì wa ní lọ́wọ́ lọ́wọ́ dáadáa unzur ilayha. Fa innahu ahra an yóò tí níyàwó. Ìfúnmẹ́ ni tí níyàwó. Unzur ilayha. Unzur ilayha. Lọ́wọ́ dáadáa. فإنه أحرى أن يؤدم بينهما فإنه أحرى أن يؤدم بينهما. Orí tó bá wù ú tó bá náà ni yóò jẹ́ kí ìfẹ́ yẹn tó o bá wù tí ọba tẹ ọlọ́run ó ti bó ti tè fílẹ̀ láti sìn kí ti bẹ́ẹ̀ wà fẹ́ra yín tán ẹ wà máa kọ́ra yín kalẹ̀ náà bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí àwọn àlàyé tó wà lábẹ́ ọ̀hún lórí ilẹ̀ yẹn tàbí gbé wá ń bí báyìí náà nínú àwọn sábàbí tí máa ń kọ̀ sí ká máa tí ò sì yẹ kọ́kọ̀ sí òun náà ni àlẹ́ wọn kò mú àìrọ́mọbí kí ni mo kò dáàmà. àìrọ́mọbí. kóbìnrin ọmọ rọmọbí kò yẹ kó jẹ́ náà ní ọmọ ìṣòro wọ́n wà nínú sábàbí ẹ bá rí ìyá kan ìyá kan mo rí ní báwa fi ọjọ́ mélòó kan sẹ́yìn òun àtọkọ rẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n tún jà uh-uh. mi ò wá mọ̀ sí ọ̀rọ̀ ọmọ bí wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá mo wá ń bá wọn dá sí pé ha kí ló dé àwọn ọmọ yín kọ́ mo fẹ́ mọ̀ wọ́n pé kí ni bá a lè lo torí àti dàgbà ìyá tó wọ́n bí sixty five kí ni bá a lo opportunity àwọn ọmọ rẹ̀ láti tún fi bá ìyá yẹn sọ̀rọ̀ ọwọ́ ní àdúrà àwọn òtí gbà ah. kí wọ́n lọ́ọ́ fàtẹ́ tí wọ́n fẹ́ kù lọ́dọ̀ ọkọ tí ẹ̀dẹ̀ ń sin nǹkan oṣù wọn lọ́wọ́ ń sí ah. àdúrà yín gbà àdúrà yín gbà yín lẹ́ẹ̀fẹ́ kọ́ gbà nígbà tó ń sin nǹkan oṣù tẹ́ tí wọ́n fẹ́ kù lọ́dọ̀ ọkọ níjù lọ́dọ̀ rẹ lómi ètò ti kù lára yín yẹn bóyá bẹ́ẹ̀ làfẹ́ wà tẹ́ mà ẹ dúró ẹ máa ṣe wíjì nìyẹn nílẹ̀ ẹ bẹ́ẹ̀ ní nǹkan ṣẹ́kìnì bẹ́ẹ̀ ní nǹkan wá. tó mo wá gbọ́ padà pé ntọ́fà tó ń fi kọ ọkọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní wípé àwọn èèyàn sọ fún òun wípé kó òun tún tẹ̀sí ọkọ̀ náà o. tó tún fi á lọ́dọ̀ ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn ní kó òun tún tẹ̀sí ọkọ̀ mìíràn o ẹ̀rí. kọ̀ọ̀yọ́ kó tó ìrọmọ ẹbí ni ọmọ wa dá wa dúró pé á pè à ń kọ́ra wa tó bá jẹ́ sí pé kì í ṣe àìsàn kí ọba ti jẹ́ àìsàn torí gbogbo àwọn àpèjúwe táàmù wá fún ara yìí á rí i pé kò ṣàláìsàn kankan ní gbogbo àwọn yẹn ọkàn kù sọ́wọ́ sábà bíi àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run lọ́dọ̀ kù sí lọ́rọ̀ lọ́dọ̀ àlè torí ẹ̀ka wá pé à ń da ìfọ́s kí ni wà ń bẹ̀rẹ̀ síkẹ̀ lọ́dọ̀. naam ọlọ́run ọba ń sọ nínú àlùkòránì pé ábìmọ àbìmọ àṣẹ rẹ̀ ọwọ́ èmi ọlọ́run ọba lọ́wọ́ kọ̀bájá akásàdúrà fún gbogbo àwọn tí ọ̀rọ̀ máa bì tòtá bá ti ń kọjá láàyè tá a mọ̀ pé àwọn kan ń sunkún lọ́wọ́ ń bẹ̀ ọ̀dà ká bomi tútù sọ́kàn wọn. ààrẹ ní nǹkan tá a fẹ́ fi bomi sọ́kàn wọn ju ká kí sọ́lọ́run ọba tó dá wa lọ. onìkan náà ni ká má bímọ ọ̀yẹ́ àpọ̀nlélọ́jọ́ fọlọ́run pé mi ò bímọ àpọ̀nlé lọ́jọ́ fọlọ́n pé kì í sùn àpọ̀nlé lọ́jọ́ fọlọ́n pé kì í tó ògbé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbùkù lọ́jọ́ fáwọn ẹ̀dẹ́ ènìyàn ní ní kì í tó ògbé kì í sùn kò bímọ àbùkù ni. ilé ọlọ́run wọ́n bá ti nǹkan yìí fíktì lẹ́yìn àwọn tó wá fi ṣàdánwò fún báwa mú àdánwò náà kó nù gbèsè àyẹ̀wò gbogbo àwọn tí wọ́n ń sáwọn owó kìtẹ́ ń wọlé ṣé báwọn ń ṣe wá lásán ni ọlọ́run ní jẹ́ kó wáyé lásán ẹ̀yin náà fọmọsáyé ẹ̀ ṣe rọmọ gbẹjọ àtà yorùbá nìyẹn gbẹ gbẹjọ lẹ́sìn tiwọn ẹ̀ rọmọ gbẹsẹ̀sìn ẹ̀ rọmọ múlọ mọ́sálásí ẹ̀ rọmọ múlọ sí jùmọ́ ẹ̀ rọmọ múlọ sí eid ọlọ́wọ́ bá yóò ṣe ní ọrùn bẹ́ẹ̀ nínú ìwòsàn ní ọmọ ìdíbò dáhà ẹ̀ rí ọlọ́wọ́ bá sọ pé àṣẹ rí mọ́ ọwọ́ mi lọ́wọ́ yáhàbó lè máa ń yàṣá òhìn náà ta. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما إنه عليم قدير نعم àṣẹ bíbímọ ká lọ́mọ ọwọ́ Ọlọ́run ọba ló wà ìgbéyẹ ká bímọ ká lọ́mọ kò sí lábẹ́ àṣẹ ọkọ bákan náà kò sí lọ́wọ́ ìjọba ìyàwó gbogbo ẹni tí ọ̀wá tí ìrọ́mọ ẹbí yálà ọkùnrin ni ìwọ jẹ́yìn àbóbìnrin ọ̀dọ̀ ọ̀nà yẹn fún wa sí kámọ̀ yìí pé kò yẹ pé yẹn ni wà jẹ́ sábàbí káfí kọra wa sílẹ̀ o torí pé àwọn àwòkọ́ṣe wà fún wa táwọn ọ̀dẹ̀ kọra wọn sílẹ̀ tí kò bá ti já ìsàn ọ̀rọ̀ ọ̀tá láìsàn ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n tí kò bá ti já ìsàn ẹlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ìyàwó ẹ̀ tó ní pátápátá radiyallahu anhunna ẹyọ kan lọ́lọ́mọ ńlá nù wọn ẹnì kejì náà tún bímọ kan Khadija ìyá àgbàlagbà ó nìkan ló fẹ́ bí gbogbo ọmọ ànábì kan sallallahu lẹ́yìn wọn àgbà náà òun náà ni Maria òun náà tó bí Ibrahim lẹ́yìn yẹn gbogbo àwọn ìyàwó yòókù kò sẹ́ni tó bímọ nù wọn ṣé wọ́n wá gbọ́ bá nàbí kọ́ ìyàwó ẹ̀ lẹ́ sallallahu alaihi wasallam tó sàdáwà ló gbogbo ànábì sallallahu alaihi wasallam ẹni tó ní irin iṣẹ́ bíbí ma lára yìí torí kò ti bí ma ṣáájú olùyọ ayé jẹ́ àwọn ẹ̀yìn yìí adẹ́wọ̀n wò pẹ̀lú àìrọ́mọ bí jọ kò sì báyé wọn jẹ́ wọn ò sì máa kí lòsì káàkiri wọn ò bá wọn jẹun mọ́ wọn ò lọ wọn ò pokùn só wọn ò kó nù ẹ̀sìn sì nípa báyìí ẹ jẹ́ ká tún sọ̀kalẹ̀ lọ sókè ká tún gòkè lọ sọ́dọ̀ ànábì wa Zakariya alayhi salatu wa salam ẹ wo ọdún tó lò láyé tí ọ̀rọ̀ máa bí a sì gbọ́ rí gbọ́kọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ títí tọ́lọ́wọ́n bá fi dá wọn lóhùn ìwọ náà dúró dúró títí tọ́lọ́wọ́n bá fi dá ìwọ náà nù. anábìwá Ibrahim alayhi salatu wa salam ẹrù ọdún tí wọ́n lò bí wọ́n ti lò tó tí wọ́n àrọ́ máa bí tí wọ́n akọ ìyàwó wọn sílẹ̀ fún ọmọ kọ́ kò yẹ kí ọjọ́ sígbà ìrọ́ máa bí ni wọ́n títí májẹ̀mú bó bá wọ ọlọ́wọ́n ọba òun náà ni ọ fọ̀nà síbẹ̀ bó bá sì ó lè má fi síbẹ̀ ṣé ìfẹ́ lọ́kọ láyà sáwà ìtọ́pàtàkì tó lọ nìyẹn mọ́wàá jẹ́ kí ó jásí pé foundation ọmọ máa wú pẹ̀lú tí ìṣe foundation foundation ni lọ́kọ láyà kífẹ́ ọwà kárọ́ máa bí èrè ibẹ̀ ni mọ́ fi èrè bá ojúlówó jẹ́ o tàbí capital rẹ lọ́kọ rẹ capital rẹ náà sì ni ìyàwó rẹ business yẹn nìyẹn ṣùgbọ́n tó máa bá dé bẹ́ẹ̀ nìyẹn ẹlòmí ọ̀wà ni làákàyè ẹnu pé wọn ọlọ́mọ bí yẹn yóò sì fi wó kápítẹ̀lù lẹ̀ ṣàìgbọ́lọ̀ sí làákàyè lẹ́yìn tọ́lọ́ wọn bá fún ní àmì wò báyìí tó nípa báyìí káṣí lọ́mọ pé àwa tá àti ìrọ́mọ bí káwọn máa rò pé ní tí ọ̀rọ́mọ bí kódà fún ẹlòmí wà tó yẹ sí pé àìrọ́mọ bí náà ló pè rẹ̀ ẹlòmí wà tó yẹ sí pé ntọ́lọ́mọ bí gan bíbí gan tó bímọ gan àdánwò ní fún ẹ wo kí amal gulam فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا بين ẹ̀rí àyà yẹn sọ fún wa pé àwọn ọmọ méjì tẹ́nìkan bí sáyé iná ni wọn ọba sí sábàbí tí ó fi sori burúkú àlùkìyàmà ìyẹn lọ́ba tó wáyé sí pé Khadir ló fi ló fi pa ló fi pa ọmọ yẹn. ìdókòwò máa jẹ́ pé ọmọ kan tó bí yẹn. òun ni yóò kú bá àwọn òbí ẹ̀ amal gulam ọmọ tí anabi wa Khadir tó pa nínú kí sọ tí ń tí ń rìnrìn àjò ní tí mo fi pa òun ni pé fakana abawahu mu'minin bàbá àti ìyá rẹ̀ mu'minin ni wọ́n ọmọ yìí kéfèrè díẹ̀ ni fáka sí iná ẹ̀rù ń bà wáyé pé ọmọ yìí aláburúkú ni olórí burúkú èèyàn ni yóò kó báwọn bàbá àti ààrẹ ọ̀gbẹ́ ọ̀sọ̀ tàwọn náà di kéfèrè a ní àkàtọ́bà fẹ́ àtàwọn bàbá rẹ̀ di kéfèrè kó kúkú mọ́ àdàlì kíámà bóun ti pa nìyẹn ẹ rí àwọn eléyìí ní ìsìn àìdí mọ́sàn fún wa dùkán bí màlọ́ torí pé ọmọ yìí gangan ní ìpìlẹ̀ṣẹ́ olóburúkú wọn ló fi jẹ́ sí gbogbo àwọn àti àti ìbímọ ẹ̀mẹ́jà máa wúra wa pé tiwa kùbì kan máa dúpẹ́ fọlọ́run ọba náà nínú àwọn sábàbí tí wọ́n ń kọ̀ sí kí ọkọ àti ìyàwó kọ́ yára wọn òun náà ni kí ọkọ ìyàwó àti ìyàwó náà kán má máa láṣìírí láàrin ara wọn ẹni bí wọn ò láṣìírí ọkọ àti ìyàwó tó ẹ̀ láṣìírí ẹ ti wúlé ara yín ẹlòmíwà yẹ sí pé gbogbo ń rẹ̀ bá ti báyìí ni ó sọ fún àwọn obìnrin ní mítìn kílọ̀bù wọn bẹ́ẹ̀ náà lọkùnrin náà gbogbo ń tíyàwó ẹ̀ ṣe fún un ní ọlọ́mọ sọ ní kílọ̀bù àwọn ẹgbẹ́ rẹ̀ lánìrọ̀lẹ́ ẹlòmíì tó sì ní kílọ̀bù ọba dé mọ́sálásí wọn dalẹ̀ ẹ̀fọ́ kílọ̀bù náà wà mọ́sálásí gbogbo nǹkan tó kọ àti àwọn ṣe kẹmà láṣìírí àwọn akọ́ọ̀sì wàhálà omi jẹ́ sí pé ńgbà tọ́lọ́wọ́n bá gbé ẹ̀yà kalẹ̀ tí ń ròyìn àwọn obìnrin pé nínú àwọn obìnrin onílẹ̀ obìnrin tó jẹ́ sí pé ó ń kíìpù àwọn àṣírí ẹ̀rí wọ́n wá ní kí làwọn àṣírí náà ó ní láàyè ṣẹ́fúnà àṣírọ́ra azwajihin àwọn náà làwọn tó jẹ́ sí pé wọ́n kì í tú àṣírí ọkọ wọn síta bẹ́ẹ̀ náà sì náà ni àwọn ọkùnrin tí wọ́n kì í tú àṣírí ìyàwó wọn síta ẹlòmíín bàjẹ́ débi pé yọ sàṣírí ọkọ ẹ̀ débi pé bí ti ń bá a lò pọ̀ gan yóò tún sọ ni ẹ̀rì o ti balẹ̀ ẹ̀ jẹ́ tọ́ ọ bá sọ bá ń fóbìnrin tó jẹ́ sí pé ọmọ lé dàrú yóò fi ẹ̀ tí mo bá bá wẹ́ni tọ́mọ ti dáadáa ń kọ́ sọ́lọ ẹ̀rì pé obìnrin náà bá sọ́wọ́ yín tàbí tọ́ bá lọ rojú ọbọ̀kọ̀ ń ti ń bá ṣe fóbìnrin kan tóbìnrin wa gbọ́ pé bí ṣe ń bá ti bí ọ̀rẹ́ òun ṣe rojú ọkọ òun fún bí ṣe ń bá ṣàṣepọ̀ ó sẹ́mọ̀ pé ó ti di kókó obìnrin yẹn kọ́ máa sojú kòkòrò sí ọkọ ọ̀rẹ́ rẹ̀ ilé ń wo làbí òwò lọ. ànábì wa sallallahu alaihi wasallam ó lè fà wá létí nínú hadith ọ̀rọ̀ àtọ́lẹ́sẹ̀ ńlẹ̀ fún wa yìí pé. inna min sharri nasi inda Allahi yawm al-qiyamah. ẹni burúkú jù lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ al-qiyamah tó yẹ yóò fara kí ìyàwó ẹ̀ àtòbìnrin náà tí ó fara kan ọkọ ẹ̀ ni pé kí wọ́n ríra wọn ní ìhòhò tí wọ́n jọ sí lọ́kọ lára láàrin ara wọn tí wọ́n ríra wọn bọ́ọ̀lù ń ti dá wọn tí wọ́n jọ síra wọn sí ìhòhò nínú ilé tí wọ́n bá wá ṣe gbogbo ntí ọkọ àtìyàwó máa ń ṣe láàrin ara wọn tán tí wọ́n rí gbogbo ntí ọkọ àtìyàwó máa ń rí láàrin ara wọn tán. tó mọ̀ ń ṣòro àhàdùn máa ń ṣe ìrọ̀sọ̀ tọ́ba rí ọkùnrin yẹn á ọkùnrin méjìlá yẹn tọ́nà pé òun ọmọ rògbò òun ròyìn ẹ̀ àṣírí ẹ̀ ló tún síta ẹ̀ tó bá rí ọkùnrin méjìlá ni pé yes ọkùnrin yẹn pé kódà èyí tó sọ yìí ó ti fi ba obìnrin mìíràn ó ti fi bà nínú jẹ́ bóyá ọkọ tiẹ̀ bóyá ọkùnrin áàfù ni bóyá kò tiẹ̀ pẹ́yọ kankan ọwọ́ ní tiẹ̀ méjìlá ni tẹ̀wọ̀n kò ti bà nínú jẹ́ gbogbo àwọn nǹkan ìbẹ́ ẹlòmíì ti níyàwó tó jẹ́ sí pé ìjọsọpọ̀ láàrin ọkọ àtìyàwó obìnrin rẹ̀ ọ̀fẹ́ rẹ̀ rárá bóyá ẹ̀ẹ̀kan ló sì tipátipá yìí tọ́ ọ bá sọ báyìí nì ó ti bọ ọkùnrin yìí nínú jẹ́ ìgbé hàn bí àdánwò wo lòun á fẹ́ yìí àfikún ìyá àwò ta ìjẹ́ kétí rí ó di mọ́jẹ̀kọ́ gbọ́n ti ń lọ jẹ́ kó ti máa rò pé ìyàwó òun ló dáa jù jẹ́ kí ìyàwó náà máa rò pé ọkọ òun ló ṣe kí ni ló dáa jù ẹni báyìí ti á bàjẹ́ nísìn gbogbo nǹkan ló ti di kò tẹ kò sáàsìrí kankan mọ́ àrùkù kan tú káàkiri wíwá àwọn bẹ́ẹ̀ lè máa sọ pé báwọn ti ń sàṣepọ̀ ni náà sọ nípa báyìí obìnrin tí ọba láti rí ó súnmọ́ kí òun àtọkọ ẹ̀ kan divorce bẹ́ẹ̀ ni ọkùnrin tí ọba láti rí ó ti pèpè ó ti wọ́n divorce. ìyẹn lọ́ba tó ṣe pé ànábì Ibrahim alayhi salam nígbà tó wá sàbẹ̀wò ọmọ rẹ̀ Ismail alayhi salatu wa salam buhari náà mọ̀ pé onílé méjì ni ànábì Ibrahim onílé sáàmù onílé maka onílé sáàmù àti maka ni tọ́ba wa gbé sáàmù díẹ̀ yóò wá wo ìyá Ismail àtọmọ rẹ̀ yóò wá wo ní maka àrẹ́bí Ibrahim wa máa ń wá ọwọ́ wa lákòókò kan ọwọ́ àdọ́dọ̀ ọdílé ọmọ ẹ̀ kọ̀bọ́ máa ń lé ọmọ ti ṣiṣẹ́ lọ ẹni pé ànábì Ismail ọwọ́ ní tíyàwó rẹ̀ ọ jẹ lọ ìyẹn ti yé ayé pé kóbìnrin ó gbélé ẹ̀ ìpìlẹ̀ yín látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run tó síwájú ànábì Ibrahim dé ọba yàwó ńlé kọ̀ bá ọkọ ìmọ̀lẹ́dọ̀ wá ń bí nìsín ọkọ là ń bá ńlé ìyàwó là bá nílé mọ́ ó ti kiri lọ <laughs> ètò tí ẹ léwu jù làwọn ẹjẹ máa kiri nǹkan yẹn olóléwu jù òkú náà léwu ṣùgbọ́n ìyẹn lágbára púpọ̀ hmm. mọ̀ ń kọjá lọ igbó ọ̀sùn yẹn ní abẹ́yájú ọjọ́ mẹ́rin kan sẹ́yìn mo bá rí obìnrin kan ó gbé nǹkan lérí níbi igbó ọ̀sẹ̀ náà yẹn ọkùnrin kan sì mo ti mọ̀ pé nǹkan dáwọ́ ń bẹ̀ yẹn nǹkan tó lágbára ni lórí masíìnì ti ń bá ṣe gbogbo ní tí wọ́n ṣe ti mọ̀ pé ní ogbó ni bẹ́ẹ̀ wọ́n ti dá pàdé fóònù ti wà ìjọba ti dọ̀rọ̀ kan tó ń jọ pàdé ń bí láti dọ̀rọ̀ kan tó ń jọ pàdé ń bí ìyàwó sì ní ẹ máa máa sọ wípé ó bú wa no sẹ̀rí àlà ń claim ntiwa náà ẹ anábì Ibrahim wa dé alayhi salatu wa salam kò délé ọba yàwó mú ọba yàwó ẹ ọba rí ọba abilé rè pé tọ́ ọmọ mi ọyìn mọ́ yín èmi ni kọ̀dárúkọ ẹni tó ń ṣe fún ok báwo ni lé yín báwo situation báwo ni lé tẹ̀ ń jẹ nínú ọrùn tẹ̀ ń mú nínú ọrùn ẹ̀ máa ń jẹ́ àwọn onye ní ah, ọlọ́run ló ní kẹ́ wá béèrè ànábì bàbá ọkọ ẹ̀ o ṣe mọ̀ pé ẹjọ́ tó fẹ́ rò ìsìn kánígbọ́n bàbá ọkọ ni yóò sọ jù bẹ́ẹ̀ lọ ah. ó ní ó sì bàbá ọkọ ó nígbà tí ò bí léèrè ọkàn bí léèrè pé bí léèrè pé báwo wá ní ṣé wá ń jẹ ní rọrùn sẹ́ mú ní rọrùn obìnrin ha nǹkan lálẹ́ béèrè yìí hmm. ilé ayé àwọn le gan ọkọ yẹn kì í rí nǹkan mú bọ bàbá jẹun láàárọ̀ báyìí kò tó ń jẹ ọ̀sán kò tó ń jẹ alẹ́ ebi ní ń pa wá ó bẹbí ń pa mí gan ni ìyàwó bá ro gbogbo àléébù ó rò fọkọ ọkọ sì pàṣàmà fún obìnrin yẹn kalẹ̀ pé tí ọkọ tí ọkọ rẹ bá dé kó sọ fún pé kó chẹ́ǹgì ilẹ̀kùn rẹ̀ <laughs> ó ní kó chẹ́ǹgì ilẹ̀kùn rẹ̀ ẹ̀rìn pé òwú lẹ́sìn ọ̀rọ̀ nìyẹn tó bá là mọ́lẹ̀ fún kà jíjẹ́ ọ̀rọ̀ fún pé tọkọ rẹ bá dé pé mo ní kọ́kọ́ ẹ̀ kalẹ̀ ṣe mọ̀ pé kánà bí Ibrahim tó lọ́gẹ́ ló ti sunkún mọ́ lọ́rùn pé ìwọ ò ní lọ o ìwọ lọ. <laughs> àwọn Ibrahim ní tọkọ rẹ bá dé sọ fún pé kó chéǹjì ilẹ̀kùn ilé rẹ̀ n kò jẹ́ sí pé bàbá àtọmọ ti ní ọ̀rọ̀ tí wọ́n bá sọ láàrin ara wọn ti mèdí ara wọn tìbíyàwó lòun kọ mọ èdè fámìlì nígbà tí Ànábì Ibrahim tí Ànábì Ismail lòdè àlẹ́bí sọ́nà ní wọ ìyàwó mi ta lọ́wọ́ ọ̀lẹ́ni kọkùnrin kan báyìí wà ó sì ń béèrè á sì sọ̀rọ̀ fún ó sì ní kí n sọ fún ọ pé kó o chíǹjì ilẹ̀kùn lé rẹ̀ ah, ah. ẹ̀ẹ́n ó wí bẹ́ẹ̀ à ah, ó ní bàbá mi nìyẹn ó ní kí n kọ̀ ẹ̀ sílẹ̀ nìyẹn ọ̀yá máa lọ lé bàbá rẹ̀ bó ṣe kọ́ nìyẹn kí lẹ́mọ̀ tó fà kò pa àṣírí ọkọ ẹ̀ mọ́ hmm. ẹ dákun tó bá pa àṣírí ọkọ ẹ̀ mọ́ ọkọ bàbá ò sọ pé kọ́kọ́ bẹ́ẹ̀ ẹnu tó ṣe yẹn ó tó fi yé anabi ibrahim pé léyìí ṣe obìnrin tí máa dúpẹ́ fọlọ́wọ́n ọba ilé obìnrin yé pariwo ọkọ rẹ káàkiri o èyí tó bá lágbára náà ti ń ṣe náà ní ẹjọ́ máa manage láìpẹ́ ṣe bákan náà mọ́ wàá gba aláàgó sàwọn nǹkan yìí téèyàn ọba sọ́ra yóò kó bá wa yóò sì lé wa kó nílé ọkọ tá a bá sọ́ra nínú àwọn sábàbí tí máa ń kọ̀ sí ah, kákọ̀ọ̀rọ̀ ẹni sílẹ̀ òun náà ní pé ká máa pé a fẹ́ mánèjì ara wa mo ti sọ lẹ́ẹ̀kan ẹ̀rí ẹ̀ ni mo fẹ́ kà fún wa a kì í mánèjì ara wa o ẹ jẹ́ ká hadith tó wáyé látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n máa bukhari gbà wá an sahal bin sa'ad. an sahal bin sa'ad. ẹ jẹ́ ká fara gbọ́ hadith yìí a fi máa pé ọ̀rọ̀ wa fẹ́ yà o má máa ní ìjẹ́ o ìwọ́n tó ti máa rí mọ́tò jìn sọ́fìn táwọn kan ti jìn sọ́fìn jẹ o mọ́tò gbọ́n ṣe pé màmá ní ìjẹ irọ́ ni mọ́mà ní ìjẹ ìwọ obìnrin mọ́mà ní ìjẹ ọkùnrin o ìwọ ọkùnrin mọ́mà ní ìjẹ obìnrin o tó bá ti mọ̀ pé ah, kò ṣeé ṣe tètè dìkìlíà bẹ́ẹ̀ lọ́n kó gbé tiẹ̀ wa mọ́kànjú tó tọ́ bá kánjú ọ̀ padà kábàámọ̀ padà ọkùnrin kan nínú hadithi oníṣẹ́ àgbọ̀nà sáà ní àtàtì nàbí sallallahu alaihi wasallam obìnrin kan wá bá nàbí njọ́ kan ọwọ́ sọ pé ya Rasulullah kọ̀dùwà àbátúná sàhálìlá wọ́n gbà wá báyìí pé obìnrin yẹn wá ń sọ fún ànábì pé ya Rasulullah mo wá wẹ́ńtí ń fẹ́ mo wò lókè mo wò nísàlẹ̀ mo wò lọ́tún mo wò lósì mi ìwà ara ẹni tó fìtì mi tí mo lè fẹ́ àyàfi wa ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ah lọ́dọ̀ wa tóbi ní bá ti bẹ́ẹ̀ kí lẹ́sọ̀ fún ẹ kò tẹ lójútì pàápàá lójútì rárá ó lójútì tí èèyàn bá tóbìnrin bá nírú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ ó lè tó o. ṣùgbọ́n obìnrin ti ń ṣe lọ́pọ̀ jù ṣùgbọ́n wọn ní sọ direct indirect lobìnrin máa ń lò ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí níwájú àwọn sàbẹ̀ ló ti sọ̀nà ah, ah. obìnrin yẹn nígbà táwọn sàbí jókòó báyìí ó sì jáde wá ìyá Rasulullah mo fẹ́ kọ́ fẹ́ mi. Ah. Ah, ànábì sì wo obìnrin yẹn sallallahu alaihi wasallam ó sì rí i pé kì í sẹ́ńtì òun lè fẹ́. sábà máa ti dúpẹ́ àmì ah, ìfẹ́ dójú tóbìnrin yìí wọ́n fi dẹ́pẹ́ ìyìn mánéjì obìnrin èyí sì mánéjì ọkùnrin. Hmm. ànábì ní máàlì fi nìṣá ìmìn hajà. máàlì fi nìṣá ìmìn hajà mẹ́ẹ̀ni ìdíyàwó kò sí à ń pé padà wá padà wá kọ́ mọ́ mo ti wọ̀ ọ́ pé ọkọ̀ tẹ́milọ́rùn ọ̀ sì wù mí báwo ní ti wá fẹ́ ń jẹ́ ọ̀tẹ́milọ́rùn tí máa dẹ́sẹ̀ ànìmọ́ẹ́lì.

a lè má gbé ẹ má fi ẹ sílẹ̀ ẹ̀jẹ̀ àgbà ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí fọ́dún kan náà ni fọ́dún méjì náà ni fóṣù mẹ́ta náà ni fọ́dún márùn náà ni ṣùgbọ́n ìgbésí ayé gbére àyígbà o anábìnrin ọmọ ẹ lọ sọlọ lọ àyè obìnrin náà ó sì dúró kọ lọ ah, ah. ó dúró kọ lọ ìkànnì àwọn tàbí tó ní interest tóbìnrin yẹn àwọn sì náwó pé ẹ yà rọ sọlọ lọ àyè mi ní ìdí ẹ̀ ń bẹ́ẹ̀ bá ní ìdí ẹni tí yóò èmi ní ìdí ẹni tí mi bí tó ń ti sórí eré ń tiẹ̀ nìyẹn kò níyàwó ńlé kò lówó lọ́wọ́ kò ní nǹkan kan obìnrin náà fẹ́ lọ́nbẹ̀ lásán láì lọ́kọ torí pé kò pé òun náà kò tún lọ lásán báyìí láì ní ọkọ lójú ẹsẹ̀ ọkùnrin kan tí ò lówó rárá kò ní ju kò ní ju ìró díẹ̀ lásán lọ uh-uh. kódà kò ní dàbúrà ẹ̀ ẹ̀ pé àwọn akọ́sokòtà rẹ̀ ká gbé ṣòkòtò nìkan náà lónìí kò lẹ́wù ṣòkòtò náà ló ti wọ̀ ẹ̀yọ kan náà ló ti ní. ó ní arọ̀sọ̀lá ah, ah wọ ànábì ah ẹ bá mi ṣètò ẹ èmi ti ń gbẹ̀ngbẹ̀ <laughs> mo ti ń gbẹ̀ngbẹ̀ nǹkan yìí tó gbẹ̀ ah ànábì wa ni sallallahu alaihi wasallam ànábì wa ni ó sì jẹ́ iyì fóbìnrin yẹn láéláé padà nítorí àmọ́jọ́ tó níyàwó nìyẹn tọ́lọ́kọ nìyẹn hmm. ìyàhádìsì yóò jẹ́ agbábí ìjọ́ tọ́bìnrin yẹn lọ́kọ̀ọ́ tani ẹgbẹ̀rún gbọ́ tí kì bá ṣe pé ọwọ́ gbélé fáwọn nàbì sallallahu alaihi sì fọkùnrin yẹn ọkùnrin yẹn ni, ní kí ló wà fi ṣe máhàrú ẹ gíftì tó fún obìnrin yìí ah ọlọ́run ò ní kankan o ah ó ní yẹ náà ni àkókò méjì ni òka onírin máa ń gbé pàǹdà yẹn nìkan ó ní òsì ah. Ah, ah. kùránì mélòó ló ha ó lóun ha sóra báyìí òun ha ha sóra báyìí ok ọ̀dà kò burú eléyìí náà na yóò sá lọ lónìí yóò dọ̀ ntọ́ lọ́kọ ìwọ náà ó sì dẹ́ntó níyàwó ntọ́ ọmọ inú kùránì kó fi gift fún kọ́ ọkọ kó o latara kó dà fa látara pé ọ̀fẹ́ lónìí ó ti dìyàwó ẹ̀ náà nìyẹn yẹn ti sọ nípa báyìí bẹ́ẹ̀ ọ̀bà tóbìnrin yẹn náà lọ́rùn náà sọ pé òun o kò sí mùjámàlà mẹ́ kò sí àǹdọ́gbọ́n sí àǹdọ́gbọ́n sí òsì tó nípa báyìí èyí làwọn sábàbí díẹ̀ tí mo rí mu wá fún wa tí máa ń kọ̀ sí kéèyàn dá ìfọ̀ ṣe wá rí lọ́wọ́ ṣẹlẹ̀ kí wá ní ọ̀nà àbáyọ fún wa àbí tòdébùtọ̀ láàkú táwọn wò yẹn kákọ obìnrin sílẹ̀ nínú sẹ̀ríà ó yàtọ̀ sí bábà tí ń kọ obìnrin sílẹ̀ nínú ìlú wa yìí lọ́dọ̀ wa ń bí báyìí kẹ́rù rẹ máa lọ sílé bàbá rẹ kì í ṣe bí yàn ti máa kọ̀ yàn lẹ́nu sẹ̀ríà ni ọ̀nà tẹ́ ń gbà kọ́ yẹn lẹ́nu ṣẹ̀ríà ó gbé yìí fóbìnrin púpọ̀ ó ti gbọ̀dá fóbìnrin púpọ̀ wọ́n lè ń sọ èyí pé wọn ò fẹ́ ká kọ̀ wọn gan ẹ̀ẹ̀mẹ́ <laughs> mélòó ni tọ́lá mẹ́ta ni mẹ́ta ni nọ́mbà wáìn ni a lè gbé bóyá blue light ká má pè green tóbi green náà ni nìkáhù gangan káfẹ́yàwó gan ni green light ṣùgbọ́n tọ́lá kọ àkọ́kọ́ blue light. Blue light tọ́lákù ẹlẹ́ẹ̀kejì òun náà ni yellow light eh, tọ́lákù ẹlẹ́ẹ̀kẹta ni kí ni red light ẹlẹ́ẹ̀kẹta ẹ wà á rí bẹ́ẹ̀ tí wọ́n ti tọ́lákù nù sẹ̀rẹ́ à èèwọ̀ ni kíyàn sọ mẹ́tẹ̀ẹ̀ta níjókòó kan náà àbí lẹ́yìn ààyè kan náà àbí lẹ́ẹ̀kan náà jáde èèwọ̀ ni èèwọ̀ bí èèyàn bá wí àwọn sẹ̀rẹ́ à ò ní kàǹtì ẹ̀ ẹyọkan lákàkún yẹbi wáyé bí àfẹ́ká kọ́ra wa gan nínú ìṣẹ̀lẹ̀ bí yàrá sọ pé ìwọ obìnrin yìí mo ti kọ̀ ẹ́ sílẹ̀ tọ̀lá àkùtà wa ń rìn náà méjì ni ìtọ́jẹ́ sí pé direct ìtọ́jẹ́ pé indirect ah, ìtọ́jẹ́ sí pé a máa wú bí mo kọ̀ ẹ́ tàbí ká pé wò ó lọ sinmi lé bàbá rẹ díẹ̀ ah. ẹ̀yìn pé indirect nìyẹn tàbí àtijọ́ gbẹ̀ǹkà àríwá báyìí o àtijọ́ pín gààrí wa báyìí sẹ́mi pé kò túmọ̀ sí pé mo kọ́ ẹ́ tẹ́yẹ́yẹ́ ṣùgbọ́n ń túmọ̀ sí náà pé ó lè pé báyà ń tọ́ sọ ní pé mi kọ́ ẹ́ ṣùgbọ́n oúnjẹ tá à ń jẹ gangan gààrí wa tá a kú máa ń jẹ gààrí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ báàgì gààrí wa àti kíchìn wa kó ti kíni kọjọ́ tọ̀ọ̀tọ̀ tọ́lá àbọ̀dọ̀ wí mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà a sì gbọ́dọ̀ kọ́ obìnrin lẹ́yìn ìgbà tí ó ti kíni tán tó ṣe haid tán bákan náà àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra tá a fẹ́ kọ́tọ̀ tá a fẹ́ tọ́lá òun náà ní wípé tó fi léwu tá a fi mọ̀ pé kì í sí nǹkan tí sẹ̀rí àgán ẹ̀ǹkan lè gbà pé ká ṣe òun náà ní pé gbólóhùn yẹn wọ́n fẹ́ kí àwa ọkùnrin káwà kí wọ́n mú bẹ́ẹ̀ torí wípé bọ́ ọ bá sọ pé ń sáwàdà tọ́ ọ bá sọ pé mo kọ ìyàwó mi sílẹ̀ wọ́n kà ń tiẹ̀ fún ẹ o Ah. dàá jókì ni o wo mo ti kọ́ ẹ lẹ́nu yẹn. blue light nù. ọ̀rìn ah ó di one but no no no mo ń sàwádà no ọ̀ sàwádà o wọ́n fẹ́ ká mọ nípa gbólóhùn yẹn gbólóhùn red ìmọ́lẹ̀ pupa ni tá a bá ti fẹ́ débẹ̀ yẹ kẹ́ni ọwọ́ sí kíni kókóra ẹ̀ ló ní. nípa báyìí títọ̀ láàkó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí tí mo sọ fún wa yìí pé tọ̀láàkó nù ta gbọ́dọ̀ sá fún un abẹ́lẹ̀jẹ̀ kó jìnnà sàhán wa torí pé wúlé wúlé búdú sàníyẹn tí máa wúlé ènìyàn dànù tò ní àwọn nǹkan tá a fi wá tọ́jú ara wa tá a fi bọ́ ń bẹ̀ fẹ́ni tó bá jẹ́ sí pé ó ti wú ẹyọ kan sẹ́mọ̀ pé ẹyọ kan ló wú ó sì ku ẹyọ kan lẹ̀ fún kó tó di wà ku last nílẹ̀ táà fi ní wílẹ̀ kejì mọ́ láéláé tàbí wọ́n tó ti wí méjì lọ́gbọ̀n ẹ̀kan pé lókù tó òfin ní jù sí òfin ẹlẹ́ẹ̀kẹta láéláé náà làwọn solution ti ń bọ̀ yìí yóò máa já àǹfààní fún wa yóò sì máa já àǹfààní fẹ́ni tó ti kọ̀rọ̀ àwọ̀ ẹ̀ náà sílẹ̀ tó yẹ kó ti lọ ṣe bọ́ sáníyàwó mi lé bó ni inú náà sí ní jẹun tó kọ̀ sílẹ̀ padà àwọn ọ̀nà àbáyọ ni pé nítorí sí pé ti ọkọ ni òun náà ni pé kí ọkùnrin kó try láti má máa wo bí àléébù ìyàwó ẹ̀ wà ní gbogbo ìgbà. Ah. ó ti wí kan rí àbí ó ti wí méjì ọkẹ́ ọ̀kan bẹ́ẹ̀ ni nàbà tí èèyàn sinmi jáde lẹ́nu rẹ mọ wà lẹ́bù yà ń tọ́kọ̀ sí aláwọ̀ká àtẹ́lẹ̀ kejì mọ́wù bẹ̀ mọ́ àwọn ìṣẹ̀ kan bẹ tó ẹ pé a lè wò sàn lára obìnrin bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ lára ọkọ náà tíyàwó ò lè wò sàn lára ọkọ ẹ̀ ah. yóò ti mọ̀ pé máàlì nìyẹn ní èdè Yorùbá ó ti di máàlì kò ṣe yí mọ́ ẹni bárakú nù bárakú tọ́ba tí wọ́n fi bára kú lélẹ́yìn ìyẹn lẹ̀ má wo bẹ̀ mọ́ tí ẹ síbi ẹni kó rí yẹn mọ́ anabi wa sallallahu alayhi wa sallam ẹgbẹ́ mọ́ muslim ti gbà wá pé la yatruku mu'minun mu'minatan in kariha minha khuluqan radiya minha akhar ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà àbáyọ òun náà ni pé obìnrin ló lélẹ́yìn màá lè tẹnu mọ́ púpọ̀ pàtàkì gan-an nínú ìgbésí ayé obìnrin wọ́n tó bá mọ̀ pé ọkọ rẹ ti ju bọ́ǹbù méjì lọ ọkọ̀ ẹ̀yọ kan tó kù tọ́ba ilé ju kalẹ̀ báyìí ilé ṣe kíni yẹn ilé bulónù ilé tú dànù yẹn lóyún láti lo oògùn eléyìí kí lóògùn náà òun náà ni asúlùsù súlùsù ni pé ká ṣe ká ká step down ká ṣàtúnṣe jẹ́ ká ṣàtúnṣe ọlọ́run ọba jẹ́rìí sínú sọ́ọ̀tún nìta ọlọ́run ọba sọ pé. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما ọlọ́run ọba sọ wípé tí obìnrin kan nínú yín tẹ́lù bá ń bà tó bá fẹ́ àyè pé ọmọdàbí ẹni pé ọkọ mi yìí ó ti ń jìnnà sí mi ó dẹ̀ ti ń kọ̀yìn sí mi kò fẹ́ lọ́ọ̀fù mi mọ́ bí ṣe ń lọ́ọ̀fù mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò sí láyìn sí fún obìnrin bẹ́ẹ̀ àtọkùnrin bẹ́ẹ̀ kí wọ́n jọ ní àtúnṣe kan tí wọ́n ṣe láàrin ara wọn. Mhm. an yusliha baynahuma sulha was-sulhu khayr. bẹ́ẹ̀ ànábì ọlọ́run wa ń sọ pé àtúnṣe yẹn ló lóore jù báwo wá ní òṣèlú àtúnṣe onímọ̀fẹ́ tàmánlá rẹ̀ ẹ̀yin obìnrin lẹ́ni léyìí ẹ gbọ́dọ̀ farabalẹ̀ láti lò dáadáa nínú àwọn kan tí wọ́n ràn wá lọ́wọ́ lẹ́yìn obìnrin láti ṣàtúnṣe yìí òun náà ni àtàfẹ́ ní fi khidmatiz zawj obìnrin a máa ju ara rẹ̀ lẹ̀ tán pátápátá láti sáf fọkọ ẹ̀ ẹ̀rí ọmọ ń ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n fúra pé àràbẹ́ ni ọkùnrin yìí ọ̀fẹ́ ní interest inú ẹ̀ mọ́ wá fi kún sáfíìsì rẹ̀ sí bóyá ọmọ ń bá ọkọ ẹ̀ fọṣọ tẹ́lẹ̀ ó kì í bá a lọ máa bá a lọ ọmọ ń bá a lọ tẹ́lẹ̀ oníyà ah, jẹ́ kí n tún bá ọkọ mi pọ́lìṣì bàtà rẹ̀ ọ wà jẹ́ kí nǹkan kan kù mọ́ òtún ṣe sólóhùn ló ń jẹ́ ọ òun fa ojú ẹ̀ mọ́ra nìyẹn náà obìnrin gbọ́dọ̀ ní politics yẹn tí ọba ní ilé rẹ̀ ó jò ó nínú àwọn nǹkan tá a fi lè ṣàtúnṣe tóbìnrin lè lò òun náà ni kọ́ máa ṣe sáfì kọ́ máa sef ọkọ ẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí obìnrin kọ́ máa máa sọ yí pé mo step down kúrò níbi àwọn mo ju àwọn ẹ̀tọ́ mi tọ́jọ́ ra yàn tó yẹ kọ́ ọmọ ẹ ṣe fún mi mo yọ̀ǹda rẹ̀ obìnrin a máa sọ bẹ́ẹ̀ fọkùnrin tí wọ́n bá ti mọ̀ yí pé ó ti ju méjì lọ ẹ́ ó ti fẹ́ kí nàbà tírì kọ́ sẹlẹ̀ àmọ́ sí bẹ́ẹ̀ nítorí mo ju mo fẹ̀tọ́ mi ilẹ̀ tọ́jọ́ ra yàn mo yọ̀ǹda rẹ̀ bíi owó níná kọ́sọ́ fún wo bàbá Abdulrazak látòní lọ. kò sí wàhálà mo fẹ́ràn yín púpọ̀ mo sọ fún yín pé torí kó lè o àyèmọ́ mùsùlùmí náà ni kò tó máa la amẹ́lẹ̀ fún onílà amẹ́lẹ̀ pé mo fẹ́ràn yín púpọ̀ mo ti rí pé ìnáwó yín pọ̀ ọ̀nà yín pọ̀ ẹ̀yin náà dẹ́ màá bọ́lá ń dàbẹ̀ ni pé ó fún mi náà lásìkò díẹ̀ ṣé ẹ̀yin oúnjẹ tẹ̀ máa ń fún mi yẹn mo yọ̀ǹda rẹ̀ láti inú ẹ̀mí mo yọ̀ǹda rẹ̀ àwọn ìnáwó tí a máa ń ná yẹn màá máa ná obìnrin a máa ṣe bẹ́ẹ̀ láti pé bí ọba tiẹ̀ torí ìfẹ́ rẹ tí ọba wò fẹ́ rẹ yóò wò wútọ́ nínú pé a ah, bàbá máa kọ́ obìnrin yìí <laughs> owó tí ń wọlé yìí ọ̀ ní kíni kà á wọlé mà wọn láti máa ní ìjà rẹ kí nǹkan yẹn wọn bá ṣe ṣẹlẹ̀ bákan náà a máa bá débi oorun sísùn lálẹ́ obìnrin a máa sọ pé ẹ ò sí tìyẹn ni ẹ má wọlé ẹ tèmi lẹ mo ti dàgbà ẹ má wulẹ̀ ẹ má wulẹ̀ wà sọ́dọ̀ mi má kò sí wàhálà ẹ sá tèmi lẹ ní ìyàwó obìnrin àwọn ẹsẹ bẹ́ẹ̀ náà àtúntò wà fún aláàdá àti nítọ́jọ bẹ́ẹ̀ obìnrin àwọn ẹsẹ àtúnṣe pẹ̀lú àwọn nǹkan tá a kà yìí náà eléyìí ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa ń kọ̀ sí àti máa ń jẹ́ ọ̀nà àbáyọ fọ́mì tó bá pé Ah, wọ́n ti fẹ́ sòpinya àbópinya ti ṣẹlẹ̀ gan tí wọ́n fẹ́ dá padà òun ni tadakhulul walid tadakhulul walid zawja ijabiyan la salbiya òun náà ni kí àwọn bàbá ìyàwó kí àwọn náà dá sí wọ́n dá sí àárín ọkọ àtìyàwó tí ìjà tí ń wáyé kan dá sí nígbà bàbá ìyàwó la ń sọ òkè sí bàbá ọkọ o kí ló bàtà fìlà ń bàbá ìyàwó torí wípé bàbá ọkọ lọ́pọ̀lọpọ̀ ọgbà kò ní láàánú ìyàwó lójú tó ọmọ rẹ̀ lóbi jẹ́ pé bàbá ìyàwó ló fi kì í sẹ́yìn ará àta nìyẹn àwọn àpò wọn wálé bí ẹ̀yin bàbá ẹ̀ wá bá wa dá sí kìnìún ṣùgbọ́n a ò ní lọ bá bàbá ìyàwó títí táàfin wípé àwa àtọkọ àtìyàwó àárín nǹkan yanjú fúnra wa gbàtàwà bá tó ṣètò àbárí ṣetán ló tó kan bàbá ìyàwó ni pé ọkọ àtìyàwó àwọn ni wọ́n jọ máa ń yí láàrin ara wọn wọ́n máa gbó wọ́n máa dá wọ́n máa gbó sọ́tún sósì tí wọ́n fi wọ́n àbáyọ náà torí pé ẹgbẹ́ mọ̀tò àwọn kí sọ Fátímà radiyallahu ta'ala anha máa àlíyẹn radiyallahu anhuma. فقد روى البخاري ومسلم عن سهل أبي فاطمة رضي الله عنها ومع النبي محمد صلى الله عليه وسلم هذا الإمام البخاري في دعوات مسلم بسهل بن سعد تقبيه قال جاء رسول الله صلى الله عليه وسلم بيت فاطمة فلم يجد عليا في البيت نعم أنا نبي صلى الله عليه وسلم هو سلي فاطمة نقول له لما دينا الآن أو سلي أمالك في فاطمة فلم يجد عليا في البيت kọ̀ wá bá ẹ̀lì ńlé ẹ máa wo bàbá ìyàwó nìyẹn o ọ wá bá ìyàwó ìyàwó kọ̀ wá bá ọkọ níbẹ̀ ah, alẹ́ kì ní alẹ́ kì ní hmm. nígbà náà ló wá rí bá ṣe yẹn ọ wá ní. aina ibn abdik. níbo ni ìyàwó à níbo lọkọ ẹ wà anábì bílẹ̀ rẹ̀ níbo lọkọ rẹ wà. kọ́lá kánà báyìí ni wà báyìí náà wò ṣẹ́yìn fàgọ̀ bẹ́bà ní fàkọ́rọ̀jà. ولم يقل عندي ولم يقل عندي نعم فقال رسول الله صلى الله عليه وسلم أني يوان دعنا بلون بي nǹkan kan àwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti bí ìjà fẹ́fẹ́fẹ́ kan ṣẹlẹ̀ láàrin mi àti ọkọ mi inú wa bì ọwọ́ jáde kúrò ní ni kò Fakola rasulillah sallallahu alayhi wa sallam lè nsáni. ànábì wa sọ fún ọkùnrin kan nínú àwọn ènìyàn tí wọ́n wà ní masalasi pé. ó ń gbèrò àyìnà báwo wo masalasi yẹn báwo wà gbègbè masalasi níbo ni aliyu ti sọ kọ́ ọmọ mi yẹn níbo lọ́wọ́ àná. fàjọ́ ọkùnrin náà wá dé bá ya wọ́n wá sọ fún anabi pé ya rasulallah ó ní ah, Fatima wà ní masalasi. Ah, ó ní aliyu wà ní masalasi ọlọ́wà ní masalasi ẹ̀rí ọ̀sọ̀ fún ànábì pé àlè wà ní masalasi sẹ́yìn pé wọn ọba nílé ìyàwó ni wọn bá. Fàjá Rasulullah sallallahu alaihi wa sallam. Àyẹ̀ wá dìde lọ́ba di masalasi ọba lọ́ba. Kọ̀ọ̀kọ̀ rìdá òhù àǹṣekè. Ọwọ́ abalẹ̀ ní tó ti sùn mọ̀tọ́jà ó sùn nílẹ̀ nínú masalasi kọ̀dísákọ̀tọ̀ rìdá òru aṣọ tó sì fi búra ẹni aṣọ búra rẹ̀ ó ti sí kù ní ara rẹ̀ wà asọ́bàhú wà asọ́bàhú ti rọ́bà ìpẹ́ inú mọ́sálásí ti wá lẹ̀ mara Aliyu radiyallahu ta'ala nìyẹn ni pé oorun yẹn wọ̀ lára nìyẹn yẹn túmọ̀ sí pé ó sun tó lágbára nìyẹn nígbà tí yẹn bá sùn tàtọ́ bá jábọ́ ó fi àwọn ìpè tí ó sì mú padà ó fi àwọn ìpè oorun yẹn ti kí nìyẹn ó lágbára nìyẹn fàjáàlá. fàjáàlá rasulillah sallallahu alayhi wa sallam yamsahu anhu wa yaqul. àbí wọ́n bẹ̀rẹ̀ sí fọwọ́ àbí bẹ̀rẹ̀ fọwọ́ pa gbọ́n ìpẹ́ yẹn kúrò lára rẹ̀ kò sí ìdí o ẹ̀ àbí bẹ̀rẹ̀ sí fọwọ́ pa ìpẹ́ ọ̀n gbọ̀n kúrò lára àlè ọ̀rọ̀dẹ̀ àlà bí wọ́n ń gbọ̀n kúrò lára rẹ̀ wọ́n sọ pé kó yà ábà tọ̀rọ̀ ọdún kó yà ábà tọ̀rọ̀ àlè wọ́n sọ pé mọ̀ ànábì ń pe aliyu ní bàbá kínní bàbá ìfẹ́ ibi tí alajẹ aliyu ti bẹ̀rẹ̀ ní abutura bọ́lá ní kínní kúnìyà kínní bàbá alágbájá aliyu bùnà Abu Talib kò ní nǹkan kan ju abutura bi lọ. kódà wọn ọmọ abul hasan àbí abul hussein abutura náà wọn mọ̀ sí bàbá ìfẹ́ ẹni pé kí lànàbì ń sẹ́ńbẹ̀ yẹn ọ sọ̀rọ̀ tútù fún sallallahu alaihi wasallam bàbá ìfẹ́.

tọ́ba yìí kó rírì ò pé kì í ṣe wèrè tòmó rírì ò pé kì í gbọ́ nǹkan yé ẹ mọ̀ wòlẹ̀ fọ̀rọ̀ lọ. mọ̀tọ́lọ́ ń bá fún ọ ní bàbá ìyàwó torí ẹ pé tọ́jú ẹrú ìtọ́sẹ̀lẹ̀ yìí ẹ fi lọ. tòlẹ́ ìyá fi yé wa yìí pé mo ní bí àkíyèsí kan tí mo fẹ́ ká mú ń bẹ̀ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ìyapa ẹnu tí ń bẹ láàrin ọkọ àtìyàwó bàbá ìyàwó gan ṣe sábàbí ẹ̀ ah, ah. pẹ̀lú wípé àwa kì í ṣàbẹ̀wò àwọn ọmọ wa obìnrin àṣà hmm, yorùbá tí ọ̀dẹ̀ dání ẹ̀yin nìsín ẹ̀jẹ̀ ní bàbá wa tí a máa ń gbìkan ọmọ tí yóò ti lọlé ọkọ yóò lọ sí ọkọ ọmọ yín ilé ọmọ yín obìnrin rí ẹ pè ni ọpẹ ẹ ẹ kà hmm. ẹ àṣà yorùbá nìyẹn wọ́n yẹn bàbá kan náà nìyẹn sìn yóò lọ sí délé ìyàwó ọmọ yín obìnrin tó máa yóò lọ sí wà lọ rí no àmọ́ lọ láì sọ fún ẹ pé mò ń bọ̀ tẹ̀lé ẹ̀ nìyẹn tábàtì ta lẹ́yẹ ká máa wá lọ jù láwọn òbí tá a bá bímọ táwọn máa wá bá mari ọkùnrin ti mari tóbìnrin náà ti mari ẹni tó yẹ ká máa wá lọ léèrè òjò náà lọ máa wá obìnrin. ọmọ obìnrin. yìí sọ ọmọ wa ọkùnrin ọmọ wa ọkùnrin ọkùnrin ni ó ń la darí <laughs> ọmọ wa obìnrin wọn ń darí ẹ̀ níbi kíkíni níbi tọ́wọ́ ẹ̀. àyìn láti lọ máa wò ó náà ni ànábì ṣe sallallahu alaihi wasallam. ọlọ́wọ́ ọlọ́wọ́ Fatima àwọn náà ní láti máa wọ àwọn ọmọ obìnrin wa tá a bá ń wò wọ́n a ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìjà ni ọmọ kékeré ni ọmọ parí ìtí àwa gan ọmọ tá a bá lọ sàbẹ̀wò wọn á fura ìdókòwò lẹ́tí wá ń ṣe tí wọn bá rí nǹkan jẹ èyàn ò rí wọn bóyá ntọ́lọ́ ń kẹ́dẹ̀ ni wọ́n ya ìwọ bàbá ìyàwó ó lè fi nǹkan ránṣẹ́ sí wọn bóyá eléyìí ni ọ̀nà àbáyọ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ní ọ̀nà àbáyọ òun náà ni àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ rere ọ̀rẹ́ rere àwọn ọ̀rẹ́ rere náà lè dá sí àtúnṣe ìtàn Abu Darda àti Salman al-Farisi òun náà ni ẹ̀rí tọ́wà níbi àárín yìí ẹ̀yà mi ka hadith yẹn. أن رسول الله صلى الله عليه وسلم عاق بين سلمان وبين أبي الدرداء فزار سلمان وأبا الدرداء فرأى أم درداء مبتذلة وذلك قبل نزول الحجاب. torí táìm ẹ jẹ́ ká sọ yín داسي pé àwọn ọ̀rẹ́ lè dá sí i ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ wo ni àwọn ọ̀rẹ́ tá a mọ̀ pé orí wọn pé ẹgbẹ́ tó ń ta àwílẹ̀ kan àwọn ọ̀rẹ́ gidi tí wọ́n jẹ́ ní rere ìwé ìlọsẹ̀lẹ̀ sí àbúrò dàrúdà àti Salman Farisi àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n ìkànnì wọn lọ kí ẹnì kejì rẹ̀ ọwọ́ abà ọba Abu Darda Salman Farisi yẹn lọ kí Abu Darda ọwọ́ abà Ah, sàdán báyìí ti ríyàwó lẹ́nu tó jẹ́ sí pé bífọ́ kó tó di pé àyà ìjọ àbò sọ̀kalẹ̀ nínú ẹ̀rìn ìṣẹ̀lẹ̀ yẹn sọ̀kalẹ̀ ọwọ́ ríyàwó lẹ́nu tó jẹ́ sí pé kò tiẹ̀ ṣe é rí jàlàjàlà ah, àbúrò Salman Faris wa ń béèrè pé kí ló ṣe obìnrin tó fi wá rí báyìí ah, ọ̀rẹ́ rẹ kò sí tọ́kàn lé ayé àlìkìyàmọ̀ nìkan ni wọ́n o gbogbo ọ̀tá àwẹ̀ ni gbogbo òru náfìlà ni kò rí ojú àwọn rárá kọ̀pìkítọ̀ obìnrin ọ̀sọ̀ bá ń fún un ah, ah. Salman Farisi radiyallahu ta'ala anhu ọwọ́ àṣìṣe lára rẹ̀ ọwọ́ àka hadithi fún pé ah, wọ́n Abu Darda sọ̀nà pé gbogbo nǹkan ló ní ráìtì tiẹ̀ tá a gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ni rẹ ti ní ráìtì bẹ́ẹ̀ náà bọ́lá wọn ọba rẹ ti ní ẹ̀tọ́ tó máa fún bẹ́ẹ̀ náà ni ẹ̀mí rẹ ní ráìtì ìyàwó rẹ náà ní ráìtì tiẹ̀. tó ànábìlẹ̀ sáyẹ̀nsì tó bẹ́ẹ̀ ni náà solúsàn ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé kí ọkọ àtìyàwó kan mara wọn dáadáa. ká mara wọn. ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe jókòó ìtàbáníkà bẹ̀rẹ̀ wa lédè pé kí làá ṣèlú ìyàwó rẹ ẹlòmíì ọ̀mọ̀ <laughs> ọmọ ntí máa bí àwọn ẹni kò sì máa ntí máa bí ọkọ ẹni ọmọ ntí àwọn ẹ̀ láìkì jù kò sì máa ntí ọkọ ẹ̀ láìkì jù gbogbo àwọn nǹkan yìí àṣírí ni dọ́là hmm. kejì yẹn tí kì bá ti ṣe haram máa ti sí dáadáa ah. bá ti ń ti sí dáadáa ó lè gbé ìfẹ́ ṣe kíni ìfẹ́ máa lọ. ní tó kórira yẹn tí ìbá ṣe pé ntọ́lọ́ ní aṣọ ní tọ́sí nǹkan náà haram náà ní nǹkan náà tí ò lè dá máa jìnà sí dáadáa ní gbogbo ìgbà tó bá ti jìnà sí nǹkan yẹn á lè fi yọ máa lọ. ẹlòmí jẹ́ sí pé Aisha radiyallahu ta'ala anha anábì máa tán sallallahu alaihi wasallam àyè máa Aisha tàn yányá lọ́dà tó fi jẹ́ sí pé nǹkan kan عن ابي انسان حديث امام ومسلم muslim رضي الله تعالى allah ta'ala sallallahu alayhi wa اني ó ní اذا كنت عني راضية وإذا كنت عني غضبا علي علي غضبا غضبا غضبا قالت فقلت من أين تعرف ذلك أنا بن صوف بي وعلي وعائشة بو سدوي ماما سيريا دي وغوما آه, آه،, آه، أنا تعمل آه أنا أنا بن توبا بنو láì tí ìsọjáde wa ò tó ń bínú sí mi mọ̀ mà tínú ẹ bá dẹ̀ ń dùn sí mi láì tí ìsọjáde pé mo fẹ́ràn yín láì mọ̀ mà láì ìsọjáde kì í sẹ́rin o kì í ṣe pé wọ́n rẹ́rìn àbí wọ́n máa rẹ́rìn wọ́n wẹ̀ kọ́ mà nábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n táwọn bá ń bínú ọgbọ́n àtòyé ni wọ́n fi so ìbínú wọn lè fi jẹ́ pé ọkùnrin tí ọ̀bà nílà káyì dáadáa kò lè máa rẹ̀ ṣùgbọ́n tó ń tẹ̀lé ànábì mà sallallahu alaihi wasallam àyíṣà wọn ní àá bóòlù ṣe mà ìgbà tí wọn bá bínú sí àti ìgbà tí wọn bá yọnu sí ọ yíyọnu sí ìkéde yíyọnu sí pé bóyá mọ̀ ọ́n sọ ọkọ ẹ̀ yẹn ni pé tó bá túraká ànábìrin mi wà tó bá túraká sí mi mo sì mọ̀ gbà tó túraká sí mi ànábì sallallahu alaihi wasallam. bàkọ́ bàkọ́ jùmọ̀ ní ẹ̀yìn náà ta àrísí bá àrísí báwo ló dé mẹ́rin ànábì. فقال فقال أما إذا كنت عني راضية فإنك تقولون لا ورب محمد أني إوايشا توباتي تنهي باتي تنهي باتي تكاتيني توباتي برا توباتي برا برا إنه اللي فمي ọ̀sọ̀ pé láwà rọ́bì Muhammad ìdúró láwà rọ́bì Muhammad mi gbé mọ́fọlọ́wọ́n ọba tó dá ànábì Muhammad mo fi búra sọ̀rọ̀ bá rẹ̀ èyí tí nìyẹn bá dùn nìyẹn ṣùgbọ́n tí ti ń bí ọwọ́ ìwọ́ ìwọ́ láwà rọ́bì Ibrahim kó fún ọba tó dá ànábì Ibrahim búra ẹ̀ nìkan ẹ̀rí bí ọkọ ṣe mọ àṣírí tó. níbi ibi alásán yẹn ni a mọ̀ pé tí nínú rẹ̀ bá ti ní o pé rọ́bù Muhammad mo fọ́ lọ́wọ́ ọba tó dá nàbì Muhammad búra. ṣùgbọ́n tí nínú bá ti ń bi lọ́wọ́ ìwé ọ̀rọ̀bù Ibrahim bàbá rẹ̀ máa fi búra kìí sí wọ́ ọlọ́run tó dá bàbá rẹ̀ máa fi búra. ìwọ náà yẹ ká mọ̀ ìjọba wa mọ̀ ìwọ ọkùnrin tó bá tọ́jú ìyàwó ẹ̀ ìjọba wa pọ̀ lóríkì tó oríkì tó ń jẹ́ bóyá adémọ́lá ni wọ́n ṣe ń Adémọ́lá Sirajudeen Adémọ́lá tó bá ti pè ọ ní my dear Sirajudeen ìtumọ̀ ní pé inú ń bí lọ́wọ́ nù my dear Adémọ́lá lọ́wọ́ tí my dear Adémọ́lá yẹn inú ìgbọ́ tán nìyẹn ó yẹ kó máàkì ìyàwó mi ti máa ṣe nìyẹn tó báyẹn ni gbogbo àwọn nǹkan yẹn ó lè mẹ́jẹ ní ọ̀rọ̀ ó lè jẹ́ fèsì ńgbà mi ó lè jẹ́ oúnjẹ gan àwọn oúnjẹ náà wà sẹ́yìn tó yàn máa mọ̀ bí i ah, obìnrin ìtura kátá lónìí fún mi tí ìbàdí ìtura kátá o ti mọ̀ pé ewé ìjì máa ń gbé wá o ti mọ̀ wọn ló sọ̀rọ̀ bá mánéjì pé ara òtúkárẹ́ nínú yẹn tó bá yẹn ni ànábì mọ̀ sọlọ lọ́wọ́ ayé kíní yìí ní ìdíkà mọ̀ táyà bá mọ̀ àní mọ ọ̀nà àbáyọ so obìnrin ọ̀nà àbáyọ kánilẹ́yìn táyà bá ti mọ ibi tí ntọ́kùnrin fẹ́ táyà máa ń tí obìnrin fẹ́ láti pé kò ní sí wàhálà kankan nínú àwọn nǹkan tó máa ń jẹ́ ọ̀nà àbáyọ fáwọn tí wọ́n ti fẹ́ jàjà túká táyà sì fẹ́ kán túká tán òun náà ni alhassu filjima. alhassu filjima. kọjá sí pé lọ́kọláya ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó àbọ̀dọ̀ jẹ́kọ́ gbẹ́yìn ọ̀pákùtẹ̀rẹ̀ lọ́jẹ́ tí máa ń fa ìfẹ́ sọ́kàn ọkọ tí tí máa ń fa ìfẹ́ sọ́kàn ìyàwó ìbálòpọ̀ ọ̀ràn yẹn ní ọ̀bọ̀dọ̀ mọ́ máa ń ṣẹlẹ̀ tí ọ̀bá máa ń ṣẹlẹ̀ ìfẹ́ jìnnà ìfọwọ́sowọ́pọ̀ yóò jìnnà yóò mẹ́hẹ́ sọ̀rọ̀ fi jẹ́ sí pé sẹ̀rẹ̀ Islam ó sì wá lójú kòkòrò pé ká máa níbàlòpọ̀ ní nǹkan halal pẹ̀lú ìyàwó wa ni o ẹ̀rí jẹ́ ànábì wa sallallahu alayhi wa sallam ẹgbẹ́ tó àánú hadith mẹ́wàá muslim gbà wá pé wà fún ìlú bẹ́ẹ̀ ní àdìkún sọ́dọ̀kọ̀ ànábì ni tọkùnrin ọkùnrin àti obìnrin bá pàdé ara wọn àti ìyàwó àtọkọ tí wọ́n bá ilé ẹjọ́ láfipọ̀ sàrà àlẹ́sì aláfà àkùbà. abẹ́rẹ́ bẹ́sìn islam ti dájú ta ló ti sàrà lónìí náwó rẹ̀ tó gbé pé èmi náà ṣe èmi náà ṣe sàrà ẹni pé sàrà ni sàrà yẹn kájọ lásìpọ̀ láàrin ọkọ àti ọkọ sàrà yẹn ni sọ̀rọ̀ ẹni pé sàrà ọ̀fẹ́ kí sàrà àwọn ọ̀pọ̀ bá wọn bí wọn ọ̀fẹ́ kí sàrà àwọn ọ̀pọ̀ kó jìnnà sí ìbálòpọ̀ láàrin ọkọ àti ah. ọkọ. àwọn ah. gba aládàá sàrà bá ọkọ gbádùn àwọn náà sọ pé ya Rasulullah ayati ahaduna shahwatahu wà lọ́wọ́ fiha ajr àwọn ànábì àbúrò ni a ti máa jẹ gbádùn a máa gbádùn ara wa a máa kíṣe ara wa a máa ṣe bá ayé tí wọ́n á ní ẹ̀ tí wọ́n á dá gbọ́ládá bí o láti gbẹ sàrà ànábì wa sọ fún wa pé àbáyítọ́mù la wà lórí kìyàsì lélẹ́yìn pé ìfọ̀rọ̀wọ́rọ̀ sábà fọ̀rọ̀wọ́rọ̀ yóò yé èèyàn àrẹ́bìnrin sẹ́kọ̀ọ́ yé yín ni yóò yé yín nìsín ọ̀dà tó bá jẹ́ sí pé ìkànnì yẹn bá kí abẹ́ rẹ̀ bọ́ abẹ́ obìnrin tí kì í ṣe halali tó ti àtẹ̀lé ìgbéyàwó rẹ̀. àkàrà àlẹ́hà fíhà ojú. ǹjẹ́ ní ṣé yẹ gbẹ̀sẹ̀ bí? nígbà wọn tàbí ní hàn bẹ́ẹ̀ ni yẹ gbẹ̀sẹ̀. ní òṣèlú sí pé tó bá lọ fi abẹ́ rẹ̀ sí nǹkan ní nǹkan tí kì í ṣe ìyàwó tiẹ̀ àtọkùnrin àtobìnrin kílà méjèèjì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá jọ sí nǹkan tó jẹ́ halal láàrin ara wọn kí ni wọ́n máa jẹ́ ẹlẹ́sìn ni wọ́n máa jẹ́ fún ìyàrá ọba ayé wọn báyìí tó nípa báyìí eléyìí tún jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀keje ní ọ̀nà àbáyọ òun náà ni pé anídìí káwà patient àtọkùnrin àtobìnrin lórí àwọn àwa kan tó jẹ́ pé ọ̀ràn ẹ̀yẹn ni a gbọ́dọ̀ máa rí láwùjọ ó ti ṣẹlẹ̀ ṣáájú tiwa ọlọ́run sì máa dá mẹ́yìnyàn ni olórí ẹ̀ òun náà ni ahun ìyàwó ẹ̀ lè lahun ṣùgbọ́n mi ìsábà ròyìn obìnrin pọ́ lahun àwọn ọkùnrin náà máa ń ròyìn wa pé aláhùn tó dáwà là náwó àwọn náà máa ń ròyìn pé àwò máa ń ka ẹran sínú ìta inú pọ́ọ̀tì máa ń ka ẹran sílẹ̀ níbi tó dáhùn dé bí o ṣe ń wọ́n yẹn yìí máa jókòó ti àpò ráìsì yóò máa fi agolo yọ fún ara ìpè ẹyọ kan <laughs> mélòó ẹyin mélòó ni ẹ fẹ́ jẹun lónìí ẹyin mẹ́ta àwọn òkè agolo mẹ́ta la fẹ́ ṣe ẹyẹ ẹyẹ káàbò yóò sì káàbò tó kù mọ́ yóò sì máa kọ́ sínú pépà kan yọkọ̀ gbé okùn mélòó fẹ́ràn yóò láti jẹ mélòó lókun ọkọ̀ ẹlòmíì wà tìjẹ́ sí pé ó lágbára débi pé yọ́ máa ka gbogbo nǹkan pátápátá wọ́n máa mẹ́nìtò ẹni báyìí tó bá wá wọ́n máa nìtò ẹni náà tẹ̀lé máa báyìí tọkọ̀ rẹ bá láhùn ànàbóbìnrin ń bẹ̀yẹn àwọn ọkùnrin náà táwọn ọkùnrin bá láhùn ẹ̀yin obìnrin ẹ̀yin láti ní sùúrù torí pé sùúrù ni agbọ́dọ̀ fi lọ àárín yẹn torí pé ahùn yìí àìmẹ́ni sùúrù pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí ahun yìí náà bí kẹlẹ́mi ò fi kú lọ́dọ̀ ọkọ̀ yìí pé kò tọ́jú mi kò fi mi lé ń jẹ ẹ máa ń jẹ sọ̀mọ́ kò fẹ́ràn síbẹ̀ kò fẹ́ já síbẹ̀ kò tí ẹ ó sì lówó lọ́wọ́ kò fún yàn kí mo fẹ́ máa jí àfi wọ́n bá kúrò mẹ́ so à ń láti ní sùúrù tó bá yẹ kó ọba fọ́ọ̀lù sùúrù kọ̀ǹdíṣàn báyìí wọ́n láti ní sùúrù ó lè bàjẹ́ sí pé kò ní sí pé عن عائشة رضي الله عنها عن أن هندا بنت عتبة قالت يا رسول الله هند أما عتبة ìkan náà àwọn obìnrin gbajúgbajà àwọn obìnrin sahabiyat ọwọ́ ń sọ fún ànábì sallallahu alaihi wa sallam ọwọ́ ìrìn ọkọ rẹ̀ lọ́jùlọ ń ṣàhíhìn kìlẹ̀ yìí èsì pé ń kí àṣírí ọkọ síta ṣùgbọ́n ọfẹ́ kánà yóò fún un ní ọ̀nà àbáyọ ìyẹn ni pé mo fẹ́ kílè náà jẹ́ àbáyọ fáwa náà tó bá jẹ́ sí pé àbá fọ́ọ̀lù síbẹ̀ kì í ṣe kí bọ́yá wà sọ pé a máa lọ náà nìyẹn pé àṣẹ tùkà nínú àà ní tùkà ọ̀nà àbáyọ kan ni pé ká sùn sùúrù ọ̀nà táwọn gbà wá sí ọ̀rọ̀ yìí tọkọ wá bá láhùn òun náà ni wọ́n bẹ sọ fún wa yìí báwa ti wá practice ẹ lọ́dọ̀ wa ń bíbà màá sàlàyé ẹ̀ fún wa náà bákan náà òun náà ni pé ó ní ọwọ́ sọ fún ànábì pé rajulun sahih ọkọ mi yìí tó kọ rẹ̀ ń jẹ́ Abu Sufyan rajulun sahih ah, ọmọ làhùn pọ̀ o ìjọba gbìyànjú ní sahih ọlágbára ju bàkìlù lọ uh-huh. bàkìlù ni aláhùn fẹ́sífẹ́sí sahih ni aláhùn tó jẹ́ sí pé kì í jẹ nǹkan ó ń gbé jẹ sínú ààrẹ tó bá wà láwọn ọ̀rẹ́ bá ń pa ọ̀ jẹ́ ni a mo ti lérí kí owó yìí ẹnìkan kan ọwọ́ rẹ̀ sí kíni kò ní bà ebi sì ń pa uh-huh. ahùn nìyẹn ahùn tó lágbára ni sahih ó lọ́kọ̀ọ́ ahun rẹ̀ ju ti rere lọ. wàlẹ́ ìsàyọ̀ àpé ní máa yà kí ní máa yà kí wàhálà làdì. ní máa fún mi díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kì í fún mi tó. ẹ̀rì ìyẹn ni pé díẹ̀ ni máa fún mi bóyá alákòókò tá a wà ní ìsìn máa fọ́mọ ní ọmọ márùn lónìí. báwa ni ọmọ kọ̀ọ̀kan ten ten naira lówó oúnjẹ wọn láàárọ̀. ẹ̀rọ fún bóyá oṣù ten ten naira. ọmọ kọ̀ọ̀kan ten ten naira fifteen naira ọjọ́ ìlú ọjọ́ sixty five naira ọjọ́ bíi sixty five naira lórí oúnjẹ lójúmọ́ ní tààrọ̀ nìyẹn tọ̀sán náà sixty five naira talẹ́ náà sixty five naira ẹ̀dàkùn sixty five naira kọ́ ọ́n ọmọ kékeré yìí náà ìwé ìlọ́sẹ̀lẹ̀ sí hindu yìí ọkọ rẹ̀ Abu Sufyan sàbí àgbà nínà ló fi jẹ́ sí pé àdàmọ́ kò sí escape jẹ́ nsọ́dọ́ ọ̀rọ̀ fún ẹ. ìyàbá yẹn náà fìlà ju nǹkan mi lọ síláwà nílò tó báyìí kí n gbọdọ̀ máa wọlé àdàmọ́ sì kù lára ẹ̀. àdàmọ́ àwọn èèyàn kan ti kọjú àjẹ́ sọ̀rọ̀ àwọn ahun fún wa níbi àwọn ahun wọ́n lè ṣe orúkọ àwọn ahun ní àwọn tó ṣe kọjú tó bá ń rí bẹ́ẹ̀ lómi ṣe láhun dé ọmọ rò ha mi ò máa hun lórílẹ̀ yìí ń dé mi o tó ń ni pé báyà kì í fún ẹran lásán ni wọ́n wọn bẹ́ẹ̀ ó ní àwọn ọkọ mi máa ń fún mi lówó díẹ̀ àti ní àtọ́mọ mi ṣùgbọ́n owó yẹn ká wa. ilà máa kọ́ tu nínú owó ọlọ́wọ́ àlẹ́. ṣùgbọ́n màmá ń dọ́gbọ́n sí i tọ́ba ti jáde lọ báyìí ibi tí máa kó oúnjẹ sí màá wá lọ sí stọ̀ màá kàn ara bù tó má dẹ̀ tán màá tún jù bẹ́ sí tí ò ní mọ̀ pé ẹnìkan kan bù ń bẹ̀. hindu ọ̀wá rojọ́ ọkọ ẹ̀ ọ wá béèrè pé tí n tí mò ń ṣe yìí tí kì í fẹsẹ̀ ni. tọ́lẹ̀ mi lè máa lò yẹn pé ẹ bá ní kóbìnrin máa rojọ́ ọkọ ẹ̀ níbi ilé ìkíṣe jẹ́ ọkọ wọ́n fẹ́ òkú sóun mọ́ tí wọ́n máa dẹ́sẹ̀ nínú pé tọkọ bá ti lọ báyìí wọ́n kàn lọ bẹ̀ ni wọ́n wọ́n kàn ra múdédé ń jẹ tí wọ́n kàjú òun àtọ́máwó wọ́n mú kúrò mbẹ́ wọ́n lè dírẹ́sì rẹ̀ tọ́ba dé kò ní mọ̀ ebi tọ́ba lè mọ̀ wàhálà nìyẹn ó lè dá wàhálà rẹ̀ wọ́n lè wọ́n ṣe ànábì wa sọ fún kúrò. kóbi ma wà fúnkì wà wà ladik wà bil ma'ruf. ẹ eh, bil ma'ruf ma'ruf dọ̀wúlà ma'ruf ẹ̀ kan àwọn ma'ruf dà ah, bil ma'ruf ó ní mú tí yóò tu ẹ àtọmọ rẹ pẹ̀lú píkọ́ mọ́sàtẹ́jọ dédé tó tó àtọmọ rẹ nìkan náà ni kò mú nínú owó rẹ nínú dúkìá tó táwọn bá fẹ́ pírátìsì ẹ̀ lákòókò tó wáyé bó láti ṣe ṣé a lọ síbi owó wọn ni àwọn àmú ọkọ àmọ́ sọ pé mò ń wá owó àwọn àmọ́ sọ pé àmẹ́ńtòmù tọ́ba ti mọ̀ pé yóò débi lọ́sùn bá mi má débẹ̀ nta àmà múni tí ìlú káàtì máa pàtìsì láàrin yìí lè dá àmù tí ọkọ yẹn ò ní mọ̀ rárá tí ò ní fura rárá náà lọ́ máa ń bára kí kó nǹkan kan wá ba ní ìsìn kó tó di pé ó dé wọ́n kó nǹkan wá ba ìwọ ní ẹ̀sìn bá ń lé wọ́n wá kó àpò wọ́n gbà kó wọ́n gbé bí ká agolo kóńgò rice twenty wa tàbí kóńgò ni. mo sì ti báyìí kó tó dé.

onye ni lọ ọbẹ̀ ìwé sì lọ́wọ́ máa lọ bù dáàbì máa dáná padà ṣòwò ti páàkì ẹ̀bà mọ́nu kọ kọ́ ọ tara ẹ̀sì yẹn kọ́ ọ máa fowó ẹ̀kọ́ torí bí dọ́bá gbé sínú ilé dọ́bá ń sè àṣírí ẹ̀rọ otu ọ̀rọ̀ jalè ń bẹ̀ yẹn ní tó ń ṣe bẹ̀ yẹn ni pé ọ̀n gba ẹ̀tọ́ rẹ tí o sì nígbà bá ọ torí bí dọ́bá mọ̀ ó lè bá ẹ̀ ọ̀nà táwọn ń gbà àwọn nǹkan wọ̀nyí onáà ni àwọn ọ̀nà àbáyọ bíi méje tí a máa ń ṣàfihàn wa nínú ìjókòó ti òní agbẹ́rẹ́ wọn ọba pẹ̀lú àmì àtàgbà ìkókó sànù wa. ẹgbẹ́ mi tí wọ́n wúlò kan pé àwọn sábàbí ìta tí tí máa ń fa sábàbí ọkọ mo ní màá mẹ́ńsẹ̀ fún àtìmọ́ mi ìdárúkọ ẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n wo àárín kan bí ẹ rí nínú eh, nǹkan tí mi ráyè mẹ́ńsàn lẹ́ẹ̀kan tó yẹ pé máa ń wá látọ̀dọ̀ ọkọ tí máa ń kọ̀ sí kíkọ́ra ẹni òun náà ni òṣì òṣì wà ń bẹ̀ òṣì á máa bí kádà ìfọ́sì bẹ́ẹ̀ náà ni nílùú ẹni ọkùnrin ọjọ́ ní pàṣẹ kòbókòbó ń jẹ bẹ́ẹ̀ tí gbogbo nǹkan gbà gbogbo ẹ̀ nígbà tí kọ̀mọ̀ ìyàwó ń sí yàtọ̀ sí màálù sàmà kọ́ọ̀sì torí pé bàbá ọmọ òní máa wọ ọmọ ẹ̀ràn kọ́ máa lò bí màálù báyẹn so lílù a máa kọ́ sí kéèyàn dá ìfọ̀sí gbogbo ọkùnrin tó wáyé sí pé sàǹdà ní máa ń gbé sùn ní máa ń gbé jí kó sọ sàǹdà ìjìká rẹ̀ kó sọ kalẹ̀ nígbà tó dé sí pé òun àti ọwọ́ rẹ̀ wọ́n máa kọ́ra wọn nínú àwọn sábàbí tí máa wáyé látọ̀dọ̀ obìnrin òun náà ni kóbìnrin ọmọ wá kó sá máa béèrè nǹkan lọ́dọ̀ ọkọ nítọ́kọ tápá ọkùnrin ọ̀ká ó lè lè ọkùnrin lọ pé ní o ah, wàhálà tí ẹ ti pọ̀ ju òwò màá wẹ́lómi o bẹ́ẹ̀ náà ni ètí ìráyè mẹnubá nínú àwọn nǹkan tí wọ́n wá láti ta tí mo dárúkọ àtàtì fún wa nínú eh, títí máa ń kọ́ ìṣẹ̀ tó jẹ́ láti ta ọ náà ni àwọn olófòfó àwọn olófòfó wọn máa ń kọ́ sí kí ọkọ̀ àjàwọ̀ yára wọn ànábì wa sallallahu alaihi wa sallam ló fi kà wọ́n kún àtàtì ó ní àtàtì ó ní sẹ́ẹ̀rí àwọn olófòfó àtàtì tí wọ́n ju ti àwọn alátàtì lọ wọ́n ní kílọ́fà wọ́n ní kílọ́fà tí yóò ti wọ́n fi ju káràkàsì lọ wọ́n ní òun tiẹ̀ ntí àṣàṣì ń bàjẹ́ láàrin ọdún kan láàrin wákàtí kan lòun bàjẹ́ ń tiẹ̀. Ah, ah. ọ̀gbọ́ tó kú sọ fún ẹyẹ wọn náà ń pè ní namam àwọn yẹn náà máa ń tú ọkọ àti àwòká lóbi jẹ́ sẹ́gbẹ́ nígbà tí wọ́n ń kàǹtì àwọn àṣàṣì wọ́n kàǹtì òfófó náà kún àṣàṣì pé iṣẹ́ tí máa ń ṣe bí iṣẹ́ ògùn ni nígbà tó gùn ṣiṣẹ́ ni òfò ti máa ń ṣiṣẹ́ ní tí ìṣòdodo wọ́n rẹ̀ bàjẹ́ yóò sì bàjẹ́ òdodo máyà lọ́wọ́. sọ̀rọ̀ àwọn ẹni tó máa ń kó bá ọkọ àti ìyàwó tó jẹ́ sí pé kì í sọkọ ní máa ń kọ̀ ọ̀sẹ̀ sí bẹ́ẹ̀ sí ìyàwó ni òun náà ni àwọn tó jẹ mọ́ al-i'lam àwọn nǹkan táwọn wò táwọn gbọ́ táwọn kà yálà rédíò tv eh, àwọn tó jẹ mọ́ bí owó íńtánẹ́ẹ̀tì yẹn wọ àwọn wọ àwọn fídíò fíìmù táwọn owó yẹn wọ́n máa ń kọ̀ sí kọ́kọ́ àti àwọ̀ ọ̀yàrá wọn torí pé àwọn tí wọ́n máa ń play fún wa yẹn tá a bá ti ń wò ó ẹlòmíràn lọ practice yẹ yọrọ sí lọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń dálẹ̀ ń bẹ̀ tí kìí ṣe bẹ́ẹ̀ nínú àwọn kan tí wọ́n ń kọ̀ sí kọ́kọ́ àti àwọ̀ ọ̀yàrá wọn bàbá ìyàwó lè kọ̀ tiẹ̀ bàbá ọkọ náà sì lè kọ̀ tiẹ̀ bàbá ọkọ lè ọkùnrin lè kọ̀ ìyàwó nítorí bàbá ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkùnrin lè kọ̀ ìyàwó nítorí bàbá tiẹ̀ gan tí bàbá rẹ̀ sọ fún pé ọ̀bọ̀ ọ̀mọ́ kọ obìnrin yẹn ó sì bẹ bàbá bàbá bàbá ní òun tọ́wọ́ bá ti kọ inú mi ò dùn sí so ó lè kọ́ ọ̀sẹ̀ so kọ́lọ̀ wọn bá gbogbo àwa tí ìfẹ́ ń bẹ láàrin ara wa tá a jẹ́ kọ́ àtìyàwó ìfẹ́ náà ọlọ́wọ́n bá kọjá kọ́ máa lékún sí i àṣepọ̀ tí mbẹ láàrin àwa àtàwọn ìyàwó wa títí tí pé ọjọ́ mọ́ná ọlọ́run ọba kọ́mọ́jọ̀kọ́ jára láì. gbogbo àwọn tí tírélà tí wọ́n ń gbà àárín wọn kọjá yìí ọlọ́run ọba bára sí ìfẹ́ rọ́pò sí àárín àwọn méjèèjì. gbogbo àwọn tí kò tí ì gbà ṣùgbọ́n ti gbẹ́nu wọ́bẹ̀ ọlọ́run ọba bára dá tírélà náà padà kó láàrin ọkọ àti ìyàwó kó wá dá ìfẹ́ padà sáàrin wọn وربات الشباب مثلا شباب واحد انك سميع مجيب الدعوات واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وجزاكم الله خيرا وزادكم الله علما وفهما وتقا وورعا وجعلكم الله مباركا أينما كنتم وجعلنا وإياكم من ورثة جنات النعيم إنه سميع قريب مجيب الدعوات ẹ̀rí lẹ́yìn ìgbà tí a ti farabalẹ̀ gbọ́ lẹ́kẹ̀ tí àwọn dọ̀tírù wa ti fún wa tán náà wípé bí a ti ń wípé a ti gbọ́ atọ́gbọ̀ jù bẹ́ẹ̀ lọ àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó fi àlùbáríkà sí fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala pẹ̀lú àánú rẹ̀ wípé gbogbo àwọn tí ìjà ti fẹ́ bẹ́ẹ̀lẹ̀ láàrin kí ọlọ́ọ̀bà wa ta'ala kí ó bá wa jẹ́ ìwọ̀n pọ̀ padà ẹ̀rí nǹkan tí ó òun náà ni wípé àwa tí a bá ní ìbéèrè wípé ẹ̀ pé ìbéèrè tó wà níbi gan ó ti pọ̀ díẹ̀ sọ̀rọ̀ tá a bá ní ìbéèrè díẹ̀ kí àwọn ṣéèkù wa tí wọ́n bá lè bá wa fìdáǹsì díẹ̀ náà wà á ìbọn. نلتمس من فضيلتكم أن تستريحوا هنيهة ثم ترجعون إلى مكانكم بعد خمس دقائق. na so torí ala àwọn àgbà ìbéèrè báyìí báyìí na ìbéèrè aláọ̀kọ́ ilé tí ó wà ń bí kí aláàbà subhanahu wa ta'ala kó má je kí re awon àwọn wa o na ni wípé ǹjẹ́ ti gbọ́ nípa rẹ̀ wípé ah sísà yẹn gan o dẹ̀ je nìkan to ń kọ́ nípa ẹ̀sìn dada ṣùgbọ́n kan tó wà ní inú àlámọ̀ ni pé ó ìjẹ́ ní kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ fún orí búrẹ́dà báyìí jazakumullahu khairan. naam alhamdulillah èyí tí wọ́n sọ̀rọ̀ yín obìnrin yẹn kò sí inú nǹkan tí a fi lè fẹ́ torí pé wọ́n ní máa ń ṣe máa ń rojọ́ ọ̀yẹ̀ máa ń ṣe òfófó kò sí inú nǹkan tí a fi lè fẹ́ ẹnu tí ọkàn lè jẹ́ ni wípé àwùjọ tí ó sọ̀kalẹ̀ sí nígbà tá a bá fẹ́ tán òun náà ni aburú rẹ̀ ní ọlọ́mọba aburú òfófó rẹ̀ ò lè kó bá ọkọ àtìyàwó aburú rẹ̀ yọkàn kó bá àwọn fámìlì mìíràn nìyẹn tòtá bá wá fẹ́ ṣerú nǹkan báwọn èèyàn gbọ́dọ̀ sọ pé èèyàn lè fẹ́ bẹ́ẹ̀ èèyàn lè fẹ́ ṣùgbọ́n àmúrapa fẹ́ ṣiṣẹ́ lára rẹ̀ kò sínú ìròyìn tá a lè sọ pé kéèyàn má fẹ́ ènìyàn pé ó ń ṣòfófó ọ̀dẹ̀ ń rojọ́ òfófó ń rojọ́ náà nìyẹn kì í dẹ́ ṣe pé bóyá ó lè kó bá ọkọ àtìyàwó ọkàn lè kó bá ìdílé mìíràn sábàbí kó wá lè kó bá ìdílé mìíràn yẹn àwọn ọmọ bá ti ṣèbọ̀ ẹ̀ tá a bá fẹ́ tán nínú ká lófin pẹ̀lú ẹ̀ wípé kó tó máa jáde wàá máa sọ fún mi ọ̀rọ̀ yẹn náà ti ẹ̀lẹ́lẹ́ mi náà tẹ̀lẹ̀ àwọn ọmọ nítorí ọ̀rọ̀ yẹn ànìjẹ́ kó mix pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ti máa develop òfófó rẹ̀ àtẹ́jọ́ rẹ̀ àwọn èèyàn táwọn tí wọ́n dákẹ́ tí wọ́n sábà ṣe báyẹn àwọn aláàlẹ́ gidi yóò ṣe kíni yóò yí jazakumullahu khairan jaza ìbéèrè tí ó kàn ẹni tó kọ ìbéèrè wọn sọ wípé ìṣesí ìtìtẹ ó ti wà lára ọkọ àwọn láti bí ọdún mọ́kànlá sẹ́yìn àwọn yẹn sọ fún wọn títí tí wọn ò gbọ́ wọn láwọn títí náà lélẹ̀ alákọ̀ọ́kọ́ ọkọ àwọn tí wọ́n sọ yìí wọ́n ló jẹ́ ọ̀mùtí ó máa ń jáde láago mẹ́rin àárọ̀ ó sì máa ń wọlé láago mọ́kànlá alẹ́ nítorí pé òun kọ̀ọ̀kan ti máa ń tọ́fà ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní gbogbo ìgbà tí àwọn bá ti rí ẹ̀rù máa ń ba àwọn ni ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní kì í wákàtí márùn-ún lójúmọ́ ẹlẹ́ẹ̀karùn-ún wọn ló máa ń nà wọn ẹlẹ́ẹ̀kẹfà wọn ni kò fi ẹ̀sìn islam kò fi yá wọn ẹlẹ́ẹ̀keje kò jẹ́ káwọn máa múra ní múra súnà ẹlẹ́ẹ̀kẹjọ nínú kẹta wọn kọ síbí wọn ni ní inú ilé la làwọn ti kan àdánwò àìsàn oríṣi méjì ǹjẹ́ àwọn lè kọ sílẹ̀. náà nǹkan tí arábìnrin yìí wí ó nílò ká ṣàdúrà fún ọ bíi olùpèpè sójú ọ̀nà dáadáa aṣàdúrà pé ọlọ́run ọba ọlọ́ba tí máa ń tún ntọ́ba ti bàjẹ́ sí kó bá wọn tún ntọ́ ti bàjẹ́ sí. àmín. ẹ ẹ rí obìnrin náà la máa bú kì í sọkùnrin gbogbo ẹ náà láti gbọ́ níbi pé aki ross aláfẹ́ mari. àbúrò wájú ọkọ rẹ ò máa mu tí ń gbọ̀ ọ̀fẹ́ ọ̀tẹ́ sí mú kó tó fẹ́ àìkírun rẹ kò tí kírun kó tó fẹ́ náà ni lílù tí ń lù ẹ́ ó ti ń lù yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó fi ọ̀ hmm. àwọn ìròyìn yìí ti wà lára ẹ̀ kó tó lè pa àfẹ́ àwa la ṣe ẹ̀yin lẹ ṣe mistake bẹ́ẹ̀ lọ fẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó nítorí ìdí eléyìí irú obìnrin báyẹn ó nílò kó ṣiṣẹ́ lórí ọkọ ẹ̀ torí pé ààrẹ tí ì pè ní kẹfìrì ọkọ rẹ̀ ò tí ì tó bá yẹ kọkọ rẹ̀ bá ti ṣe nǹkan tó jẹ́ ọmọ kẹfìrì ní ìsìn pé àfikọ́ kọ̀ torí pé kò gbọdọ̀ wà lọ́dọ̀ kèfèrí gbogbo àwọn nǹkan tó ròyìn ẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ dẹ̀ ní àmọ́ wọ́nà láti dá ẹlẹ́ṣẹ̀ padà kúrò lójú ọ̀nà ẹ̀ṣẹ̀